الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يقبل التوبة عن عباده وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير التائبين وأفضلهم صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني تيسي وجوكيسا ننوسو جماد الأولى هجرة 1441 اللي تسدد جوكيني ننوسو جانواري 2020. thousand and twenty ní mọ́tàsí ńlá ló gbọ́ ma sọ níbí abara wa sọ̀rọ̀ nípa ìdánilẹ́kọ̀ọ́ tá a pe àkọlé rẹ̀ ní kí ló ń retí kó tó di kótóba kò sí tàbí ṣùgbọ́n igi bọ́lọ̀ ti ṣe dá wa léèyàn ó dá wa dáa ó dá wa lẹ́ni tó ṣe é pé á máa ṣẹ̀ kò sẹ́nìkan nínú wa àfi kó jẹ́ ẹni tí ń ṣẹ̀ Allah gẹ́gẹ́ nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣe sọ pé kullu bani adama khata' wa khayrul khata'ina at-tawwabun bó wàá máa nàbì Adam alayhi salam àwọn náà lálásìsẹ́ ẹni tó dáa sí nínú àwọn aláṣìṣẹ́ yẹn làwọn ẹni tí máa túbà nítorí tá a bá ṣẹ̀ ká túbà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ló ṣe ṣe tútúbà tó fi jẹ́ pé ọ̀kan nínú àwọn orúkọ rẹ̀ eléyìí tó ga jù òun náà ni atawab torí ẹ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ṣe tútúbá fún àwọn ẹni tó bá ń túbá yọ gba ìrònúpìwàdà àwọn ìtẹrípadà àwọn tọ̀dọ̀ Allah lẹ́yìn ìgbà tí wọ́n ṣe Allahu Rabbul Alamin torí ẹ̀ ló ti wá nù àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà bi inna Allaha yabsutu yadahu bil-layl liyatuba musii'u an-nahar wa yabsutu yadahu bin-nahar liyatuba musii'u al-layl ọlọ́wọ́n bá. ó máa ń tí ọwọ́ rẹ̀ lóru nítorí kó lè bá àgbà tútù bá ẹni tó Allah ó sì máa ń tí ọwọ́ rẹ̀ lọ́sàn nítorí kó lè bá àgbà tútù bá ẹni tó fòrùsẹ̀ Allah ọlọ́wọ́n bò ní yé ṣe bẹ́ẹ̀ títí tí a ti tuntun ìyẹn dàbí ẹni tó ti kíkọ̀ sẹ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá wa rí ibà nàbì sallallahu alayhi wa sallam bó ti sọ pé at-taibu mina dhanbi kaman la dhanba lahu ẹnikẹ́ni tó bá túbá níbi ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ tó jìnnà sí tí òtún ṣe bẹ́ẹ̀ mọ̀ yóò dà gẹ́gẹ́ bí ẹtí ọ̀sẹ̀ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa rí kátúbá kátúbá kátúbá àmàlí nínú ayé al-Qur'an àmàlí nínú sunna anabi Muhammad صلى الله عليه وآله وسلم قبل ولدها تتصى إلى سورة التحريم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أتى ربكم أن يكف عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير واتوبوا إلى الله جميعا من عيامي آية وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون بتوبة أمري من أقول ayà آية أتي àdéhùn النبي محمد صلى الله عليه وآله وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها حديث كان النبي صلى الله عليه وآله وسلم تدفيه بأنسك وقدم kúrò nílùú kèrèrè lọ sílùú islam kò ní tán o títí ó dìgbà tí à ń gba tútú bẹ́ẹ̀ ni tó fẹ́ tú bọ́ọ̀bà tán ìgbà náà ni hijira náà tà ẹ wá rí ilẹ̀kùn tútúbá kò ní tì àní yé gba tútúbá ẹni tí ọ̀bà túbá ó ti jọ́ tí òòrùn bá yọ gbàbí títí máa wọ̀ á rí i pé ẹsẹ̀ ó ẹsẹ̀ ó burú náà ló fà á tọ́lọ́ ẹlẹ́dàá wa tó fi lé baba ńlá wa Ádámù alayhi salam kúrò nínú àlùjáde ọlọ́run gbé kúrò nílé ga ilé ìgbádùn ilé ìkẹ́ ọlọ́run sọ̀kalẹ̀ wá sílé ayé ń bì báyìí ẹ̀ṣẹ̀ tí baba ńlá wa ṣẹ̀ ipò jẹ nínú kitọ́lọ̀ ti ní kò gbọdọ̀ súnmọ́ ìlófà bẹ́ẹ̀ náà ni ṣẹbi ẹ̀ṣẹ̀ tí ìbílẹ̀sì náà fẹ́ foríkalẹ̀ ìforíkalẹ̀ yọ̀kan tọ́lọ̀ ní kò ṣe fún Ádámù alayhi salam ṣùgbọ́n tọkọ̀ láti ṣe òun náà ló fà Allahu Rabbul Alamin ló fi lé kó láàrin àwọn màláíkà ó fi lé kó nínú àlùjánnà tó ń fi ní kó náà sọ̀kalẹ̀ kọ́ bọ́ sókè pẹ̀. síbẹ̀ mà wípé ẹ̀ṣẹ̀ náà ló fà tẹ̀sìn wa tó fi fi wà ń bẹ̀ pé ẹnikẹ́ni tó bá ṣerú ẹ̀ ẹ sọ lóko títí tí ó fi kú ẹ̀ṣẹ̀ ẹrú èwo nù ẹ̀ṣẹ̀ àti zina nì lẹ́yìn ìgbà tí a ní tó ṣe zina ìbá àjọpọ̀ ìbára tí obìnrin ti jẹ́ abilékọ tó ti níyàwó lọ́kọ rí ṣáájú kó tó di kó serú zina bẹ́ẹ̀ ẹsẹ̀ ló fà ẹ wọ́rú pípa ń bẹ nínú pípa tó burú jù wọ́n sọ pé wọ́n kàn bẹ lórí kó kú kó sinmi wọ́n sọ pé wọ́n yìnbọn kó kú kó máa lọ ṣùgbọ́n ṣe ni wọ́n ní ká sọ lówó títí tí ó fi kú ẹ rí ẹnì kíní sọ èkejì sọ ẹ̀kẹta sọ gbogbo wa ti ọ̀gbogbo àmọ́ sọ náà ní títí tí ó fi kú subhanallah ẹsẹ̀ ló fà iná ní sẹ́ríà ló fi sọ ike ẹni tí ò bá tẹ̀ rí bíi tẹni ìsáájú ṣùgbọ́n tó ti kó náà ṣẹ̀ṣẹ̀ zìnà ìyẹn ní kékeré ti abilékọ oníyàwó rí kò tiẹ̀ lọ́kọ rí ó wá ṣe zìnà sẹ́ríà ni ẹtù ẹgbà sí lẹ́yìn dáadáa ẹgbọgọrùn tó bá wá jẹ gbọgọrùn tán ẹtù gbèjìnà ẹgbèjìnà fún ọdún kan subhanallah eléyìí tí wọn á ní nítorí torí kó kìdí rẹ̀ bọ́bi tí ọ̀lẹ́tọ̀ sí kó kì í bọ̀ wọ́n dàgbọ́ sí pé ọwọ́ òtí wọn kókó ọmọ kàkà péré nínú ìdí rẹ̀ lọ́kọ̀ wá bí obìnrin ó ti dáràn pípa yìí ó ti dáràn ẹ̀gbà tí ọ̀bá jẹ́ni tí pípa tọ́ sí bákan náà síbẹ̀ ẹ̀ mọ̀ yín pé látàrí ẹsẹ̀ iná ní sẹ́ríà ló ní ká tu ẹgbẹ́ ọgọ́rin ká tó sí èèyàn lẹ́yìn tí èèyàn bá fi lè parọ́ zina mẹ́ni tí ò ṣe zina téèyàn lọ fẹnu sọ́n tí ojú rẹ̀ ò tó téèyàn lọ wéwèé kówèé tọparọ mẹ́ni ẹlẹ́ni kó ṣe ní tí ò ṣe ṣẹ̀ríà ó ní kí wọ́n nà ní ẹgbọ́ sẹ́mi pé ẹ̀sẹ̀ náà ni ló fà ní ṣẹ̀ríà fi sọ pé ẹ lu ohun náà kọ́ jẹ ẹgba kọ́ jẹ ẹgba ogójì àbí ẹgbọ́ gọ́ọ̀n. ọ̀rọ̀ kan wà tó ní ogójì ọ̀rọ̀ kan wà tó ní ọgọ́ọ̀n ìyẹn gbogbo ẹni tó bá mu tó mu hún ríra bí ọtí sẹpẹ àti gbogbo àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ bákan náà síbẹ̀ mọ̀kẹ́sẹ̀ náà ló fa ọwọ́ tó lápọ̀nlé níṣẹ́rí àfikọ́ pé gé dànù ìyẹn ní tó bá jalè pé ní tó jí wọ́n ló ti sàlẹ̀ ẹ̀sẹ̀ tó dọ̀rọ̀ ìyẹn ti dẹ́rọ̀ hàn ká sọ pé approximately bí kéèyàn di ten thousand naira ṣẹ̀rí àní gé ọwọ́ dànù nítorí pé ńgbà tí ọwọ́ tó ti fira rẹ̀ ati àti máa mú nǹkan eléyìí tí ọ̀lẹ́tọ̀ ti ó ti di ọ̀pọ̀pọ̀ sẹ́mi pẹ́sẹ̀ náà ló fa ṣíṣẹ́rí à tó fi sọ wípé wọ́n máa yaqtulu minan muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adaban 'azima tó bá fi màmá sí pa mọ́mìnì jahannama lẹ́sàn rẹ̀ inú ọ̀nà yóò sì máa bẹ̀ títí láéláé. ọlọ́run ọba wa bínú sí ọlọ́run làánà rẹ̀ ìyà eléyìí tó tóbi ọlọ́run tó ti pèsè rẹ̀ lẹ́dẹ̀ látàrí pé èèyàn pààyàn ó sì máa má pààyàn ẹni tó wá pààyàn kò ń jẹ́ múmìnì ẹnikẹ́ni tó bá fi lè kópa múmìnì ní àmọ́ àmà pa jahannama ni ọwọ́ ọlọ́run wa lọ́ ná yọ wá kí pé yọ lọ wa ghadiba Allahu alayhi ọlọ́wọ́n bó tún bínú sí wa la'anahu yóò tún làánà rẹ̀ a'adda lahu 'adaban 'azima. eléyìí bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹni tó pọ̀jù nínú àwọn olùmọ̀ wọn ni eléyìí hadha jaza'uhu in jaza' ẹ̀san rẹ̀ nu tọ́ba wọ ọlọ́run láti san lẹ́san rẹ̀ ṣùgbọ́n nínú gbàgbọ́ àwọn ahlu sunnati wal jama'a wọn ni gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ kí ó ti jẹ́ ìṣẹbọ sọ́lọ̀ téèyàn bá tiẹ̀ wọ́n nítorí ẹ̀ kò ní máa bẹ nínú náà títí láéláé nítorí pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad iftara ithman azima ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó bá jẹ́ ike ẹ̀ṣẹ̀ tó rẹ̀ kò tó ìṣẹ́bọ sọ́lọ̀ gẹ́gẹ́ bí ẹni tó pààyàn ọlọ́run ọbẹ̀ rẹ̀ dá wa yọ́n máa fi onítàn sí abẹ́ bọ́ba ti ṣe wú láti ṣe ọ̀rọ̀ rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù bó tilẹ̀ jẹ́ pé ọ̀kan nínú àwọn sàhábà onáni abdullahi bin abbas radiyallahu anhuma òun sọ ike kullu dhanbin asallahu an yaghfira illa al-qatl gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá kú lórí pé ń ṣẹ̀ tí ò túbá tó bá wọ Ọlọ́run lè forí rẹ̀ jiyàn àyàfẹ́ ni tó máa má pa eléyìí jẹ́ àbá abdullahi bin abbas àbá alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ní lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ yìí kó tó kú òun náà padà síde ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù wípé pípààyàn kò tó ìṣẹbọsọlọ torí náà nìkẹ́ni tó bá pààyàn àní sọ pé yọ wọná yọ máa bẹ́ńbẹ̀ láéláé ṣùgbọ́n yọ máa bẹ tahtal mashi'a bọ́ba ṣe wọ́ ọlọ́run ló lè sọ̀rọ̀ rẹ̀ tó bá wọ́n tó bá fi sínú náà pẹ̀lú gbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa pẹ̀lú báwọn ẹ̀yà yòókù náà ti ṣe tọ́ka sí ọlọ́run ọba padà yọkù ònú náà lọ́jọ́ kan ó fi sálì jẹ́nà lókùnrin tó bá ṣe pẹ́ni tó ṣe kú pààyàn òun náà jẹ́ mùsùlùmí. síbẹ̀sẹ̀ iná ni máa mú kọ́ lọ́wọ́ bọ́ la àwọn ẹni tó bá ṣẹ̀ kí ẹ bọ́lọ̀ ń sọ ike alẹ́ àlẹ́tò lọ́ọ́hí alẹ́ tẹ̀bíbí ẹtẹ́tẹ́ ẹgbọ́ láàrin ọlọ́ kọ́ máa jẹ́ tàwọn òpùrọ́ lẹ́rìí pé ọlọ́run ẹlẹ́dàá ọ ṣáájú ju anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti mú kí àwọn àjọ eléyìí tó pọ̀ jọjọ fún àti bẹ́ẹ̀ síwájú tiwa àwọn àjọ anabi Nuh àwọn àjọ anabi Hud àwọn àjọ anabi Saleh àwọn àjọ anabi Shu'aib àwọn àjọ àwọn anabi kọ̀ọ̀kan anabi Ibrahim anabi Musa anabi Isa kótó wa kan anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam aliki púpọ̀ nínú àwọn àjọ eléyìí tó ti síwájú yẹn ọlọ́wọ́n bá rán ìránṣẹ́ sáwọn àwọn ìránṣẹ́ yìí wọ́n jẹ́ iṣẹ́ ọlọ́wọ́n bá fún wa lájẹpé kọ́dà ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni ló tún mú tírà wa fún àwọn èèyàn rẹ̀ eléyìí tó ṣe pé èèyàn tẹ̀lé ìlànà tó wà nù rẹ̀ èèyàn tara bẹ́ èèyàn sórí rẹ̀ alẹ́ nínú wọn ẹni tó ṣe pé òun dàgbà tíra tiẹ̀ wá ó sì ń bẹ́ nù àwọn ìránṣẹ́ eléyìí tó lọ ń pa láṣẹ wípé tíra ìránṣẹ́ tó ti síwájú òun náà ní ká ẹ máa lò àbí ọ̀nà táwọn ẹni tó síwájú yín tọ̀ òun náà ní ká ẹ̀yin náà máa tọ̀ mélòó nínú wọn lọ́tẹ̀ láti ọlọ́ ló jìnnà sí ntọ́lọ́ wọn bá ṣe léwọ̀ síbi ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọkọ̀ ti sí ìpè kan pè wọn kí máa ṣe ló nìkan kàkà ṣe ló nìkan pé ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òun náà ni nínú wọn àwọn ẹni àbí tàbí àwọn ó sì ń bẹ oná làwọn àmà ṣe títí láéláé àwọn ò ní fi sílẹ̀ wọ́n bẹ nínú wa àwọn jọ pé ọkùnrin nínú ọkùnrin wọn máa bá ṣe ó sì wà nínú wa àwọn jọ pé wọ́n ti gbé òṣùwọ̀n rárá gbogbo àwọn wọ̀nyí báyìí lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá tó ròyìn ìjọpọ̀ kan fún wa nínú suratul ankabut ẹgbọn tọ́lọ́run ọba sọ ó ní kullan akhadna bi dhanbihi faminhum man arsalna alayhi ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله رب العالمين أن يقوك من هو جبر سواجي إنا لا في سير لا في جه ẹsẹ oníkálukú wọn la fi ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ òun ló bí àtúbọ̀tán burúkú fún wọn láyé bí faminhum man arsalna alayhi hasiba ọ̀nbẹ nínú àwọn àjọ wọ̀nyí ẹni tó ṣe é pé èjì eléyìí tó kó òkúta wẹ́wẹ́ sínú òun la rántí tàbí ṣekú pa wọn èjì eléyìí tó kó òkúta wẹ́wẹ́ sínú òun náà la rántí wọn tàbí ṣekú pa wọn gẹ́gẹ́ bọ́lá ti ṣe pa àwọn èèyàn nábì lóòkù aleyhi salamu rẹ nítorí pé ọkùnrin tí wọn ló máa ń bọkùnrin sí ló aleyhi salamu gbogbo ọ̀nà téèyàn gbà pé yàn ńlọ́gbà pé wọn gbogbo ọ̀nà téèyàn gbà kìlọ̀ fún yàn ló fi kìlọ̀ fún wọn tí wọn kàkà fún wọn gbọ́ kí wọn gbà ọkọ̀ tí fún sèǹtà nàbí ló aleyhi salamu ti ń bá wọn sọ ọlọ́ni kí wọ́n ká lu wa kí wọ́n ká lẹ̀ kí wọ́n ká wọn tìlútìlú wọ́n ká wọn ọlọ́wọ́n kí wọ́n máa gbé wọn wá débi pé àwọn màláíkà tí wọn nu sọmọlẹ ayé wọn gbọ́ kíkọ àkùkọ wọn àti gbígbé àwọn ajá wọn ọlọ́wọ́n á ní kó dojú àwọn àtìlú yẹn kó dorí wọn kodò kí kálukú ọjà bọ́ ní ìgbà tí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wá sí bẹ́ẹ̀ tán ọlọ́wọ́n ọba wá rọ òjò òkúta èjì burúkú àti àwọn òkúta ọlọ́wọ́n rọlé wọn lórí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n ọba ti pa wọn rùn ọlọ́ni ó sì ń bẹ nínú wọn man akadẹ́kọ̀ fáyìhà àwọn jẹ́ pé igbe igbe ọ̀la ti pa wọn gẹ́gẹ́ bá a ti ṣe pa àwọn sámúdáwá àti àwọn èèyàn Ànábì Ṣuaib aleyhi salam àwọn sámúdáwá àwọn ẹni kọtọlọ tó jẹ́ ike nǹkan mi ìtara yàtọ̀ sí Allah ọ̀nà jọ́sìn fún bẹ́ẹ̀ làwọn ará Madian àwọn ẹni tí kì í kó sunwọ̀n tó yẹ pé wọ́n yẹ wọ́n kó pé àwọn ọgbà pé ṣùgbọ́n àwọn ò ní ta fáwọn èèyàn kó pé wọn ò ní wọ́n pé ńgbà tí wọ́n bá wọn fẹ́ lómi ọlọ́wọ́n bá ní igbó rárá òun fi pa gbogbo àwọn eléyìí dànù wa minhum man khasafna ọ̀nbẹ nínú wọn ẹni tá a ní kí ilẹ̀ kí ilẹ̀ ó rí balẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí kọ́rùnà tí ń bẹ láyé anabi musa aleyhi sẹlẹm ilẹ̀ rí balẹ̀sẹ̀ àtòun àti gbogbo dúkìá rẹ̀ ó náà nílẹ̀ lọ́mì bẹ́ẹ̀ ó sì ń bẹ wa minhum man aghraqna nínú wọn ẹni tá a mú tẹ̀ gẹ́gẹ́ bọ́lá ti sẹ̀sẹ̀ fáwọn èèyàn anabi náà aleyhi sẹlẹm ọlọ́tẹ̀ wọn rí àti fìràwọ̀ àti àwọn èèyàn rẹ̀ ọlọ́run ọba tẹ gbogbo àwọn eléyìí náà rí kí ló fa gbogbo ẹ̀ ọlọ́ni fọkúlẹ̀n akọ́dùnà àbẹ̀dàmì ẹsẹ̀ kálukú wọn ìlà fífìyà jẹ ọlọ́wọ́n aṣọ níparí àyà pé wọ́n máa kí àná lọ́ọ̀hù lè abúlémà ọlọ́wọ́n bẹ sẹni tí ó ṣàbòsí sí wọn ọlọ́wọ́n bọ̀ jẹni tí ṣàbòsí sẹ́ni kankan bá a ti ti pa wọ́n rùn bá pé kí kú ikú burúkú bá ti pa wọ́n rẹ̀ ọlọ́wọ́n lá ṣàbòsí sí wọn kí ẹ sì máa wo ìbẹ̀rẹ̀ nìyẹn ìbẹ̀rẹ̀ nìyẹn ibi tọ́lọ̀ wọn padà jáde ní ọgbìn dàlùkìyàmù yóò ní agbára kọjá sísọ kódà ìbẹ̀rẹ̀ pẹpẹ nìyẹn nítorí pé títún ṣẹlẹ̀ sẹ́lómi wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ọkọjá sísọ النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب wọ́n ti gbára wọn ra náà báyìí ní gbogbo àfẹ̀mẹ́tò àti ní gbogbo ìrọ̀lẹ́ wọ́n ń gbé ara wọn ra náà jọjúmọ́ iná ń jó wọn tọba adijọ́ gbé dàlùkíyàmù ọlọ́run àná ẹ kó fèrè àwọn àtàwọn èèyàn rẹ̀ ẹ kó wọn sí ìyà tó le pé ọmọ ni gbogbo ètò àti rí èyí tó le ni wọ́n á padà wọ̀ wọ́n mẹ́kẹ́ àná lọ́wọ́ àhùlẹ̀ ọ̀gbìn máa ọlọ́run ọba ọ̀jẹ́ ni tíṣàbù sísẹ́ ni kẹ́ni o kí ló dé torí pọ́lọ̀ ti kìlọ̀ fún wọn ọlọ́run sì lọ́ wọn lára ó sì rán àwọn àránṣẹ́ sí wọn gbogbo bíyàn ti báyàn sọ̀rọ̀ sọ̀rọ̀ tá à ń báyàn sọ títí yéèyàn gbogbo ẹ̀ làwọn aránṣẹ́ yìí bá wọn sọ ṣùgbọ́n kàkà kí wọ́n gbọ́ kí gbà láti gbà wọ́n láti tẹ̀lé sọ ẹ bá túnbọ̀ àwọn ti ṣe jẹ àwọn náà àwọn náà ẹlẹ́dàá ó kìlọ̀ bá náà ẹlẹ́dàá ó sì ti rán fi tíra wa tíra tó gbogbo tíra tíra tó pa gbogbo ètò ti síwájú alukur'an al-karim síbá àwọn náà gbọ́ síbá ka sáǹsì tẹ̀ láti tọ́ wà mẹ́ gbogbo kìlọ̀ sáǹsì fún wa táwọn náà agbọ́ kìlọ̀ àjìnà sí gbogbo ntánika dínà sí orí ẹ̀ tí ì bá ṣe pé ọlọ́run ẹlẹ́dàá wa nínú gbígbà tó gba àdúrà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ti ń sẹ́lẹ̀ wa lórí kọ́lọ́run ò ní pa wá rẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ tiwa náà Ọlọ́run ló máa ń tí ọba ti ṣẹlẹ̀ sáwa náà Ọlọ́run ọba aláàánú Ọlọ́run òní fẹsẹ̀ pàwa rẹ yọ lọ ìyá kálukú la fún títí tó fi jọ gbé nàlùkìyàm mọ wàá jókòó tẹtẹrẹ mọ jókòó tẹtẹrẹ kọ́ máa tara rẹ jẹ kọ́ máa wo pé kò sí tí ó kọ́ máa lọ jáde pé ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá wa ní ọ̀wá ti torí rẹ̀ ní òfin wá sí ọmọ nùnà tó fi máa bẹ nínú nà láéláé ọlọ́run ẹlẹ́dàá wa kébí àjẹyìn kọ́pá ìyàrún kó tó máa wá bẹ̀rù bò lọ́rọ́ òsè jáde abẹ́dẹ̀ fẹ̀dẹ́mdẹ́mà àlẹ́yìn rọ̀bọ́hùn bẹ̀dẹ́mdẹ́hìn fẹsẹ̀wá wọlé ayọ̀kọ́ ọ̀kọ̀bà ọlọ́run kì í bẹ̀rù báwo lọ́rọ́ òsè jáde. toró náà tó di ọjà tí ó fi já bí torí délé ọ̀dọ̀ wa wa ya man asa Allah fi shababi fi shababi waqad adrakahu ash-shaybu raqib Allah suhufuka bis-sayyi'ati qad muli'at bi-ayyi wajhin تراك ẹ أعدد جوابا إذا سئلت غدا وقرب النار منك مولاها يا معشر المسلمين كم رجل تلومه النار حين يصلاها التي أثر لك أني وتنسى الله fi ṣẹbẹ́ẹ̀lì láti gbọ́ ọ̀dọ́ rẹ ló ti sẹ́ Allah lílò dáadáa làwọn èèyàn máa ń lò gbọ́ ọ̀dọ́ wọn nítorí kó lè bá jẹ́ tí wọ́n padà wúlò fún wa ní ìgbà tí wọ́n bá gbó kó lè bá padà jẹ́ tí wọ́n jèrè rẹ̀ nígbà tí wọ́n bá kú láyé kí ló ṣe ọ́ tó fi jẹ́ pé sísẹ̀ ni wọ́n fi ọ̀dọ́ rẹ ló fi ń sẹ́ Allahu Rabbul Alamin láti gbọ́ ló ti ń sẹ́ ọ̀ waqad adrakahu ash-shaykh ewu ti wá bẹ̀rẹ̀ sí ni yọ lára rẹ̀ ewu ti bẹ̀rẹ̀ sí ni yọ lára rẹ̀ ewu kan kọ́kọ́ yọ lórí rẹ̀ òun wá ń tanná ọ̀n tanná bíi múmúná nínú òkun ọ̀wá ń wò pé kí ló ń tanná ní àárín àtàrí rẹ̀ yìí ọ̀wá ń lè ká títí ọwọ́ rẹ̀ fi bá ọtọ́wọ́ rẹ̀ bá olùkọ́ dọ̀tí ni ó ní kó wọn mú dọ̀tí nǹkan ń bò lọ́ba ní kó rọra fà á irun lòun so àti dé nìyẹn ẹtì gbóta ẹtì gbóma subhanallah wa aral malaya irra asbika shaybatan ja'alatka marma nabaliha almutawasili wọn ní àwọn rí ikú o wípé tó bá ti rí tí ewu ń wù lára èèyàn tí ewu bá ti fẹ̀sí ní yọ lára èèyàn yọ sọ̀yàn di òkúta àdìgbòlù tí ọmọ ta lọ́fà gbogbo gbà yọ sọ di tájẹ̀ torí ẹnjọ́ tí ọba rẹ bá bọ̀ ẹjọ́ náà lọ lọ kò tí ì bọ̀ lọ yan fanda níjọ́ tí ọba rẹ bá bọ̀ ọlọ́nu bó tilẹ̀ jẹ́ ike kò ẹ̀sẹ̀ dìgbà bá kó tó kú ṣùgbọ́n jẹ́rẹ̀lì bá ti lára rẹ ikú ọbẹ̀rẹ̀ sí ní ẹni pẹ̀lú tí yẹn bá ọmọ náà lọ. àdúrákọ̀ láti gbà ewu ti wá bẹ̀rẹ̀ sí rọ́ọ̀kìbìláha máa ṣàkíyèsí ike ọlọ́run rí ọ máa fojú sí pé kò síbi tó lè gọ́ sí tó ń ti ń sẹ ẹsẹ̀ tó ń sẹ yẹn tí ọlọ́run rọ́bùlà àlẹ́mí tí ò sí ní rí ọ. sọ ìfúkàbí sẹyẹ ẹ ti kọdùn mọ́lẹ̀ ẹ ìwé sẹ́rẹ̀ táwọn mẹ̀lẹ́kà ń kọ aburú ló kúnnù rẹ̀ ìwé sẹ́rẹ̀ táwọn mẹ̀lẹ́kà ń kọ lójoojúmọ́ ní gbogbo ògbà lórí tó ń gbélé ayé ṣe aburú ló kúnnú rẹ̀ bí ayé wá ti hẹ́n tòrọ tẹ́tẹ́ kọ́rọ́ kó ha ó tún ló fi kà á tó bá dídọ́ gbẹ̀ndàkìyà ẹ̀kọ́rọ́ kìtàbà kẹkẹ fábì àfẹ́kẹ̀lì yẹ́wò mà àlẹ́kà hasiba kàwé rẹ̀ ìwọ náà ti tó lẹ́nu tó sì sòrò fúnra rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàkìyà ó tún wò ló fi kà á. أعدد جوابا إذا سئلت غدا تتبسي داون sílẹ̀ kó tó di pọ́ọ̀lọ́ ìdáhùn tó fún Allah nígbà tí Allah ò bá fi ọ́ léèrè lọ́la àgbẹ̀dẹ alùkìyàmù ọ̀kọ̀rọ̀bà náà rọmi nkàmọ́wúlá ha tọ́lọ̀ tó níná tọba wa súnà mọ́ pẹ́kípẹ́kí tó ń fi ọ́ léèrè tètè pèsè ìdáhùn tó fún ọlọ́wọ́ ọba sílẹ̀ tọba àdìjọ́ àgbẹ̀dẹ alùkìyàmù yá máa kẹ́rọ̀ mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lọ́yẹ ká sọ̀rọ̀ nítorí pé ẹ̀yin lẹ́ tẹ́sí làákàyè eyín lẹ́yìn máa tó gbogbo nǹkan ò ní parí sílẹ̀ ayé yìí ìgbéǹde àlùkìyà máa ń bẹ tọmọrọ jọlẹ ní tọlú mọhùn náírà mélòó mélòó làwọn èèyàn tí náà máa bú tí náà máa bẹnu àtẹnu tí náà máa kàn lábò tó bá ti jọ ìgbéǹde àlùkìyà mi ẹ̀yìn náà yẹ fúláhà ní ìgbà tí náà bá ń jó wọn iná tún máa bú wọn iná máa kàn wọn lábò nítorí kíni ṣé bọ́lá wọn bá ti rán ìránṣẹ́ sí yín. ibo lọ́n tún sọ tíra kalẹ̀ fún yín kí ló dé tí ẹ gbọ́ tẹ́ gbà tẹ̀sí wá dèrò yìí torí ẹ ọlọ́wọ́n bá ní ẹ ńgbà tí wọ́n bá sọ wọn máa ná sínú ná tẹmẹ tẹmẹ mi mi náà náà lọ́kọ́ yìí takadu tamayyazu min al-ghayr takadu tamayyazu min al-ghayr kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha alam ya'tikum nadhir. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير قالوا so بسبب igba ti won ba n ta awon omo naa sinu naa ti won ba ẹ̀yin aláìgbọ́rọ̀ burúkú wọ̀nyí ẹ̀yin tẹ́ kọ̀ láti tẹ̀ láti ọ̀rọ̀ nílé ayé ọlọ́ni ìbínú yẹn yóò fẹ́ mú kí iná fàyà bẹ́ẹ̀ ni ń bínú fún ọlọ́ni tóró náà ń sin lọ́ni ẹ̀sìn tó ń ó sì sin lọ́ni kó ju àwọn ẹni tọ́lọ̀ ń bá dàbẹ̀ òun á bínú fún ọlọ́ ike tí ṣe pé ẹ̀yin wọ̀nyí báyìí orí bú ni ti yín kí ló dé tẹ̀ gbọ́rọ̀ tẹ́lẹ̀ wá jẹ́ kí léyìí ọ̀tọ̀ sí i. àwọn ẹ̀ṣọ́ ẹnu nánà ọmọ wa bí wọ́n léèrè alẹ́mi yẹ́sì fún nàdí ṣé àwọn olùkìlọ̀ fún ni ọ̀wá bá yín láyé ni kí ló ṣe yín gbọ́dọ̀ ti ṣe máa rí náà nítorí ẹ̀ láti ní kí ló ń retí kó tó túbà ní ti sẹ́ mo pẹ́rù sí àwọn ẹ̀ṣọ́ ẹnu náà yìí tí wọ́n sọ fún àwọn ọmọ náà ó ti ṣẹlẹ̀ sẹ́lómi lẹ́nu àná lẹ́nu jẹta lẹ́nu jẹrin lẹ́nu jarun lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá lẹ́nu ọdún tó kọjá lẹ́nu wàhálà kẹdà torí kí tíyẹn bá ti kú táyì kú yọ dà yọ dà pé tòun di aburú àbí tòun di so àwọn màlíkà yọ mọ abilé rè pé alam ya'tikum nadhir ǹjẹ́ olùkìlọ̀ wàá bá yín bí ẹ dákun kí la fẹ́ sọ ní. ọwọ́ bọ̀dọ̀ ó ti kú ká tó dé hmm, ó ti kú ká rí ok ẹ bá alukurani kan fi ràn ọ̀rọ̀ tó sọ ká ẹ̀yìn ò rí hmm, lódodo kìí ṣe páàrí àárí ṣùgbọ́n hmm, èdè tí wọ́n fi ń ka òye wa ok àwọn tó túmọ̀ rẹ̀ fún yà wọ́n wá àwọn ẹni tó túmọ̀ rẹ̀ fún yà wọ́n ò sí wọ́n túmọ̀ rẹ̀ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ń gbà yẹn ni pé iṣẹ́ fọgá táǹsì ò jẹ́ ara yìí ẹ padà lọ sí iṣẹ́ fọgá kẹ́sì sákẹ́ máa bọ̀. الله akbar ẹ̀dá كل yẹn fẹ́ sọ fún Allah alam ya'tikum nadhir ǹjẹ́ olùkìlọ̀ النبي محمد صلى الله عليه وآله وسلم قالوا بلى قد جاءنا نذير فكذب أن يراني لكن إذا ما بلوا من سر الله a ah, ikú ń bẹ ọ mọlẹkọ bí alẹ rẹ tí a bá ti dẹnu àárẹ láti wá gbà náà ibà lẹ́yìn ó ti dáàmà tọmọ náà lẹ́yìn abọmọ àlùjáná ó ní ẹgbẹ ayọrọ pa fún wa wọ́n ti lọ ní tó ti lọ dẹnu. Ah, ayé náà kọ́kọ́ tẹ́lẹ̀ dàrí ẹ̀yìn ẹ̀ máa bá dùn so. bẹ́ẹ̀ làwọn olórí ibú máa sọ ẹlòmínà tó ti fẹ́ gbọ́rọ̀ lọ́ba pé mọ gbọ́ tiẹ̀ dàrí àbú òdodo lọ́sọ̀ àkútì ah, kù so lẹ́bàá rí wọ́n kọ́ntínú wọ́n kọ́ntínú ẹlòmíì ti fẹ́ẹ̀ túbá tán wọ́n láàyè ṣùgbọ́n àwọn olórí ibú tọrọ kiri kárí wọn níjó túbá láì mọ̀ pé ọ̀la ni kú ń bọ̀ ní ọba kù torí ẹ̀ ẹ̀ṣibìlì ọ̀kan nínú àwọn olùmọ̀ọ́nì ó sì jẹ́ ẹni tó níbẹ̀rù ọlọ́ wọ́n níjọ́ kan jókòó wọ́n wá ń gbé kìn ní gbígbin sí pé ẹ mo gbèdé ọwọ́ ni makaro ń bá ẹ̀mí ara rẹ̀ sọ̀rọ̀ makaro abika fi ẹ̀sán yìí fatana àtàyè ọlọ́wọ́ bá ti dáadáa sí ọ ọmọ pété ní dáàsì ó fún ọ nílé kọ́ ó fún ọ lọ́kọ́ bù ó fún ọ láya fẹ́ ó fún ọ lọ́mọ bí owó ń bẹ lọ́dọ̀ rẹ bí sẹ̀kẹ̀rẹ̀ gbogbo bí tó bá wọ̀ àbí tó bá béèrè sẹ́ ni wọ́n ní fún contract àtẹni tó bá kọ̀wé fún ni wọ́n ní gbà àfi bí tó bá ti sọ̀rọ̀ ni wọ́n ti ní dáhùn ọlọ́run ṣe gbogbo ẹ̀ fún ọ wọ́n á rọ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ ni ó ní sọ mọ̀ pé ète lọ́lọ́run ọba dá sí ọ pẹ̀lú gbogbo dáadáa tó ṣe fún ọ ìwọ apàdà gbàgbé ńtọ́ yẹ kó o ṣe ọgbàgbé ìjọsìn ọgbàgbé páyọ ọlọ́run ọgbàgbé pé ọ̀ràn èèyàn ló jẹ́ kó o sin lọ́n láyé ọgbàgbé sọ àmàlẹ́kẹ̀ fi ọ̀rọ̀ yìí kà ọlọ́run ọba fi ọ́ lẹ̀ nínú ìgbẹ́rùparí rẹ̀ ìgbéraga rẹ ìjọra ẹni lójú rẹ ìtẹ̀fùkẹ rẹ ìtọ́pá atakunbi ẹ̀ńtàkùnbi kan ọlọ́wọ́n ọba ọlọ́ọ̀la fẹ́tẹ̀ máa dé ìta ọwọ́ àtẹ̀síwájú ìgbéraga náà ní lọ ìjọra ẹni lójú náà ló ń ṣe lọ ẹgbẹ́nìkan gbẹ́nìkan náà lọ́ọ́ bá lọ. bákan náà wà á kọ́ta wà min aynihi fama darayta wala talayta wala talayta ó ti ṣubú dànù lójú ọlọ ó ti ṣubú dànù lójú ọlọ ìwọ ọmọ ó sì fura bákan náà ọkùnrin tó sọ ilé ìtẹ̀síwárí mẹ́sìmí àyìndẹ́ka gẹ́dẹ̀n yà àlámàlgòló yà àlámàlgòyó mo gbé débẹ̀ ìwọ Ọlọ́run ó fọwọ́ ní màá jẹ́ lọ́dọ̀ rẹ lọ́la gbẹ̀ndé alqiyam ìwọ ọba tó ọmọ ń tọpamọ́ tí ọmọ ń ná àbọ̀ màlìjánà níjẹ. wọ́n máa ń tọ́sọ́ọ̀nì ọ̀nfì ìdùnnúbì yà ọ̀fọ́rọ̀ dúnú kí ni tó fojú mi rí pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ tí mo gbélé ayé kójọ ìwọ ọba tí màá ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ wọ́n bí wọ́n tọ́ ya muqallibal qulub èwo ní ìsèkàn nínú iṣẹ́ nse, mò ń ṣe ńgbà tí ń bá kó lé ayé yìí ìwọ ọba tó máa ṣẹ́rí ọkàn síbọ̀ ọba ti ṣe fẹ́. akramakumullah eléyìí ó wá nínú tírà sifatu safwa ìròyìn àwọn èèyàn tó lọ́wọ́ bá sàlẹ̀ sàkán jẹ́ èèyàn dáadáa. وكان العلماني يا من خلى بمعاصي الله في الظلم في اللوح يكتر فعل السوء بالقلم بها خلوت وعين الله ناظرة فأنت بالإثم منه غير مكتتم فهل أمنت من المولى عقوبته يا من عصى الله بعد الشيب والهرم أني واق تقصد بتنك كنت لي تنسى لهم تنسى فقطلا نقامسي nínú òkùnkùn sọmọ yìí pé wàhálà kan wà tó ń kọ gbogbo tí aburú rẹ sí níbí ẹsọ gègé ni wọn fi ń pọ gbogbo sí aburú rẹ sínú wàhálà àtàbí bìhá kọlẹ́wùtà tẹfẹsẹ̀ tó ń sẹ̀ náà ìlú mú ọ lọ fara síko síbì kan níbi tẹ́nì kankan ò ti ní rí ọ tó rò yí pé ẹnìkan kan ò sì rí ọ náà wàá ìlú lọ́ọ̀hìn náà rírọ̀ nígbà tí ẹ̀yin ju ọlọ́run ọba ń wọ̀ ẹ̀yin ju ọlọ́run ọba ń wọ̀ ń tafà sókè òyì doborí. ọwọ́ àrò pé ńgbà tí àwọn èèyàn ò rí ọ Allahu Rabbul na kò rí ọ ó rí ọ bẹ́ẹ̀ náà ni ẹni tó ní lágbádá ìwọ ọmọ lágbádá ti jáde wa lóru gàjọ́ nígbà tí ẹnìkan kan ò ní mọ̀ pé ló ó ní ẹ kò lé púpọ̀ kò lé púpọ̀ rẹ̀ mi súnmọ́ bí súnmọ́ bí títí súnmọ́ bọ̀ ọkọ̀ kọ̀ bẹ́ẹ̀ bọ́ dédé àyè àti ó ti bá ọkàn rẹ̀ tí ó ti kùn ó sì pa ọwọ́ awọ ọwọ́ sínú bóòtù mọ́tò wọ́n gbé lọ pé fẹ́ lò ó wọ́n ní ọ̀rẹ́ tó bá súnmọ́ jù ọ̀rẹ́ tó bá fẹ́ràn jù òun náà làwọn ó lò fún sí orí bóun tó òun ti ṣe ló kọ pé nìkan kan ò Nti wọ́n ṣe ló kọ pé nìkan kan ò rí ọ Allahu Rabbul Alamin ju rẹ̀ ń wọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó fi pé ó jẹ́ ni sí ó mú ọba ẹlẹ́dàá wa ilé ń sọ̀kalẹ̀ kọ́ máa jẹ́ fẹ́ni tó bá fẹ́ ọ̀nà àmà mu ó wá wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀dà kan wọ́n ní máa tọ̀ sí i. tí bá ti ń tọ̀ sí àwọn àlìjánu ti ń gbówó wá wọn máa gbé wa olórí ibú bá ti wá fẹ́ tọ̀ yọ sọ ìtọ̀ láti ọjà gbé ó dìgbà tó bá dé ẹ wọ́n ti pè ọba dé randa ilé ó ti lọ tọ̀ sí alukurani ìtọ̀ wọn gbọ́dọ̀ kọ́ ọ gbogbo ètò ọba tọ̀ orí alukurani ni ọ tọ̀ sí ọwọ́ àti sínú yàrá kan tó tì í yàrá àìwọ́ni ẹnìkan kan ò gbọ́dọ̀ tó báàbá gbọ́dọ̀ wọ tá a lè rí ti ṣe ń bẹ tá a lè rí ó nìkan ní ọmọ aṣáwà ń bẹ tí ọmọ hùwà ọ̀daràn tó ẹnìkan kò rí ọ ṣùgbọ́n wàá ìnù mọ́ ìnà àdéhà ẹ̀yin ju ọlọ́run ọba ń wọ̀ bẹ́ẹ̀ náà ẹni tó ṣe é pé òun tiẹ̀ ọmọ ọmọ ó mú ìtọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lé wa tọ́jà ó mú ó wá ní kó bò ń fà kó bò ń fà wọ́n fà láàyè ayé ń ni wọ́n ti wá ra nǹkan mú wọ́n wá ní látàyà làwọn ti gbọ́dọ̀ ju nítorí kó lè ṣiṣẹ́ táwọn fẹ́ kó ṣe wọ́n á mú ewúrẹ́ bẹ́ẹ̀ láàyè wọ́n á kọ̀ bẹ̀bọ̀ láyà wọ́n ń pọ̀ fún ibú kí àdánù lè bàjẹ́ tiwọn wọ́n ní tọ̀ òkòkò kan ẹnu wọn kọ̀ọ̀kan ọ̀rọ̀ tá à ń sọ yìí àti ń tá a ṣe yìí ká mà sínú ni kò gbọdọ̀ jáde ìta gbogbo ẹni tó bá ti tẹnu rẹ̀ jáde yóò kù ẹ̀ ń ṣe lérò pé ẹlòmíì ò rí yín wàá yìí lọ́ yìí nàbẹ́rọ̀ èjú ọlọ́run ọba ń wò yìí bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé ẹ bẹ̀rù ọlọ́run ẹ má wá owó ń wá fún wa ẹ má lọ sògùn owó àdánù owó àlùbáríkà owó tó má ní kẹ́ ẹ máa wá tọ ìwọ ń tiẹ̀ ìwọ wá jẹ́ pé owó burúkú lọ ń wá owó àdánù lọ ń wá owó orí ibú lọ ń wá owó tó yẹ pé wọ́n fi ìyá rẹ̀ ṣètùtù fún owó tí wọ́n fi bàbá ẹ̀ ṣètùtù fún owó tí wọ́n fọ ọmọ rẹ̀ ṣètùtù fún owó tó pé ìyàwó tó bá fẹ́ dáná owó tó ṣe é pé mọ̀lẹ́bí tó bá súnmọ́ ọ̀dà fún owó tó jẹ́ pé nínú ètùtù rẹ̀ ni kó máa jẹ̀gbẹ́ gbóná nínú ètùtù rẹ̀ òun náà ni kó máa bẹ́lẹ́ bẹ̀ sí nínú ètùtù rẹ̀ òun náà ni kókó ti sọ láti kọ́mọ́ sálù àdá nínú ètùtù rẹ̀ òun náà ni pé ìwọ yìí báyìí kó máa pa àwọn ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ tó o bá rí ọmọ kékeré tó o rí kọ́ pa gbogbo àwọn orí ibú bá àwọn ètùtù owó òfò ni ìwọ́n ń ṣe sábà wá ń sọ̀rọ̀ ọmọ sọ pé ah mo ti pẹ́ fọlọ́ mo ti pẹ́ fọlọ́ owó tèmi halal a'udhu billah mi mọ̀ ń pòkù mi ń tiẹ̀ sẹ́rí orúkọ ẹnìkan fún ọ̀rẹ́ ọ wà á yìnbọn gbọ́ iná ọ̀rẹ́ra ẹ̀yin ju ọlọ́run ọba ń wọ̀ ẹ̀yin ju ọlọ́run ọba ń wọ̀ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé àwọn lè parọ́ fún yàn káwọn tún parọ́ fún ọ̀la ẹni tó jẹ́ pé òun gan babaláwo ni bàdìjáde tó ń sọ̀rọ̀ pé ìsìláàmù ọ̀faramawo ìsìláàmù ọ̀faramẹsẹ̀ òyìnbó onámasẹ àwùjọbìlà sípò àwọn ìyá àlàyé ti ń ṣe bẹ́ẹ̀ bàbá àṣàlẹ̀ sí lọ lórí ibú nínú àwọn olórí Baba ẹ̀ bàbá àṣàlẹ̀ nu nínú àti sórí ibú ọ̀pọ̀ àìmọye iná ló ṣe pé àwọn oyè ọ̀rọ̀ tí wọ́n máa fi ra wọn jẹ nílẹ̀ Yorùbá lábẹ́ àbúradẹ Islam òun náà rí kan gbà ń bẹ̀ẹ́ wọ́n lè sọ pé gíwá àdínì wọ́n lè sọ pé òpó àdínì ẹlòmíì gan wọ́n lè sọ ní bàbá àsàlẹ̀ àdínì balógun àdínì láì mọ̀ pé ìsọnù àdínì làwọn eléyìí kò sí kankan pọ́nìṣe nínú Islam tó pé wọ́n ń bàjẹ́ lọ àwọn gangan gangan babaláwo burúkú ni wọn àní babaláwo kan sọ ó ní tóun bá ṣe research tó bá ṣe rìsáàtì ògùn tán sẹ́wọ̀n pé gbogbo yẹn náà ló ṣe rìsáàtì kódà àwọn mẹkáníkì ẹ̀yin náà ṣe rìsáàtì àwọn kápẹ́ńtà àwọn náà ṣe rìsáàtì sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ ṣe ń kalẹ́ tẹ́lẹ̀ yàtọ̀ àwọn ilé sososo tìsín táǹkàn kódà tó àwọn bàbá ti ń kalẹ́ ayé john lè kàn ó torí àwọn agbárí tí wọ́n fi kọ́kọ́ tu àwọn pákó tàbí ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n lè kọ́kọ́ tó rororo bí ìgbà tí ń lọ sọ́dún òrùn wọ́n tún ṣe omi ò tún gẹ̀ẹ́sì làbí ìfìlẹ̀ ẹlẹ́lọ́ọ̀ àbí òye wa àwọn bàbá tẹ́tẹ́ àwọn kan máa kákan sí ọ̀nà mẹ́rin náà dá mi sí àbọ̀nà méjì ẹ̀yìn táwọn máa nù bàbá sì tẹ́kọ̀ gẹ̀dìlà wọ́n máa ma gẹ burúkú sí lẹ́yìn ìtàwọn máa nù tó bàbá tó bá lọ ṣe garaje tí ọ̀kọ́ ń pata yé sin tó náà lọ gùnkè ọ̀dájú kó yìí ní ọkọ̀ tó gbogbo ṣẹ́ làwọn èèyàn ti máa ń ṣe rìsáàjì àwọn ṣẹ́ babaláwo fún náà wọ́n máa òun fẹ́ se òògùn kìíní kan tó wọn kọ́ mẹ́sẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá òun wọ́n á lè sọ pé àwọn olórí òwìwí mẹ́tìgúnnugún so àwọn wọn á fi ewé báyìí kún ewé báyìí kún àti àwọn egbò báyìí egbò báyìí egbò báyìí so ó ṣeé ṣe kó ṣiṣẹ́ fún nǹkan báyìí so àwọn olórí ibùn bá dàn o lọ́ba sì rí tí iná rọra sẹ́yọ fún hmm, kí ni yóò ti sẹ́yọ babaláwo yẹn wá ń sọ fẹ́ni tó sọ fún pé àkọ́kọ́ ẹni tí máa kọ́kọ́ wá gbàlù rẹ̀ lọ́dọ̀ òun ńlọ́pọ̀lọpọ̀ àwọn àfọ ọ̀daràn àwọn làwọn náà kọ́kọ́ wá gbà pé nǹkan tuntun tó bá ti yọ ẹjẹ wa náà gbọ́ o. tọ́ba wá sọ̀rọ̀ pé yàrá lẹ́lẹ́lẹ́ ní àmọ́ àwọn ọ̀daràn ni náà ọ̀daràn burúkú yàrá yóò kò fárò sírí torí ẹ̀rọ rẹ̀ pẹ́ẹ́nì kan ò ọ wàá yìí lọ́ọ́ ọ̀pọ̀ àìmọye iná ló ṣe pé ọ̀daràn gidigidi ni èèyàn burúkú pátápátá gbáà ni kódà ẹlòmíì ìdí nìyí tó ń dẹ́kun tó bá sọ̀rọ̀ ọkú lọ́dọ̀ rẹ̀ ó lè dá torí kò ní fẹ́ kú torí pé tó ń bá lọ kú à tó ń ti bàjẹ́ torí ẹ gbogbo ń tó ń ṣe má rò pọ́ lọ́wọ́ bó rí ọ ọlọ́wọ́ bá ń rí ọ. أنت بالإثم منه غير مقتتم torí pé ńgbà tó ń sẹ́lọ̀ tó ń sẹ́lọ̀ tó ń sẹ́lọ̀ o sí bó ṣe lè gbéra rẹ pamọ́ sọ́lọ̀ o sí bó ṣe lè gbéra rẹ pamọ́ sọ́lọ̀ bákan àbáni wàhál amínta min al-mawla uqubatahu tọkàn rẹ balẹ̀ sí yàtọ̀ lọ́ọ́ máa fi jẹ́ ọkàn rẹ balẹ̀ pé mímì kan ní mì ya man afa Allah ba'da ash-shaybi wal-harami ìwọ́tọ̀ ń sẹ́lọ̀ lẹ́yìn tó ń wù lórí rẹ̀ lẹ́yìn tó ń ti ń gbogbo ẹrẹ lomi láti ìgbà tó ti wà ní ọ̀dọ́ làwọn ẹni tó ní làákà yìí wọ́n ti kíyèsí rìn ẹsẹ̀ rẹ̀ pé kódà wọ́n ti kíyèsí sèṣì rẹ̀ pé kódà ń wá wàkúwà nínú páyì fẹ́ sòdodo ní Yorùbá a lè rí èèyàn kan àbí méjì tó péré lágbájá èèyàn kájú ju Ọlọ́run lọ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o ká ṣe sùúrù o mọ́kò òkè gbọ̀gbọ̀ fa gbogbo ń tọ́wọ̀ rẹ̀ ọ̀bẹ tó o. sẹ́wọ̀n pé òwe wọn ti pa fún un. Ah, bàbá ẹ̀sìn gan ọ̀rọ̀ yín yé mi ju bẹ́ẹ̀ ti sọ lọ. gbẹ̀sẹ̀ ń bá a sọ yín ọmọ yín mu ni. òun sì ń sáré pé gbogbo ọ̀nà tí yín ọba gbà lówó lòun ọgbà. ìwọ̀n ń dàgbà lọ ó sì lọ sògùn owó náà ọlọ́run ní kò jẹ́ fọ́dàrà ìwọ̀n ń dàgbà lọ ń dàgbà lọ ń dàgbà lọ ń dàgbà lọ òfin lẹ̀ títí ó kúrò nígbà kò fi ilẹ̀ ó fi ń di àgbàlagbà tó náà ewu kò fi ilẹ̀ ewu fi gbogbogbò orí rẹ̀ ẹ dákun jẹ́ ọ̀nà òtúba kò ṣeé ṣe kó tó bá máa mú a ti rí ẹni tí èsì mùsùlùmí nínú pé oògùn owó ló ṣe oògùn owó ló ṣe eléyìí tó ti wọ́pọ̀ láwùjọ Yorùbá wọ́n lóògùn owó lò náà ó wá jẹ́ pé àrélù àjálù gbogbo bìlítì àti mùsíbà ìní sọ̀kalẹ̀ sí wọ́n á lọ ronú pé ká owó burúkú tó ń wá yìí ní fa gbogbo nǹkan yìí o bóyá ọba tankọ́tán ó ń túbá kéjì tẹ mùsùlùmí ó ń túbá nípa ọ̀rọ̀ ètùtù tó wọn máa ṣe fowó tówó fi máa pọ̀ sí i báwọn irúnmọlẹ̀ tó gbówó òfò abò bọ́ọ̀bà pọ̀ nǹkan pọ̀ òun ò fún àwọn irúnmọlẹ̀ ló ń jẹ mọ́tò ó túbà káfí ọ̀dà ẹlòmíì tó náà lọ dánrù sí òfò wò tóun náà jẹ́ mùsùlùmí tẹ̀ bó tilẹ̀ jẹ́ pé mùsùlùmí kọ́ lásán lọ́pọ̀lọpọ̀ kí ló ṣe tóun ò lè túbà kí ló ṣe tóun ò lè pátì ó ní kúyájọ̀ sí lọ nítorí pé tí òun bá kú òun di oògùn owó òfòyún ẹ̀sìn ọ̀sẹ̀lẹ̀ ẹ mọ̀ yìí pé ètò ìbẹ̀lẹ̀ yóò fà ó dòde lọ yóò ṣe tí ọba túbá a ọmọ ló ti pé tírẹ̀nì ọ̀sẹ̀ ìyàmálẹ̀ ọmọ gidigidi ni ọ̀pọ̀lọpọ̀ wà tẹ̀síwájú pẹ̀lú orí bóun ẹlòmíì ó lè jẹ́ kó lọ ṣe ìlànà àṣetọ́ nìyẹn láti wọ́wọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀yọ́ tó ní pé ń jẹ́wọ́ èlé ẹ̀yọ́ tó ní pé ń gbàṣẹ́wọ́ ẹ̀yọ́ tó ní pé ń mutí ẹ̀yọ́ tó ní pé ń tọ́tí ẹ̀yọ́ tó ní pé kò sẹ́ni tí ò lè ṣe gbájú ẹ̀fọ́ ẹ̀yin múmìnì tẹ́ pé ntọ́ba hàn lásán lálẹ́ ẹ̀yin ọ̀wọ́ àmọ́ fi ti ń tọ́tí ń gbowó èlé ẹ ńlọ bájú ẹ ìyáàlè sẹ́yìn ò rí nu ẹ̀yìn wà lọ sínú sí ha ṣe à alájà alájà ẹ má tọ́tí mà ẹ má ṣèdínà mà ẹ má tẹ̀wé ẹ̀lẹ́ mà ọ̀nà àwọn akẹ́ inṣàlá inṣàlá inṣàlá inṣàlá inṣàlá ni wọ́n bá wọ sáré ló dé nítorí pé òun òun wà máa wọlé ẹ ẹ dá nǹkan kan mà ẹ dá nǹkan kan mà nítorí pé àrùn ńlá ti gbé dálẹ̀ kékeré tó borí rẹ̀ lẹ́yìn rí ọtí lásán zina lásán owó lè lásán àwọn bàbá àti ìyá táwa ṣe ọkọ̀ tá a gbogbo lẹ́yìn torí ẹ ẹ mẹ́lọ́ra yín lẹ́nu dáre mọ́tà fi màlẹ́kà tí ọkọ̀ tútú bá ṣe ìdínú kálukọ́ àtẹ̀síwájú kí n ti ṣe ní ọ̀mà sí lọ kí n ti ṣe ní ọ̀mà sí lọ àtún ara wọn dáràn tí ọlọ́mà kiri wọn láyà pẹ̀lú mọ́tà àmúdarí aláàdì mímí kò ní mì ẹ bá ṣe ti ṣe dáadáa sí irú wa wọ̀nyí ọlọ́run sọ pé ó kò lórí jáde mẹ́ta fi sàlẹ̀ ẹ wà lẹ́jẹ̀ ni nírọ̀ lọ́nà bá máa pé ní tí òfin yẹ kí irú wọn mọ̀ sí láwùjọ nù ẹ̀yin tẹ́ máa fìyàn lọ́kàn balẹ̀ àwọn ọ̀daràn kúrọ́ àwọn àríjẹ ní sara, tí wọn kọ̀ láti jẹ sàrà lọ́tọ̀dọ̀ àṣetọ́ni so ẹ̀mí ti ó ti tẹ́bi kóló ó tù bá torí ká nìkan ká ìyàdọ̀ rẹ̀ ń dọ́ka ni mo máa rí ká ah, irú nǹkan náà ìlànà tí pẹ̀lú ẹ pákínì tí bá ti ronú pé kìí sílẹ̀ gbogbo nǹkan ní pàtì tí ọ̀dà torí mo ti ẹ̀fẹ́ bá dáadáa pàdé lọ́dọọlọ́ọ̀ lọ́ba torí kodò ní máa ń ṣèṣirò ní máa ń wò á pẹ̀lú gbọ́lọ́ eléyìí bá akódànù eléyìí àtúbá gbogbo èèyàn bá tàá padà tó lò sí gán kò burúkú èèyàn bá ti wà lìjàdà ibi títí olúbà àwọn ọ̀daràn míì bá dé nana bá wa aníkà kínní tí ó sì tí ó sì láti tó lọ́mẹ́ta bá turi náà ni àjọ sí òsì dà ẹ̀rọ ní lónìí ẹnìkan ló jẹ́ bá ń sọ̀rọ̀ ọlọ́ ẹ̀rú gbà mí kékeré ni ó ní gbogbo orun táǹtà táǹtà kínní kan alákatakítí ló ní kọ́ kí mùsùlùmí ọmọ tọ́tí alákatakítí ló ní kí mùsùlùmí ọmọ jẹ wéèlì alákatakítí ló ní kí mùsùlùmí ọmọ ìjẹ kọ́mọ ìyá ọ̀bálẹ̀ alákatakítí ló ní kí mùsùlùmí ọmọ yọ̀dá ìyẹn ní kékeré ẹ máa dára èso ni ìyẹn táwọn mọ́mì nínú àwọn ọ̀daràn káfìrí ti rí tó lọ́ba máa pìtàn rọ ìtò ìtò ti gbé wá lẹ́nu gbogbo ẹgbẹ́ torí tí ọba ti sí kéwù àlọ́ ló kù wọ́n bá bẹ̀rẹ̀ sí pa àlọ́ pé láyé gbà kan kọ́dọ̀ ẹnìkan wá bá nàbì ẹ ńgbà tí ó ti wá dáràn ó ti dáràn ànábì nítorí ń wò jẹ́ pé wọ́n lọ́ọ́ ràn àwọn ọmọ òrukàn lọ ọgbà àlùjáná máa dáràn àwọn ọ̀rọ̀ burúkú ó ẹnu wọn torí ẹ ẹni tó bá túbá ń kọ́ kò ní túbá tòṣùgbọ́n tó bá ti ọ̀gbìn náà kìí àmọ́ tí wọ́n bá padà dọ̀ta gbogbo àti tó ti ọ̀nà ọ̀rọ̀ ayẹra ni ẹ̀yin ẹgbàgbé ni tẹ ẹ máa wá bá mi wájú tẹ ẹ máa wá bá mi lẹ́yìn ọ̀tún àtòsí yà òórà wà rí láyé ọ̀dà tí ìbá fún wọn gbá yẹn létí jọ gbèdè wọ́n kó ìtọ́jú fún ni bẹ́ẹ̀ àbúrò ẹ̀ dà mí. kọ́ máa tẹ ọmọ mi lójú kọ́ lójú báyìí. ó ti parí àbámà láéláé ló kù ẹ̀yẹ́ máa wò bọ́lá ṣe ṣe lé ayé nísìsiyìí tó bá pé ọ̀daràn oríṣi kan nìwọ̀ kápó lè yọ àìmọye olè tó tu kàn àìmọye olè tó kú lọ́wọ́lọ́ àwọn ẹni tó kù lẹ́nu pé wọ́n ń jalè kí làwọn ẹni tó táwọn náà kú bá ah, lágbàdá kú títí ẹni tó máa kú nù á ah, èmi tú bá o olè mélòó ni ó dùn bá làbí kí ni wọ́n ń retí kó tó tú bá tó bá jẹ́ pé babaláwo bá nìwọ àá ẹni tó jẹ́ ikú kú ọkọjá sísọ nínú tí àwọn òfò. ó ní ẹwà lọ́la àwọn rìsáàtì tuntun tí mo ṣe máa pín ti kálukú fún un. ọba kú lóru babaláwo tí ó fún wa rìsáàtì ọba kú lóru. sọ̀rọ̀ ẹ̀kọ́ nìkan tó sẹ́kùn ní ti àwọn ma kọ̀ yẹ. gbẹ̀dẹ̀ náà wá gbogbo ẹ̀dá dákẹ́ rọ́rọ́ kí ló dé kí ló dé hàn bàbá ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra yóò bá lẹ ọdẹ ẹbọra làwọn ti jẹkuru. so lẹ́yìn bá ti ó mà sí o ó mà sí o ó mà sí o ó mà sí o sẹ́wọ́n ti sọ̀rọ̀ ẹ̀túbá káyọ̀tọ̀ ní gbogbo aláwo. àwọn aláwo ti túbá ike torí ikú tiẹ̀ ń pa babaláwo gan ọ̀yẹ̀ kéèyàn ò ok tó bá yẹ pé sẹ́yìn jálàbí ni wọ́n ti tó ń jálàbí láì jẹ àwọn èèyàn so ó rí i pé nínú yín ẹnìkan náà wó ṣubú ọ̀kan tún ṣubú ń bẹ ọ̀kan tún pẹ́ ọ̀ ẹ̀yìn ṣẹ́bí làkọ́ ní jáàpù ẹni tí yẹn máa ń ta lójoojúmọ́ kò ní kúndọ́ náà fá kàkẹ́ ṣẹ́tọ̀ fi kúndọ́ iná náà ni oní sọba ké làkọ́ ní jáàpù ò ní kúndọ́ má ká dáadáa láti kà káwárí kó ò ní kú má bàbá láàrin ò sí kú so oní àwọn olùdó ṣubú ah! tolólógbò dàdí ẹsẹ̀ ńjọ ìwọ ló ń lágbá bẹ́ẹ̀ bá ṣe tó bá fi lè ṣe gbára báyìí sójú kátìkú lẹ torí tí kú gàmá rí ọ̀sà. gbogbo ẹ̀ náà ló ṣe ó ṣe lóńgbò ó ṣe tó ní kìnìún gan kìnìún bá bọ́ lóńgbò síbẹ̀síbẹ̀ ó tó kú. sẹ́wọ̀n tó gbogbo jálàbí ẹ̀kọ́ tó bá mi àmọ́ wọn ní túbà ọ̀dà àwọn àjẹ́ kí làwọn náà retí kí tó túbà àjẹ́ ti fọwọ́ sọ̀yà yípo ò o tún ti fọwọ́ sọ̀yà tó lè pààyàn. àwọn àjẹ́ náà ń kú ìyálóde kú láàrin àjẹ́ bàbá ẹgbẹ́ kú síbẹ̀síbẹ̀ ẹ̀rí pé gbogbo wọn ò tún ní túbà kí ni wọ́n retí kó tó túbà. ok ó dìgbà tí kutu wọn náà bá dé sí màlẹ́kà kú wá fẹ́ mú ẹ̀mí wọn tẹ̀sí mọ́kànlá bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òní inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir ọlọ́wọ́n bá máa gba tútú bẹ́ẹ̀ tó bá tú bá nù yín lópin ìgbà tí ọba sì máa pọ̀ kàkú lọ́wọ́ ṣé n tá àrètí nù ká tó tú bá ẹni tó yẹ pé haramu ló ń jẹ haramu lówó rẹ̀ ọ̀nà àánú ló ti lówó ọ̀nà tábà fi burúkú ló ti lówó. irú wọn sì mọrú wọn wọn mọrú ara wọn mọrú ara wọn ọlọ́wọ́n á ní kọ́kàn nù wọn kú ẹ̀yìn àyókù kí ló ń retí kó tó túbá kí ni retí kó tó túbá òun náà retí kí tòun dé ni ńgbà náà bá dé bóyá wọn máa sàárì àtìtì ìrádìí ti àbí àyà tọ́jọ́ pé èèyàn lè túbá nù sàárì kú òlókè pẹ̀yì ti ẹni tó jẹ́ pé. ohun ẹ̀yà ara èèyàn ní máa tà fáwọn babaláwo fáwọn àfa babaláwo ẹ̀yà ara èèyàn ní máa tà oníṣẹ́ máa ń fọ́ yé èèyàn gan lè ta fún un náà bá kú ok ó lè kulẹ́jà kú sẹ́yìn akẹ́rì kò tún sẹ́kù sọ lè kulẹ́jà má kò yẹ fẹ́ aa gbogbo ìyẹn lè máa ta ní kulẹ́jà tó lọ́ọ́ jọ lóògùn kò lè ṣe ah, wọ́n ní ní tàǹtà kọ́là tí òwe tó mú gàrí lè parí láíláí kò lè pa nítorí pé ìwọ tó ń ṣe lẹkùlẹjà tó ń ṣe gbogbo ẹ bá a bá fẹ́ gbogbo kan kù lára rẹ bíi ti gbẹrẹ kọ wọn náà tún ní nǹkan kan tó dè mára tọ́lá ń fa àtàwọn ẹni kúlúkúlú lọ wà láì sẹ́rù obì. wàlá hawla wàlá quwwata illa billah. torí di eléyìí báyìí àwọn àfọkùrọ tọ́jà pọ̀ tọ́ni tọ́lọ́ ń sọ ọ̀tọ̀ ní táwọn máa ń sọ fáwọn èèyàn àwọn náà ń kú sọ́kàn bá kú nu wa sọ́yìn káwọn yòókù náà tún máa purọ́ nsọ láìláì ó tún tẹ̀síwájú ni wọ́n lè pété ẹ̀ lọ́ba táwọn òdìdì kí là ń retí kó tó di kó àdúbà ẹ̀rí àwọn orípa burúkú wà tí ẹ̀ṣẹ̀ máa dá síyàn lára báwo lẹ̀ṣẹ̀ máa ṣe bá tèèyàn jẹ́ àwọn aburú wo lẹ̀ṣẹ̀ máa ṣe fún yàn ẹjẹ́ a máa mú lọ́kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ láyé àti lọ́rùn ẹjẹ́ máa ń ba tèèyàn jẹ́ wọ́n máa ń fi orí pa burúkú síyàn lára ẹ sì rí i pé lódodo àkọọ́lẹ̀ wà gbogbo bá a bá sì ṣe gbọ́n tó gbogbo bá a bá ṣe ń sọ́ra tó àfi kó dé wá kọ́ọ́lẹ̀ rere ti síwájú fún yàn ọlọ́dà kò má ṣe wá lẹ́ni tó ti kọ́ àkọọ́lẹ̀ bù fún un ní ìyẹn bá gbogbo orú ọ̀rọ̀ yìí kì í ti dandan ni kó túbà o àfẹsọ́lọ̀ bá ti kọ́ fún tẹ́lẹ̀ náà kó lóríire ni àwọn ẹlẹ́rìí tó túbà ṣùgbọ́n ní tí àkọọ́lẹ̀ aburú ti síwájú fún yóò mọ̀ pé àìmọye òjò tó ti rọ̀ tilẹ̀ ti mu ọlọ́dà kò mọ̀ tètè wá bẹ́ẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ sọ wọ́n lẹ́ni tí ẹ bá rí ti ń ṣe dáadáa ọlọ́run ló lọ́wọ́ ẹni tẹ́ tí ò ṣe dáadáa ìṣèdọ́gba ọlọ́lọ́sẹ̀ lórí ẹ tọ́lọ́lọ́ ti kọ́ pé kò ní sórí rẹ̀ ọlọ́dàkùn má jẹ́ ọjẹ́ pé àkọọ́lẹ̀ orí ibú ló ti ṣe fà wá. nínú àwọn orípa aburú ti ń bẹ fẹsẹ̀ tíyẹn yẹ kéèyàn ṣe làákà ìpa rẹ̀ tíyẹn fi gbọ́dọ̀ jìnnà sí. ó náà ní pé lákọ̀ọ́kọ́ gbogbo ẹni tí bá ń ṣe lọ́n tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà ni ọlọ́run bá kì í jẹ́ wọn ní màá ọlọ́wọ́n bá kì í jẹ́ kí wọ́n ní mà nítorí pé ìmà ìmọ̀lẹ̀ ni látọ̀dọ̀ lọ tọ́lọ́wọ́n bá ẹlẹ́dàá wa tó máa ń sọ sínú ọkẹ́ni tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́wọ́n bá kì í sì bùn àwọn ọ̀daràn ní ìmọ̀lẹ̀ yìí. wa nuru Allahi la yuhda li'asi ìmọ̀lẹ̀ ọlọ́wọ́ kìí bun àwọn ẹlẹ́ṣẹ̀ náà ní tó bá sọ yìí pé ẹnìkan ní mà ìmọ̀ Islam lápèjúwe ẹ wá gbé iṣẹ́ rẹ̀ sí òṣùwọ̀n ẹ wá rí kí gbogbo àwọn iṣẹ́ tí ń ṣe òun ó takùtọ̀ lọ́wọ́ takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ tí nídìí kẹ gbá rìsáàtì kan lọ títí ẹ sọ pọ̀ mọ̀ nǹkan kan olódò ni kọ́ mọ nǹkan kan olódò ni nítorí tó bá yẹ pé ìmọ̀ gidi lọ bá ní kò ní máa dáhùn tó bá yẹ pé ìmọ̀ gidi ńlọ bá ní kò ní jẹ́ pé ìdí ẹ̀ṣẹ̀ lọ́gbà tó fi ní mà kò lè ṣèṣe láéláé tẹ bá ti wá kókó ṣèdájọ́ wípé wọ́n lò nímà òtún ṣiṣẹ́ yẹn wò wọ́n lò nímà òun ṣiṣẹ́ babaláwo wọ́n lò nímà òun ṣe zìnà wọ́n lò nímà ọ̀daràn ẹ̀rì tí ẹ̀yin bá ní ọmọ kankan tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní ṣe research nípa àmàtóní ẹ̀yin rọra gbọ́rọ̀ rẹ̀ fún ẹjú márùn ẹ̀rì pé ìdájọ́ tẹ́ dáhùn ẹ̀ ní kò jẹ eléyìí wá ní mà kọ́ ọmọ kankan kọ́ jò ó lè ní láàrin àwọn dìndìnrín tí ọmọ kankan o àmọ́ olódò burúkú parakùn ìmọ̀ wo ló ní jẹ nígbà tó dá lè kí ó lẹ̀ tọmọ kan wá sojú híóhíó. nínú àwọn ọmọbìnrin tó wà lékè rẹ̀ tó ọ̀rá mú òsàfà ọ̀rọ̀ ọmọ lékè ọmọ ọ̀rọ̀ oyún ti Ọrụ ó wà níta lọ́kùnjá àtìsí kò sí wàhálà <laughs> nítorí látàrí ọ̀ràn tó dá ọ ó ti fi hàn wá kó ní nítorí pé ìmà ìmà léèyàn jìnnà sí ti ọ̀dà àfẹ́ ti fi ọ mi ọ èmi ọ̀fẹ́ yín kò sí nǹkan àbùkù mbẹ̀ o báwa máa sọ́ra pé ọ̀sítáàtì sọ pé òfẹ́ fẹ́ mi kí ni mẹ́ta olùfẹ́ bọ́ sí ìnáyà àbórí ẹ̀ dàrú so kí ọ̀nà àwọn sọ̀tọ̀ irú mi irú mi kí n sọ pé mo fẹ́ fẹ́ lágbádá kó lè wọ̀ gbà ah, ntí ọgbà jọ̀rọ̀ lájọ fún ẹ tètè bàbá ìlú ya kó lódo lélẹ́yìí o olódo lélẹ́yìí o irú ta ni irú rẹ̀ tanirú rẹ̀ ṣẹba nàbí wa gan sallallahu alaihi wa alihi wasallam ìyàwó lọ́fẹ̀ obìnrin ti rẹwà rẹwà kọjá jáfù ó tún fẹ́ rẹwà ju àwọn ìyàwó tó ti wà ń lé lọ ẹnì mọ́ pé àwọn obìnrin burú bàjẹ́ burú bàjẹ́ wọ́n bá túnrun ṣe wọ́n bá ṣe gbogbo ẹ̀ wọ́n bá kọ́ lọ́gbọ́n àwọn obìnrin tó gbà ń nù ìyàwó ti ó kú kọ́ lọ sọ́dọ̀ ọkọ ni o tọ bíi ká pé wọ́n mú ìyàwó wá ní ẹ̀yìn àṣírí àwọn ìyàwó tó wà nílé wọ́n bá tọ́jú oorun wọ́n bá tún ara sí so wọ́n á ní ẹsọ ọmọ dáná bíi fẹ́ràn jù ní tiẹ̀ àyìn mọ ẹ̀yin náà lẹsùn wà ń bẹ dáná bíi fẹ́ràn ni pé tó bá ń ṣẹ̀fẹ̀ yàwó tí yẹn bá ti wọlé èèyàn kan sọ pé a'udhu billahi minka musa di ọlọ kó lọ́dọ̀ rẹ̀ yọ gba tiẹ̀ sí ẹ wà kó bá tó lóòótọ́ nígbà tó ti tó àsìkò tí anabi sallallahu alaihi wasallam tó wọlé wá bá nàbì ìwọ ń tiẹ̀ wá ń bì. a'udhu billahi minka ẹ́ faqad ista'adhta bi Mu'adh ó ti wá ìsádi ọba tí sọ ni. èèyàn wá lè wá sàdí Allah wípé kí n má ó tún á ẹ máa wá padà lé yín báyìí a jẹ pé ẹ̀yin ti kó lè tiwa ẹ jẹ́ ìyàwó máa o ìwà Usama, ẹ bá ní ní arọ méjì kó lọ bá náà tuntun tá èèyàn bá fọkàn ìyàwó rẹ̀ ìyàwó wa ní àwùjọ bìlá kò burú kò burú tó ṣé ànábì wa ti torí rẹ̀ bẹ́ lórí torí ẹ̀ ló ti jẹ́ pé wọn náà ustaz ọmọ ní òun ò ṣe zinanto ó ti lọ fẹ́fẹ́ ó lọ ọ̀fẹ́ ọ ọ̀rọ̀ nírú rẹ̀ kọ́ ọ ọmọ alẹ́ tí ó ń sọ̀rọ̀ ìdí ọgbà dọgba lẹ́dọ̀fù ìdí ọgbà náà ní zina àwùjọ tó ti lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ wá ní àbá olódò àlọ́lọ́dọ̀ olódò burúkú olódò para torí ẹ ẹni tó bá jẹ́ pẹ́sẹ̀ ní bá máa ń ṣẹ̀ ọlọ́wọ́n bá kì í fún wa ní ma ọlọ́wọ́n bá kì í fún wa ní mà kódà tó bá ti mà ọ̀ wá jẹ́ kí mà yẹn kọ́ máa gáìdì ẹ̀ kọ́ ma jìnnà sábúrú kọ́ ma jìnnà sábúrú ìdí aburú ìdí aburú ìdí aburú náà lọ́mọ wa tó bá yẹ kó kuran lèèyàn bá ha wàlẹ́ ọgbàgbé rẹ̀ tí ó dàbí àti òrírí láyé rẹ̀ ọkà bòmí náà kuran kọ́ ṣé mo gbọ́ yí wọ́n tó ti há gbogbo ẹ̀ ṣé mo gbọ́ yí tó bá yẹ pé ìmọ̀ òfin lọ́ba mà tí ẹsẹ̀ yẹn bá ti pọ̀ ó di tọ́jú sẹ́gbọ́n mọ̀ wò pé ah, kí tí mo kárí subhanallah látàrí ẹ̀ṣẹ̀ torí ẹni tí bá wà mà yóò dínà sí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ máa ń kọ dínà kéèyàn onímà bákan náà ẹnikẹ́ni tí máa ń sẹ́lọ̀ ẹ̀ṣẹ̀ máa ṣe sábà bíi kó ṣe ọ̀tá yẹn ojú ọ̀nà òṣì ńlẹ̀ṣẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ ẹni tí ń sẹ́lọ̀ kò sí tàbí ṣùgbọ́n òṣì ọ̀tá o òṣì ọ̀tá kí ẹ bọ́lá ọbẹ̀ ẹlẹ́dàá wa pé sọ́kọ́ man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuquhu min haythu la yahtasib ẹnikẹ́ni tí bá ti ń páyà Allah Allah Rabbul alamin yóò máa ń ṣe ọ̀nà àbáyọ fún ọ̀nà àbáyọ fún ikú òní lé títí kọ́ ọ ويرزقه من حيث لا يحتسب ọlọ́run wa rọ̀ ọ lọ́rọ̀ gba ibi tó lérò látàrí ìpayọ̀ lọ. owó àlùbáríkà làwa ń wà ẹ gbádùn ànábì ni nínú àdúrà rẹ̀ ní máa bẹ lọ́n fi allahumma inni as'aluka ilman nafi'a wa 'amalan mutaqabbala wa rizqan tayyiba. wọ́n lọ ìmọ̀ tó ṣàǹfààní ni mo ń tọrọ. iṣẹ́ tẹ ọmọ àtẹwọ́ gbà ni mò ń tọrọ kó fún mi sí o arizikì tó tẹ adọ́dún ilé mi tọrọ èmi tọrọ ọrọ̀ burúkú ọrọ̀ ọrọ̀ ara ọrọ̀ tí ọrọ̀ tí mo ṣe ta fún lójoojúmọ́ ọlọ́mọdé torí pé mo lówó ètò àjẹgbà ètò ìjẹgbà darí làárọ̀ yìí lọ́dọ̀ àlùjọ nu àbá wọ́n lè ní tó sẹ́nu ọlọ́mọ rẹ̀ wọ́n máa kó pàṣẹ bóyá tó tún máa rẹ́rìn kí ẹ tó sèyàn àjọ ló bá tọ́lá ti ṣe yẹ kí ẹ bọ̀ ọ gbọ́dọ̀ pé ẹ ṣe ẹ ṣe ẹ tó lò sí ẹ tó nà mí sí hmm, ọ̀dà bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah torí ẹ àwọn olùmọ̀ sọ pé ìhà tí ìbẹ̀rù ọlọ́ tọ́jẹ́ sábàbí àrísìkì àdébẹ́sẹ̀ ńkọ́ yọ jẹ́ sábàbí òṣì tó máa ti fẹ́ kó sì ọ́ ta ọ́ ìwọ máa tẹ́ lọ. ẹ wá ní ẹ àwọn tó wá tọ́tí lówó ńkọ́ tó bẹ́ sẹ̀ ní. àwọn tó lọ ṣògbó owó ńkọ́ tó bẹ́ sẹ̀ ní. àwọn ẹni tó tó gbowó èlé lówó ńkọ́ tó bẹ́ sẹ̀ ní. àwọn tó ta tẹ́tẹ́ lówó ńkọ́ tó bẹ́ sẹ̀ ní. eléyìí àwọn èèyàn wọn lówó istidraj ọlọ́ọ̀dẹ wọn ni ọlọ́ọ̀dẹ wọn torí pé Ibn al-Qayyim rahimahullah ó ní ọ̀rọ̀ lọ́ọ̀ àfi kéèyàn kàn máa wò ó ní tẹ́ mọ̀ pẹ́lú mi ọlọ́run fún lówó nítorí ó ti kọ àkọọ́lẹ̀ pé yọ wọ́ná owó ní ọwọ́ àṣẹ sábàbí tí ó fi wọ́ná tọ́lọ̀n bá ti lè gba owó ń kúrò lọ́dọ̀ rẹ̀ iṣẹ́ ọmọ àjánà ni ó ṣe ọ̀tà tọ́lọ̀ ti kọ fún un. ló ti jẹ́ pé owó ó máa pọ̀ sí ni tó tó pàdánù wọ́n máa sọ pé ẹni ká bẹ̀rù ọlọ́run ká lè lówó àwa ń sẹ́yìn owó lọ́wọ́ àyè àwọn àzọ kékeré sowó lónìí bàbá olórí ibú ìsìtàjù nù ọlọ́run ọba di ọ ni torí pé tó gba owó nǹkan ó di múmìnì ọlọ́run ti fẹ́ kó di múmìnì ọlọ́run fẹ́ kúkú ní kúkú tó fi wọ́n ni. àwọn míì sì ń bẹ ọlọ́run fún wọn lówó nítorí pé sẹ́kọ́ wà lùjẹ́ náà ni nítorí pé owó tọ́lọ̀ fún ní lílò tí ó fi padà rálì jẹ náà wọ̀ tọ́lọ̀ ń bá tilẹ̀ gbá lóko lọ́dọ̀ rẹ̀ iṣẹ́ ọmọ náà ní oṣù ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ pálí jẹ́ náà ní ọwọ́ sábà bíi tí ó sì fi wọ́ ni owó tó ní. àwọn mẹ̀kúnnù lànàbí sallallahu alaihi wasallam ń sọ pé àwọn ni ó pọ̀ jù lálùjánnà nítorí báàlì làwọn fi wà lálùjánnà wọ́n wá ń bínú pé ah, kọ́lọ́run ṣe mí lólówó mọ́ sẹ́wọ̀n bàtì ẹ̀ wàlìjẹ́nà bá wàlìjẹ́nà kákọ́kọ́rọ́ wọlé ayé náà <laughs> ọ̀pọ̀lọpọ̀ bá ṣe ronú nù. ọlọ́run ẹlẹ́dàá wa ó ní bó ṣe tó wàlẹ́wò bá sọ́kọ́lọ́hù rẹ́sìkọ́lẹ̀ ìbàdíyí làbàgọ́ òfìl ọ̀ tọ́lọ́wọ́n bá bá fi lè gbá rìsìkì láyè fún ní kálukú wa tí gbogbo wa lówó tá a lówó ju bílí géètì lọ bá ilé ayé òní tẹ́gbẹ́ máa ò kò sẹ́ni tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ tó bá ní asalaamu alaykum báwo kọ́ wo yín ọmọ yín lójú látòkè délẹ̀ asalaamu alaykum báwo ṣé èsì kórìí rẹ̀ dàrú ah asalaamu alaykum mo wípé ah, àwọn olóṣì bíi tiẹ̀ ìlú ọmọ àti bẹ́ẹ̀ sí pé àdúró ah, náà tá ló lòṣì èló lóòrò pé oúnjẹ ọ̀jẹ̀ tẹ́ǹtì lápò mi ibi tí mo jókòó yìí ni wàhálà ọba ṣẹlẹ̀ láti amẹ́nìsìn ẹ pé ẹnìkan ẹnìkan ní ìsìn ó sì tọ́ nígbà tó bá wá dúró yín kọjá wọ́n wá ṣe déédéé pẹ́yìn náà jáde bọ̀ tó wá rí kó sí tọ́sí rẹ̀ pé ẹ bọ́lá ń sí yẹn ẹ má bínú sà mo sí tọ́sí lẹ́lẹ̀ ní sà ọ mọ̀ pé wá fi ilé ìtẹ̀mí lélẹ́yìn ah, ẹ lẹ́kọ̀ọ́ ẹ má bínú nígbà tí ti ń fi ẹsẹ̀ ní ti fi ń gbá ìyẹ̀pẹ́ torí iṣẹ́ rẹ̀ yẹn pé tó o bá tún dárú ẹ̀wọ̀ ń jọ́ mi ọkọ̀ àbùkù ẹni ẹ má bínú sà tẹ̀lé ká bínú ẹ má bínú tẹ̀lé nítorí pé kò ní nì sobílẹ̀ ayé ti ṣe rí nù torí pé àwọn kan ní àwọn kan ní láyé fi gbé àwọn ẹni tí ò wá ní oríire ni fún wa nítorí pé àìní ni ó ti sábà bí wíwà àlùjáná ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. abúlé kẹta òun náà ní pé gbogbo ẹni tí ọba ti jẹ́ pé ń ṣe lọ ìhúnríra yóò máa bà nínú ọkàn rẹ̀ láàrin rẹ̀ sọ́lọ̀ yóò rí i pé kò sí connection kankan láàrin òun àtọ́lọ̀ aburú tó tẹ́lẹ̀ yìí ò o tí ẹ bá ti ní connection kankan láàrin yín àti Allah tèèyàn báyà nù nínú gbogbo nǹkan ọ̀nà dí tẹ bá ti ronú kan Allah ọkàn yóò tún balẹ̀ kọ́lọ̀ ń tọ́ dá wa kó kúkú ní dá wa dára wa ẹnu tọ́lọ́ ńlá sí wa ní agbárí yóò pèsè ní táwọn máa fi si ọmọ yín wọ́n ní ká máa san iye báyìí ní school ẹ̀ wọ́n ti ní tàbá san títí monday so ká mọ̀ wá sí school ma ẹ bá ní sọ inshàlá ọlọ́run bó kúkú ṣe torí connection yẹn wà láàrin àti allah bákan náà tẹ bá ronú àwọn sòrò tó wà wájú yín tẹsí mọ kí allah ló lè ṣe ẹ rí i kí connection yẹn yóò fi yín lọ́kàn balẹ̀ by the time tí ọba ti fi connection láàrin ọkàn yín àti allah ẹ̀ṣẹ̀ ló máa ń fà ó torí yẹn máa ń ṣẹlọ̀ débẹ̀ èèyàn sẹlọ débi pé ẹsẹ máa sọ̀rọ̀ Ọlọ́run máa bíkọ ẹsẹ máa sọ̀rọ̀ rẹ dání máa fi mi ni ẹni tó fi yàrá. yọba adìpọ̀ sọ̀rọ̀ rẹ̀ di ọ̀tá Allah ẹsẹ̀ ló máa ń fà nísìnyí ẹni tí wọ́n ní kọ́ máa pe àwọn alálẹ̀ alẹ̀ àwọn alálẹ̀ alẹ̀ wọn wọ́n ní kọ́ máa porúkọ àwọn ògún orúkọ Ṣàngó orúkọ ya àwọn ọ̀sà kọ́ máa pọ̀ dúdú ọ̀. sẹ́nu pé ọ̀fẹ́ yóò tún fẹ́ gbó kọ́ Allah láíláí kò ní fẹ́ gbọ́ torí ẹ̀ ló ti rẹ́ èèyàn lè má pọ̀pọ̀ kó tó máa jẹ́ alukurani kálukurani ọjà alukurani lẹ́nu ọ̀daràn rẹ̀ kò lè tètè torí pé nínú ọkọ̀ síbẹ̀ yìí náà máa ń tẹ́ ọmọ wí irú rẹ̀ ò lè kí alukurani kó tó jẹ́ alukurani lẹ́nu rẹ̀ mọ́. bákan náà ẹnikẹ́ni ẹ rí i pé ẹ ní ní connection tó dáa pẹ̀lú àwọn èèyàn mọ́ nítorí pé ẹ mọ̀ pé báyà ó ti káyàn bóyá ó ti ríyàn bóyá ọmọ ní téèyàn ṣe ohun àti ńgbà tó rí tí wọ́n bọ̀ tó wọn àtọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ni wọ́n sọ ó ti mọ tí mo ṣe. so bí o ṣe mú gbogbo yín lọ́tà ní ti máa ń ṣẹlẹ̀ táwọn ẹni ti máa ń ṣẹ lọ́ọ̀nù. nídìí ẹnìkan ṣẹ̀ṣẹ̀ mú títà ni ọpọlọ ọwọ́ àrídá yẹn sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn ọlọ́run tí mo mú lé wọ̀ ọtí yẹn ṣẹ̀tọ́ nífẹ̀ẹ́ fi dá rúgúdù sílẹ̀ láàrin wa ni wọ́n fẹ́ sọ wá dọ̀tá ara wa wọ́n fẹ́ sọ wá dẹni tí ò ní sin ọlọ́run nínú ẹ̀ tani wọ́n tún bá awọ ọ̀bọ wí wọ́n ti sèkú wọ́n jẹ̀tẹ̀tẹ̀ à ń bọ̀ wí à ń yọ ẹ̀rí pé yóò mú yín lọ́tà ìdí ló fi jẹ́ kó gbogbo ẹni tí ẹtú rẹ̀ kò ní fẹ́ràn sáná láéláé tó bá jẹ́ pé ìyá máa kọ ìbàjẹ́ gbogbo ẹni tí bá ń sẹ́lọ̀ kò ní fẹ́ràn yìí ìdènà yóò rí i pé kò sí connection láàrin yìí ẹ bá jọ ọmọ ìyá kan náà ẹ bá jọ ọmọ bàbá kan náà nítorí pé wọ́n máa wò ó pé òun gángangangan lẹ́ ń bá wí ẹ sì ti tí àṣírí òun fún gbogbo aráyé ìdí nìkan fi jẹ́ pé àwọn ẹni tí wọ́n pèpè lọ sídìí òdodo wọn ò ní rẹ́ láíláí pẹ̀lú àwọn àṣebàjẹ́ ẹni tó bá jìnnà sí ìbàjẹ́ kò lè rẹ́ láíláí pẹ̀lú ẹni tí ń wẹ̀ nínú ìbàjẹ́ so ẹni tí bá ti ń sẹlọ yóò rí i pé òun àtàwọn èèyàn bọ kò ní sí àjọṣepọ̀ tó dánmárán láàrin àwọn. bákan náà nínú aburú tẹsẹ̀ máa ń bí òun náà ní tààsírò òmòríhì àlẹ́ yìí ọ̀rọ̀ ẹni tí ń sẹlọ kò ní yanjú o ìṣòro ni ọmọ bá pàdé nù gbèsè ayé gbogbo táwọn èèyàn máa ń ṣe tó ṣe é pé tán bá ti nawọ́ sílẹ̀kùn yẹn títí ní máa sí ní rọrùn tóun bá fọwọ́ sílẹ̀kùn kò ní sí gbogbo táwọn èèyàn máa ń wá tí wọ́n máa ń rí gbà ní rọrùn tó bá kàn án níjọ́ náà ni òṣìṣẹ́ wọn ní ìyá rẹ̀ ọ̀gbádùn ń tọ́jú ìyá rẹ̀ ọ̀gá tí fáìlì yín wà lọ́dọ̀ rẹ̀ ó ti rèzíìmù ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹrin níta fẹ́ lo fọ́ọ̀mù sí yóò ti kọjá lò wọ́n bá dé. ìgbà tó wá dé ní ti kílá fà ní dídè rẹ tọkàn kóbúrò rẹ ẹsẹ̀ rẹ nífà. lópin ìgbà tí èèyàn bá ti máa ń sẹ́lọ̀ kò sí tàbí ṣùgbọ́n ìṣòro ọ̀mọ́ bá ìṣòro yóò máa bá débi bọ́rọ̀ rẹ̀ ò wàhálà rẹ̀ ọ̀ pọ̀ sí. nínú aburú àtòrípa aburú tẹ́sẹ̀ máa ń fi sílẹ̀ síyàn lára ó náà ní kéèyàn ó rí kókùnkùn yóò kún náà kéèyàn òkùnkùn yóò kún náà kéèyàn yóò máa filẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa mọ̀ filẹ̀ sùn àfi téèyàn bá ṣẹ lọ ẹ̀yà wo ní ìsìn tó mutí tó mutí tó mutí tó mutí tó mutí torí rẹ̀ sì fi tó fi lu aago lánàá tó bá di lónìí yóò máa ma òkú nǹkan kan ti sọnù fóun òun ò gbádùn gbogbo inú òun tẹ dàrú láàmú òun kẹrì kọkàn nǹkan dúdú ni ẹwọn ọmọ tó fẹ́ fún fẹ́ pààrọ̀ ní burúkú yìí rẹ lọba ti kọrí sí búkà ẹni tó gbé dìnnà the same thing ẹni tó jẹ́ pé òun náà ọ̀fọ̀ àtògùn ní máa ṣe the same thing yóò máa wò pé òkùnkùn tó wà nù ọkùnrin kò tún sí tó lè yanjú rẹ̀ àfẹsẹ̀ yẹn náà ní ti máa sábà ṣẹlẹ̀ sí wọn wọn ní téèyàn bá tún ṣẹlọ̀ ẹ máa ń kọ́lẹ̀ bọ́kàn tọ́kàn bá sì tilẹ̀ yóò kọ́lẹ̀ bára téèyàn bá máa ṣe náà ọkàn èèyàn lẹ́ ara náà padà wà lẹ́ múmìnì agbára rẹ̀ nù ọkàn rẹ̀ lọ́wọ́ téèyàn bá ti wá fi ẹ̀ṣẹ̀ tó fi bà ọkàn rẹ̀ jẹ́ tó ti fi kọ́lẹ̀ bọ́kàn rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n para náà lẹ̀ o nínú orípa yìí òun pé gbogbo ẹni tí bá ń sẹ lọ́hùn wọn ì ẹni tí bá máa sẹlọ kò ní lè sẹlọ àsìkò sọlá ti tó wọn á lọ fún ọ pé sọlá ti àákí àsìkò sọlá ti ti tó ìwọ mayam àsìkò sọlá ti ti tó ìwọ mayam wọn sọ fún pé àsìkò sọlá ti ti tó ìwọ mayam lọ́wọ́ sọ pé a ah, ẹ jọ ẹ lọ sí kò ní torí kémi ò ní sọlá ẹ ń ṣe nǹkan oṣù ni ọpin láti èsì kóbìnrin lẹ́yìn ó ní ọ̀rọ̀ pọ̀ ń bẹ sálọ sí sọlá subhanallah lóde jẹnẹba ń bẹ lára ọ̀daràn ni zina zina zina zina níbi iṣẹ́ kan ṣe zina tontori de lẹ́yìn oúnjẹ ti gbàgbé pé wọn máa tún wẹwẹ jẹnẹba àmọ́ téèyàn bá ń ṣe zina kò lè ṣe sọlá yìí something like that or no? náà ní sọlá bẹ́ẹ̀ni nísìnyí àlejànú tẹjọ ní collaboration nínú nǹkan tó ní kọ́ ọmọ ẹsẹ̀ òun náà ní gbé ọ̀gbọ́dọ̀ sí sọlá tì sáàrì irú rẹ̀ mọ́tíláṣí àlè ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni tí ìyẹn bá ti máa ń sin tí ọ̀dà nísìnyí bàbá ti ń tọ́tí àwọn sọ ọ̀dà nínú òfin ọlọ́run eléyìí wí eléyìí náà wí eléyìí náà wí ẹ̀yìn àwọn afáyẹn ti gbójú lẹ́yìn ọpọjù ńlọ mọ́sálásí <laughs> má. torí tó bá rólú ààrẹ ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ tó lú ààrẹ wọn máa sọ torí nǹkan tí ń sèyún yọpa ẹsìn tì eléyìí túmọ̀ sí pé ẹnìkan ò ní máa ṣe lọ kẹtù wọn á rí kọ́ máa sin lọ yóò ṣòro púpọ̀ wọ́n ní ẹsẹ̀ kì í jí kẹ́mi ogun yìí máa fa àlùbáríkà gbèsè ayé rẹ ẹni tí bá ń sẹlọ ẹ̀mí rẹ ò ní gùn ẹ̀mí rẹ ò ní gùn nítorí pé kò síbẹ̀ mi rẹ lè gùn tó ntí ó sẹ̀mí láǹfààní kò ní rí ṣe yàrá lẹ́sẹ̀ ní qaddamtu li hayati ṣé o kí ló dé tí ń ṣe tí ó wúlò fẹ́mi mi tí ń ṣe nílé ayé mi èèyàn ní máa ṣẹ̀ kẹsì ọmọ tó bí ẹ̀ṣẹ̀ mi èèyàn ní máa ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àbí kẹsì òtún bí ẹ̀ṣẹ̀ mi ntẹsẹ máa ṣe nù. bákan náà ẹ̀ṣẹ̀ máa jẹ́ kí èbìbò kó bóyá lọ́kàn ọkàn èèyàn ní rí màlẹ́mà kalla barrana ala qulubihim ma kanu yaksibun ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń wí o ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣẹ̀ lọ́lọ́wọ́n bá fi bo ọkàn wọn mọ́lẹ̀ ẹni tí bá ń ṣẹ̀ yọ bọ́ sábẹ́ pàánà bíi làánà rẹ̀ yọ bọ́ sábẹ́ pọ́lọ̀ ńlàánà rẹ̀ tí báwọn ẹ̀ṣẹ̀ kan la ti sọ́ńbẹ̀ sáré pọ́lọ̀ ńlàánà tó bá ṣe alẹ́ làánà tó lọ́ọ̀hìn alẹ́ kẹ́rì bíi ẹtẹ́ tiẹ̀ gbọ́ làánà ọlọ́kọ́ máa jẹ́ ti àwọn òpùrọ́ làánà látọ̀dọ̀ ọlọ́ min rahmatillah lílé yẹn kó nù kí ọlọ́ọ̀ni wọ́n ń pè láàánà tó bá wá látọ̀dọ̀ lọ. bákan náà ọlọ́run bá tún sọ pé wa man yaqtul mu'minan muta'ammidan wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'ana wa a'adda lahu 'adaban 'azima nínú yàtí ọjà ní tó bá máa mọ̀ pa mọ́mìnì onípọ́lọ́ ńlá náà ẹ̀ṣẹ̀ ìmà jẹ́ kéèyàn ó ṣe kóńgẹ́ lánà lọ. bẹ́ẹ̀ náà níbi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀làna àwọn púpọ̀ nínú àwọn ẹlẹ́ṣẹ̀. ó fi yé wa kọ́lọ̀ ńláàna alwashima walmustawshima wannamisa walmutanamisa alwasila walmustawsila walmutafallijati alhusn àwọn ẹni tí wọ́n máa bá wọn fínra àtẹnitọ́ tọrọ wọn bọ̀ fínra àwọn ẹni tí máa bá wọn gbẹ́ irun péńpéjú àtẹnitọ́ gbójú rẹ̀ lẹ̀kẹ́ bá ń gbẹ́ àwọn ẹni tó bá wọn fi irun kúrun àbí tó bá wọn fi kankan kúrun kò bá jẹ́ rọ́bà kò bá jẹ́ wù àtẹnitọ́ tọrọ pé ẹ bá ń ṣe bákan náà àwọn ẹni tó ń fáyìn náà fi ń gbẹ ẹ̀yìn ọkàn wọn kó lè bá pèjì àdàmàdì. ànábì lọ́lọ́ ńlá àná gbogbo wọn ẹsẹ̀ ló jẹ́ kéèyàn dẹni tọ́lọ̀ ńlá àná rẹ̀. bákan náà ó dàbí ìyá dèrè tí ń ṣe ni ìyá dírẹ́sìnà tó ń dẹ́sí irun táwa sọ àdìsí fún wípé láàánú Allahu wasila wal mustawsila ọlọ́ọ̀lá ni ti máa ń fi nǹkan kúnnù àtẹnudọ́ ní kọ́ ọ̀bọ̀n fi kún ẹsẹ̀ máa tún pè fẹsẹ̀ ní ó lè sọ pé kí wọ́n ní kílànà mi fẹ́ káwọn máa jẹ ìyẹn ní pé ok ṣé ká bọ̀ bí ànábì bẹ́ẹ̀ bàbá ń bí ọba ń bí kí ni fẹ́ káwọn máa jẹ iṣẹ́ táwọn kọ́ nu iṣẹ́ ọ̀daràn tá a kọ́ nu ẹ̀rí pé ẹsẹ̀ yóò tún máa pè fẹsẹ̀ ní ó ní dàmà ó ti sọ́tọ̀ bá fẹ́ ìyàwó yá dírẹ́sì náà tó a ní orí lábẹ́ ẹ̀sìn Islam èmi ìlè fẹ́ ni kí wọ́n máa làánà jùjúmọ́ ọ̀ pàtẹ́ǹtì ọ̀nà àwọn bábà kọ́ra ní kakọ́ra wa ṣé n tí ẹ̀ mọ́ lálákàtà títí àdínì kó tó di pé mo fẹ́ ọ ṣé akatakì akatakì ẹ̀rí yorùbá tí wọ́n bá ti kórìíra kan wọ́n wá sọ lóko burúkú kan nítorí káwọn ọdún wọn náà wọ́n lè máa bàjẹ́ ṣé ẹni tó ní kọ́ ọmọ ìṣẹ̀ńtọ́ lọ́wọ́ fi máa làánà lálákàtà títí kò burú máa bá wọn dirí máa bá wọn kó yorùn sínú yorùn ká máa di mára wọn kò burú. àmọ́ kó ọmọ bá wọn fámì ọmọ bá wọn ṣe kínní kan wọn jẹ́rì kínní jẹ́rẹ̀ so kò sí ẹ̀rọ ìfẹ́lẹ́ rẹ mọ́ bá wọn fi àtàkìlẹ́sì kankan sí o. ó ní à iṣẹ́ ò ní wá nù pé wọn bá kọ ní àyà fara wa iṣẹ́ òjò tó nu. tọ́ bàtà látàrí ẹsẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi jaabir oní la'ana allahu akila riba wa mukilahu wa katibahu wa shahidai wa qalahum sawa. ẹni tí ń jẹ wéèlì ẹni tó fún jẹ ẹni tó kọ́ ọlẹ̀ ẹlẹ́rìí méjèèjì ọlọ́run làánà o ẹsẹ̀ ọlọ́bí gbogbo àwọn làánà làánà yìí. bákan náà anabi la'ana allahu almuhallila walmuhallalala ẹni tó fẹ́ sọ obìnrin tọkọ rẹ̀ àkọ́kọ́ ti kọ́ ọ́lẹ̀ ti kọ́ ọ́lẹ̀ mẹ́ta tí wọ́n ti dèwọ̀ fúnra wọn ó dìgbà tó bá tó lọ́kọ mi tóun wá fẹ́ fẹ́ nífẹ̀ẹ́ àdàmàdì tí ó fi sọ́dẹ̀ tọ́ kọ́kọ rẹ̀ alákọ̀ọ́kọ́ anábì lọ́lọ́ ńlá àná rẹ̀ ẹni tí wọ́n wá fẹ́ bá sobìnrin dẹ̀tọ́ fún náà ọlọ́ọ̀tún làánú náà yàní kékeré ṣe pé wọ́n fẹ́ fẹ́ nítorí pé onídìí kọ́ fẹ́ fẹ́ àmọ́ fẹ́ fẹ́ kọ́ bá lò lẹ́ẹ̀kan kó o sì kọ́ kọ́kọ́ alákọ̀ọ́kọ́ lè bá a tún rí fẹ́ ẹ dàgbù sí ìwà pé èèyàn náà dàrú ìyàwó fa ṣé ti pẹ́ sí pé ìwọ náà ó gùn lẹ́ẹ̀kan kẹ́ni tó ní ó lè bá ara padà ìyàwó wọ́n wá bọ́ obìnrin kan sí hóhò wọ́n máa bá a lò òun náà tún á filẹ̀ ìwọ náà tún gbà ọ́ dájú pọ̀ gbádùn ẹ̀jọ̀ plan ike yẹn tó bá ti àwọn òdòdó la ó ti kọ́ ọ pa lẹ́yìn ìgbà tó o bá fẹ́ padà kọ́ ọ pa ọkùnrin ó ti bọ́ ọ rí di ìyàwó tó fẹ́ padà. Islam ò tún gbà kọ àyàn ọ̀daràn torí ẹ ẹ̀ṣẹ̀ máa jẹ́ kéèyàn dẹni tí Ọlọ́run àtànàbì sallallahu alaihi wasallam tí wọn làánà. lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ ilé ayé máa bàjẹ́ o omi ọ bàjẹ́ atẹ́gùn tá a mi ọba ti irúgbìn wa kò ní mú èso tó da jáde má gbogbo ilé ọba jẹ ọ̀nà òní dáa má yẹ bọ́lá ń sọ pé lọ́họ̀rọ̀ ìfẹsọ́dù fẹlbẹ́rì wàlbáhàbì máa kẹsẹ̀fẹ̀ ayídì náà lèyọ̀dí kọ̀hùnmùlọ́hù bàbá lẹ́dí àmìlú làálẹ́hùn yọ̀rọ̀jọ̀rún ọlọ́ọ̀ni sẹ́fẹ̀ náà rí ìbàjẹ́ ti hàn lórí ilẹ̀ àti nínú omi ẹ̀rí nísìn à ń gbígbó á bẹ̀yàn nílẹ̀ kọ tí wọ́n bá bá wa kọlẹ̀ èló la ń ná kótó di kí wọ́n bá wa kọ́ yàtọ̀ sí ríro yàtọ̀ sí sísán wọ́n kọ́ agbókòsí tí àgbẹ̀ bá ṣírò gbogbo owó tó ti ná nígbà míì àtìrè tó ń padà kó nígbà kórè. wàhálà ẹlòmí ò adúrò owó tó ti lọ kí la padà rí ọlọ́run máa ọrọ ó sì lè le ọ́ kọ́ ọrọ tẹ̀lé ra wọn irúgbìn yẹn ń bùkátà kójú ọrọ tẹ̀lé ra wọn títí gbà kan ọlọ́run ọba ọ̀rọ̀ tó o dàgbà débi kan gbogbo ẹ̀ bá di nǹkan mi àìmọye ti sáwọn àgbẹ̀ bẹ́ẹ̀ náà ni ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá tọ́lẹ́kẹ́ mi ló la ti lò ó yóò di pé gbogbo ń ta bá gbìn síbẹ̀ kò ní ṣe dáadáa àfi ká tó máa fatílẹ̀ kan sí ẹ bá sì fatílẹ̀ kan sí ilẹ̀ nígbà kan ìlú ń bàjẹ́ nì gbogbo ìgbà míì ta bá tún gbìn nǹkan bẹ̀ àfi ká tún wá sílẹ̀ bí ajílẹ̀ bá ṣe lágbára sí títí mú kílẹ̀ ọmọ ṣe dáadáa sí bẹ́ẹ̀ ni ilẹ̀ ọmọ bàjẹ́ sí ìbàjẹ́ hàn lórílẹ̀ níbo la gbà ní ìtìtọ́kàn wa balẹ̀ ọkàn wọn balẹ̀ nísìn tẹ bá wọ mọ́tò kò bá jẹ mọ́tò ọ̀sán kò bá jẹ mọ́tò alẹ́ kálukọ́ ọmọ kpọlọ ni nítorí pé ilẹ̀ ti bàjẹ́ àwọn dánadáná àwọn adíyàgbé wọ́n kọ́nà wọ́n bá jẹ fúlàní wọ́n bá ti jẹ́ yàmí wọ́n dáná bàjẹ́ bàjẹ́ ni gbogbo ètí ìjọba náà ti lọ́ọ́ ṣe kọ́ ọmọ dáná ma kọ́ ọmọ ti yàgbẹ́ ma tọ́ bóyá lè ṣiṣẹ́ lọ́la. ìbàjẹ́ ti pọ̀ lórí ilẹ̀ a rí i pé ilẹ̀ bàjẹ́ atẹ́kùn tá a mi kan bàjẹ́ látàrí pé níta fọwọ́ ara wa fà tó bá jẹ́ pé àwọn fákítírì kan bá wà ládùúgbò kan ọ̀pọ̀lọpọ̀ atẹ́kùn burúkú. tí iléeṣẹ́ wọn máa pọ̀ jáde ará àdúgbò dáràn àwọn àárẹ̀ tí baba ńlá wọn ọ̀mọ́ ń pa rẹ̀ ó lè yọjú ìbàjẹ́ pọ̀ lórí ilẹ̀ àrà tẹ́kùn tó da mímá nítorí pé èéfín tí mọ́ṣíìnì mú jáde èéfín tí mọ́tò mú jáde èéfín oríṣiríṣi tí gbogbo iléeṣẹ́ náà mú jáde kò jẹ́ káwọn èèyàn da mímá ọlọ́wọ́ bẹ́ẹ̀ kò jẹ́ kátẹ́kọ̀ọ́ ọmọ kó dànù ó ní kó máa ṣe déédéé mú wa nítorí àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ táwa náà ń wò. àwọn arúgbìn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò lọ títí má iná lọ́fà adúrú nàìjíríà yìí adúrú lẹ̀ dání wọ́n á jẹ́ kó nígbà tí wọ́n bá kó oúnjẹ kan wá fún wa láti ibì kan làwọn ò tó jà kò yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ ìwà ẹ̀ṣẹ̀ wa náà pọ̀ gbogbo oúnjẹ tá à ń kó wa látòkèrè báwa náà ń gùn ókè kí ló dé títí wọ ọ̀dà ẹbẹ̀ sẹ̀ náà kí ló dé títí wọ tó ẹbẹ̀ sẹ̀ náà sọ nígbà táwa náà dábàá jáwọ́ ń di ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́ ọ̀dà ẹlòmíì lè sọ pé ah, táìláńdì láti ń kó wa ẹbí jù lọ́pọ̀lọpọ̀ wọn sí ẹ gbogbo owó táwọn bá ní kì í ọlọ́run jẹ wọn ni wọ́n tó bá jẹ́ mùsùlùmí làwọn sọ̀rọ̀ nàìjíríà náà ẹni tí èsè mùsùlùmí sówó lónìí ọlọ́run dẹ kìí lónìí ẹ̀dẹ́ ni tọ́ bákan náà tẹ́sẹ̀ bá pọ̀ ọlọ́run máa ń pa náà kéèyàn máa jowú iná rẹ̀ ó kù lọ́kẹ́yàn tẹ́sẹ̀ bá ti pọ̀ èèyàn ní jowú kankan lórí ìyàwó rẹ̀ mọ́ ẹnìkan ọba àjáwọlé láì gba yọ̀ǹda kọ́ba ìyàwó rẹ̀ pé pátá lọ́wọ́ kò ní dùn ọ́ ẹnìkan bá dáwọ́ ilé ìwẹ̀ ìyàwó rẹ̀ wà mọ̀ ẹ́ pé ẹ̀yin mẹ́wàá lẹ̀ ń jọ ń ṣe àlè ilé ìwẹ̀ náà sì ní kálukú náà lò so wọ́n sì mọ̀ pé yẹn wà bẹ́ẹ̀ wọ́n kàn ti lẹ̀kùn lẹ̀kùn bá sí ah, ẹ má bínú ẹlẹ́hà ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ọkọ náà dé wọ́n kọ́ sẹ́yìn kó gbiná jẹ bẹ́ẹ̀ ni kí ah, tó bá tiẹ̀ ti jẹ́ pé kàmárù ní kò burú. Ah, <laughs> subhanallah ńgbà tẹ́mi bá ti kú ó dàbí ọ̀daràn tó lọ lé aṣẹ́wó wọ́n ní bóun ṣe fẹ́ wọlé ìyàwó rẹ̀ wá jáde nítorí pé public service area ni ìgbà tí ìyàwó rẹ̀ jáde ọ̀rẹ́ tí wọ́n àti ọ̀rẹ́ wá jọ lọ tí wọ́n jọ lọ ọ̀rẹ́ wá ní ìyá ọlọ́gbọ́dá mọ̀nù ó ní kí wọ́n á ní bẹ́ẹ̀ mẹ́ ṣé wọ́n jáde rẹ̀ lọ ni ẹ̀rí pé lẹ́yìn nǹkan ti dé tí èèyàn bá ti ń sẹ̀ owó máa kú lára èèyàn àní ìsìn ẹ̀fì zìnà sàkójú ẹni tí ń ṣe zìnà bẹ́ẹ̀ bá ní àwọn rẹ̀ náà ṣe zìnà kí ni bàbá rà àní ọkọ àti àwọn ń jà wá rojọ́ so ọkọ wa ní tó ṣẹlẹ̀ ni pé ń yálì ìyàwó wa sọ pé kí ni mò ń ṣe táwọn òṣìṣẹ́ bù rẹ̀ àwọn òbí lẹ́sìn kí ni mò ń sáwọn náà sí dọ́bù rẹ̀ ó kàn jẹ́ pé ọ̀daràn tọkọ kò sí wọlé wùtà ẹ̀wù yẹn tẹ̀sẹ̀ ń débi ìdodo ni mo rò pé iná ní tó fi ń fìlì pé ìyàwó wọn yẹ kó máa ṣe zina àmọ́ kò burúkú wọn máa ṣe. a'udhu billahi minash shaitani rajim torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí bá ti ń fẹ̀ owó máa kúrò lára wọn. so ó lè rí kí ẹnìkan wọlé kó wá rí i pé lágbájá ni ìyàwó rẹ̀ ṣe á ṣe pé ìyàwó rẹ̀ ni pé bẹ́ẹ̀ ni à ah, she was my schoolmate nígbà tá a wà ní school ẹlẹ́rìí ah, ìyàwó rẹ̀ náà máa ń sìn mọ́ ọ ṣe eh, ẹ́ tọ́ ọba fi lè náwó ti kélé òbí ọ ìwọ tó náwó orí ẹ̀ dà <laughs> ẹni tí ọba ti lẹ́mìí kò ní kápá ẹ̀dá àwọn tí ìyàwó rẹ̀ tọ́jọ́ ṣiṣẹ́ lọ́fíìsì wọ́n lè wá wálé at any time ọ̀wá lé òsínlé òsínlé sọ̀rọ̀ ọmọ ògbé ẹ̀ ọ̀ mọ̀tẹ́ ń bá tẹ̀ jẹ́ ó ti di gbẹ̀wù dání nìyẹn o ó ti di gbẹ̀wù dání wọ́n ti wá ẹ̀rọ rẹ̀ wá ó tún sè wọ́n ó sì wọ́n dé junction àtúndé àtúntò kí mẹ́sì àwọn colleagues mi ni ó wọ́n tẹ̀ mí àbá <laughs> ok kì í tẹ̀ mẹ́yìn ọ̀daràn àbẹ́rẹ́ rí gámẹ́ o lópin ìgbà tí ò bá ti sówú lára èèyàn látàrí pé èèyàn sẹlọ ẹyìn ká gbogbo nǹkan yẹn fún ìdínú tẹ máa ń tẹsí ẹni pé gbogbo èèyàn yóò sọ yín lẹ́nu àwọn ìyàwó yín náà tẹsí ọba ti má lára wọn sọ yín lẹ́sẹ̀ nígbà tí ẹnìkan kalẹ̀ ìyàwó rẹ̀ sì ń bẹ ń pa lọ pẹ̀lú rẹ̀ wá yàrá lọ kí ló lè sọ wọlé kíta náà wọlé. mo rò pé yé torí owó tí ń bẹ lára ni wọ́n fi máa kọ̀ntró pé lọ ara rẹ̀ mọ́mọ́ lọ́yà rá yàgbé ara mo rò pé yé bákan náà nítorí tí hikima kan nínú hikima tí yìí pé obìnrin dá maharam. nítorí kí owó wà lára tí àtẹni tí owó tí ẹ bá ti bàjẹ́ nísìnyí wa ẹ mú ìyàwó yín travel ẹ ń lọ sí Ìbàdàn bẹ̀ ẹ wá wọkọ̀ nígbà tó so ṣé ẹ̀yin ò fi ìyàwó yín sí ẹgbẹ́ ibi tẹ́nìkan ò sí ní jókòó tì ní àbẹ́ fi ilẹ̀ ibi tọkùnrin kan jókòó tì ìgbẹ́ ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́tò ẹgbẹ́ ní káàdì sọ̀kalẹ̀ ni sáàbì <laughs> sọ̀kalẹ̀ àbẹ́rẹ́ rí kan so ẹ̀yọ́ sọ pé ìwọ ń tiẹ̀ wá bọ́sẹ̀gbẹ̀ mi jókòó ń bẹ̀ wọ́n ọkùnrin tó fẹ́ jókòó jókòó lẹ́gbẹ̀ẹ́ tèmi bì sẹ́nu olóòtú máa ń pè ń àwọn àfa làwọn eléyìí <laughs> torí pé tó wú bá ń bẹ lára tiẹ̀ ò ní báyìí gbàgbàgbà ẹnìkan pé ìyàwó rẹ̀ ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ọba ta ni ń pè ọba ṣé gbogbo ẹni tí mo bá mọ̀ lẹ́gbọ́dọ̀ mọ̀ ni. Ah, gbogbo ọmọ gbọ́dọ̀ máa jẹ́ bẹ́ẹ̀ fóònù òtún ni mo lọ́mọ látòun. àbúrò àbúrò ya bàbá mi ni àbúrò ya bàbá mi ẹ gbọ́rọ̀ ah, àwọn eléyìí ti dìnnà pọ̀ ju bá mú fóònù nítorí pé owó ń bẹ lára ti yín tí ọba ti sówó lára ti kéde ń bẹ ń bẹ nísìn ẹ tí ò sówó obìnrin kan ní ìgbà tí àwọn wà lé láago mẹ́wàá lẹ́ o òun á gba kọ́ọ̀lù gbà tó òun á gba kọ́ọ̀lù òun á jáde òun á jáde nulẹ̀ òun á lọ bẹ́ni tó pé òun ní sọ̀dá títì bí kéèyàn máa gbẹ́nu àdúgbò ń bì nìsín ọwọ́ á lọ dàyàn lóògùn ní bọ́lá fẹ́ àárín gbogbo mọ́sífà ń bẹ̀ ọ́ o fọkọ́ nulẹ̀. ọkọ wa ni mò ń wọ aago fún wo pé yẹn náà bá ti kú ọ̀ ń wọ aago fún pé sẹ́tí mélòó ni ó ti wọ́n bí rẹ́fírí. ó wá nígbà tó ṣe bíi twenty minutes ló ti wọnú lé gbogbo ọ̀ràn ò lè ti láàrin twenty minutes. ló ń tọ́tọ́ yẹ kó gbé lọ ń lọ ta lọ gba bọ́ọ̀lù ẹ̀ gbogbo lọ wá. so nígbà tí ọba ti sówú lára kò sí ní tí ò lè ṣẹlẹ̀ kò sí ní tí ò lè ṣẹlẹ̀ àìsówú ní ọlọkùnrin ó fi máa lọ sáyé àwọn obìnrin lọ sàlùwàlá ní mọ́tíláṣí ẹnìkan kò sí ní sọ pé káì kọ́dà àìsówú ó mú kọ́kùnrin yìí àwọn ọlẹ́ obìnrin lọ wọ́n yẹ yàn rí tí àwọn ọlẹ́ obìnrin lọ ó lè ìfẹ́ ṣe kéka òun náà fẹ́ tó ara pé yẹs torí ẹ nínú owó òun náà nìkan kọ sí kọ́ hàn gbàgàdà gbàgàdà àyè àwọn obìnrin ni bí kọkùnrin kan má ṣe ta fèlèfèlè ń bí. torí kí nìyẹn ti fẹ́ di common especially níbi àlùwàlá mi àti ẹni tí ń gbèlú àti ẹni tó ṣẹ̀ wọ̀lú ẹ kàn jọ lọ sọ̀ọ́ títí tẹ́tù ara yìí tó fẹ́ wọ ibi tẹ́tù tọ̀ lẹ́ẹ̀. so owó gbọ́dọ̀ wà iná làwọn ọmọ yóò fi wà protected níyàwó yóò fi wà protected tí o bá ti sówó ẹgbàgbé ẹ ẹgbàgbé ẹ tó owó ni ọ wà lẹ́sẹ̀ nígbà tí ìyàwó yóò jáde anyhow àfi tó bá gbélé bàbá rẹ̀ ni wọ́n fàbọ̀ títí má ti ń bọ̀ owó ni ọ wà lẹ́sìn máa mọ́nítọ̀ lílọ bíbọ̀ rẹ̀ ta ni ń pè ta ni ń pè ọ̀rọ̀ alẹ́sẹ̀jù kan ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ mọ̀wùlẹ̀ lọ́kọ́ talọ̀nba rẹ́rìn tanimọ̀rí tẹ̀ lọ́kọ́ olùmọ̀ra yín lọ́wọ́ sẹ́mi àpò náà tẹ́kùn rẹ̀ bá ti dàn wò yóò dé yẹn owó ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tí o bá ti wá rí bẹ́ẹ̀ kọ́ ẹ̀kọ́ ọ̀pọ̀ kọ́ ẹ̀ ń fòbi fún ẹ wà pèjúwe kan ẹnìkan ní ẹnìkan fi lé sànù o pé kò wọ́n máa gbé lọ́fẹ̀ẹ́ nígbà tó ń fẹ́ yàwó tí ò lówó tí ò fi gbálé sẹ́mọ̀kọ́lọ́ ló sì mà níyàn kálukú àti òun láníyàn bú lẹ́ni tó fi lé sànù rẹ̀ tẹ́lẹ̀ ìbá ti wá lọ bí sẹ́ bàbá àgbàlagbà yọmọ wa gbìyànjú láti báyàwó sùn ọlọ́run sáárùn obìnrin yẹn lọ́wọ́ ó fi ti olórí dànù so obìnrin yẹn sẹ́mi pé tí aburú bá fẹ́ ṣẹlẹ̀ ìyàwó tuntun ojúmọ́ ni ọmọ sunkún ah, irú irú irú àyèwò lọ́pọ̀ wọn pọ̀ sí i tó ń fi wọn bá dánwò burúkú yìí pàdé bàbá yóò dì níbi iṣẹ́ ti ń lọ yóò máa wá ọ̀nà láti wọlé ńjọ́ tó ọwọ́ ọjọ́ wọlé o ní ló fẹ́ ọlọ́mọ sí ìdìnnà tọ́ ọkọ wa ní tètè gbọ́ àmọ́ ńgbà tí mo gbọ́ sí ẹ máa gbọ́rọ̀ fa torí ẹ máa mẹni tẹ́ bá fọmọ yín fún wàláhì inú sì ń rún bí mo sì ń gbọ́ ipò òun tètè gbọ́ àmọ́ ńgbà tí òun gbọ́ àti hmm, nǹkan kan á ó ti kankan ó lóun ò sí nǹkan kan mú a'udhu billahi minash shaitani rajim tọ́ ẹ dákun aláìdá tẹlẹ máa rẹ̀ láláìdá kí ló fún mi ó fún mi lége lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ àlọ́ máa fi lọ́kùlọ́ lóbìnrin fún mi à gbégún bá dàn wọ́n yẹ kó dé yẹn. akramakumullah ó ní ìgbà tó mo wá sọ fáwọn òbí jẹ àwọn òbí wa faraya àwọn òbí ọmọbìnrin náà fara fún bàbá wọn fẹẹ lù ó náà máa ń tó dé láì dáa tọ àwọn òbí wa ní ìwọ ọmọ àwọn ò gbé bí má ẹ̀yà pẹ́rù ọkọ rẹ̀ ọba ti láyé mi ìjọba fi ọtí pẹ́rù ọmọ bọ̀ wá lé wa ilé ilé bá bọ́ ọmọ kì í bọ́ ọmọ lẹ́rù wọ́n á mọ wọn lọ wọ́n kọ́ wa ní ohun tí wọ́n ń wálé láti yẹn ọwọ́ àṣẹ̀ṣẹ̀ rílé gbàtọ́ wa rílé àwọn ń pọ obìnrin pé kọ́ máa padà bọ̀ wálé ọ̀n bọ̀ wá kẹ́rù rẹ̀ obìnrin wa sọ pé kò sí ìyá òun wọn ò tí ì ṣe tátó wọn wà lẹ́ńtò ńgbà bá dọ̀sẹ̀ sí ń bọ̀ ńgbà bá dọ̀sẹ̀ sí ń bọ̀ ọ̀sẹ̀ tí sáńpọ̀ yóò máa bọ̀ náà ni táyé ìdọ̀rùn. já fi déètì sọ́sẹ̀ tí ń bọ̀ yìí ọba kù sójú abẹ́ ń kó fún pọ̀ òun ò ṣe má. ẹ dákun sà kí ni téèyàn lè ṣe ó yàtọ̀ sí tipóhùn òsìn kankan gbàtí bàbá yẹn fi lọ̀kú lọ́rọ́ ìyàwó tún sọ pé láti ìgbà tí àwọn òbí òun ti wá kẹrù láti mú òun sọ́dọ̀ pé ò tí ì gbalé ẹ̀mí ló lọ wá wò òun wá sọ pé òun wá lẹ́ẹ̀kan lẹ́yìn oṣù gbọ́ọ́rọ́ òun wá lẹ́ẹ̀kan tó máa ní iṣẹ́ wo ni wọ́n ń ṣe tí òfin lè lọ́ọ́ máa wò ó ń ṣiṣẹ́ tíṣà mo ní à mo ṣe bí sàlùkìyàmà ni ṣiṣẹ́ <laughs> tíṣà iná lọ wà lè lọ wo obìnrin ọjọ́ ìyàwó rẹ ọwọ́ ni ẹ wípé kí ló ń lè ṣe mọ́ ní sórí bóbìnrin ṣe sọ pé òun ní ṣe máa lọ dà ìwọ ọ̀yẹ́ lẹ́ni tó yẹ fún òfòbìnrin fún òdodo ọ̀rọ̀ ni ẹ̀sùn òdodo fáwọn èèyàn fún olè gbà ọ̀yẹ́ lẹ́ni tó yẹ fún òfòbìnrin fún kí ni túmọ̀ tí wọ́n fà fún ọ pé ó rí ìyàwó rẹ̀ ọmọ pé ìwọ ní ìsìn lọ wà ń kó àti protect it O protect image dignity rẹ̀ lórí tó sẹ́yìn pé a'udhu billah òun náà mọ̀ pé yes ó wà under protection ọwọ́ nítorí pé ẹtìjọ wà rí pé ó fún ọ lé mo ní Yorùbá ò sì sọ ìgbà tí wọ́n sọ pé ní wá fà ń wo fò òfò lórí mi. mo ń tẹ́lẹ̀ kọ́ ọ̀rọ̀ náà bàbá mi kó kó jìjì náà jẹ́ káwọn ọmọ wa lọ́ọ́ yẹn pọ̀ o kì í pé wọ́n nìkan o lórí kọ́ lọ́ọ́ dákú mọ́ ọlọ́run ó sì ti káwọn ìjọ lájọ bọ́ wà rà mú ló mú lọ́jà wọ́n bọ́ bọ́ lórí mú lọ. àti tí mo ti lágbára tó báyìí kò lágbára tó báyìí àwọn èèyàn mọ̀ wá pé ah o tẹ̀lé náà rẹ̀ ń bẹ̀rẹ̀. sọ̀rọ̀ pé àwọn rẹ̀ náà fẹ́ yẹ eléyìí ọkùnrin tó yẹ nù àmọ́ wọ̀ ọkùnrin jọ lé dá ẹni irú rẹ̀ yìí ní òtún lọ wò fẹ́ẹ̀lì kejì ni ọlọ́wọ́ ó sì fẹ́ kọ́ máa bọ̀ wálé ní olówó tẹ̀lé ọbí dundú àwọn òbí wọn lórí kọ́ tẹ à nígbà tí èsì pọ́pọ́ ọkọ̀ nù abọ́dé ìran lé sí wọn àwùjọ bí là. wọn yẹ jọ sá bó lọ wọn sá sèse mọ ní à ní tó ṣe kọ̀dájú pé ó lè ṣe tọba sì tún ṣe kọ̀dájú pé ó wọ ọkùnrin ṣé bàbá náà lọ gbá mi kí ni tó ṣẹlẹ̀ <laughs> lẹ́yìn ìgbà tí gbogbo ọjọ́ ti rọ̀ ilẹ̀ ti bomi mu gbogbo ara yẹn ti gbàgbé kójú ọ̀rọ̀ báwo á sọ ìgbọ̀dọ̀ fún. eléyìí o ti fẹ́ẹ̀lì bẹ̀ mo ní àfi tọ́ba lọ máa bẹnu gbolẹ̀ báyìí níwájú ilé àwọn bàbá ìyàwó rẹ pé ẹ dákun mo ti tẹ̀ mọ́kọ̀ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ní gbà mo tẹ̀ mọ́kọ̀ ọlọ́run eléyìí báwa lè wò mọ́ ọ náà wọ́n gbé báyà ẹ dákun lánàá tíráyà torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ lówú la ìní túmọ̀ sí pé yẹs ọkùnrin gidi ni ọ níìsín ọkọ bínú ọjàrí mọ́yàwó lọ́wọ́ ó ní ìyàwó òun àwọn òhò ó nura lẹ́jà tó wẹ̀ ibi táwọn sì wà èèyàn lè mọ ọ̀dọ̀ báyìí wọ́n lè mọ ọ̀dọ̀ báyìí wọ́n máa láwọn ọkọ wa bí lájẹ pé ìyàwó wa ni wọ́n ti lé jù mọ́ ní à kò tí ì lé tó tó bá jẹ́ lẹ́yìn ni kò tí ì lé tó ọwọ́ àwọn òhun ọmọlúwàbí ọkọ wa fẹ́ sátálẹ́ nítorí rẹ̀ pé náírà sísẹ́ kọ́ bọ̀ rí ìyàwó wọ́n wá ló ti lé ṣé líle wọ́n ń pelé mi à ọlọ́mọdé ọlọ́mọdé torí ẹ̀ ọkùnrin gbọ́dọ̀ ní òwú lára iná lẹ́sìn lè protect ìyàwó yín àwọn ọmọ yín lóbìnrin láti lè protect wọn àìjẹ́ bẹ́ẹ̀ ntẹ lérò ọ bàjẹ́ tó bá sì bàjẹ́ kì í ṣe pé orí bíbẹ́ la máa fi ṣògùn orí fífọ́ bíkọ́ tó bá bàjẹ́ náà nípò láti bẹ́rí iná láti ní nígbà tó ti jẹ́ pé wọ́n ti bá rí di rẹ nísìn mọ́mọ́ lẹ́yìn iṣẹ́ ọmọ. eléyìí lọ́ọ́ yẹ ká dúró de àbí ká tètè kìlọ̀ fẹ́ni tó yẹ kó gbọ́rọ̀ kó gbọ́rọ̀ lé ìjọba àwọn nínú aburú tí ẹsẹ̀ máa ń fa ni ẹsẹ̀ ẹsẹ̀ déyàn onítìjúmá èyàn onítìjúmá tẹ bá rí àwọn ọmọ kéékèèké tí wọ́n ń hùwà àtàgbàlagbà àtàgbàlagbà sọ̀rọ̀ tó lọ sọ̀rọ̀ tàgbàlagbà tó ń tẹ́ni kan máa sọ kan máa fún lẹ́sìn ní kò sí nípa mi kẹ́ ẹ̀ máa pẹ́ tẹ̀ ẹsẹ̀ ló máa ń fà nísìn ẹni tí máa ń wò wò kù ẹni tí máa ń wò wò kù tó jẹ́ pé yóò máa wò di yóò máa wò di òǹdí ni nítorí ń lo gbogbo dátà sínú ọmọdé kékeré àwọn òbí ń fẹjọ́ sùn wípé àwọn ọ̀sà dédé gba gbogbo fóònù kù lọ́wọ́ ọmọ yìí ọmọ kékeré àfi nítorí pé yín máa ń wo gbogbo àwọn ìwòkúwò lórí íńtánẹ́ẹ̀tì lórí kínní ńgbà wọn bí ọmọ léèrè lóòótọ́ kí ló dé tí wọ́n fi gba fóònù lọ́wọ́ rẹ̀ ó ló máa ń wòwò kú ìwòkú wọn fẹ́ kọ́ sọ pírísáìtì bàbá ni òun máa ń wo àwọn tí máa ti dìílẹ̀ àwọn olùbílẹ̀ ìlú lè ṣe tọ̀nù rẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bá ti rí kéèyàn yàtà tọrọ ẹnu rẹ̀ ti ń dídàkudà gbà pé ń ti ń sẹ̀ tí ò ní tìjú máa tọmọ ọmọ sọ pé kíni kíni ìdí wo ni wọ sọọsì táwọn àwọn ti rí ojú bẹ́ẹ̀ lọ áà ah! ìtìjú ti lọ nù ìtìjú ti lọ nù torí rẹ̀ ẹsẹ̀ wọn sọ yẹn di bí ẹranko ni anabi sallallahu alayhi wa sallam ẹ sọ pé innal haya'a la ya'ti illa bi khayr ìtìjú èébì kankan àforí wàlá yìí tá a ṣe láyé wa lónìí láti jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ kí ti sẹ́ kékeré kí ti sẹ́ kékeré dídìlẹ̀ kí tó máa ti sábà bí ẹ̀ṣẹ̀ ẹ̀yìn bá ti dilẹ̀ tó bá ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tí máa mú kéèyàn má ní tìjú má bákan náà ẹ̀ṣẹ̀ nínú aburú rẹ̀ wọn náà ní pé eyín máa ń jẹ́ kọ́kọ́ èèyàn lẹ èèyàn ní ma ti tóbi àti gbé gbangba Allah èèyàn ní màmá níṣẹ́ ni ti ń pààyàn ti ń dáná ti ń pààyàn ti ń fọ́lé olé ti ń jíwo wọn ti ń pa wọn wàláì kò ní ma ti tóbi ọlọ́mọ káfọ́ máa ṣe ń tó wù yóò máa tán ara rẹ̀ jẹ látàrí ìranù ẹni tó gbé ba fún ló kọ pé sọ́jà ni àbọ̀lọ́pàá tó sì máa ike ìgbà yìí ń tó ń lè lò ó sí tó ta kọ́ńtẹ́ǹtì torí rẹ̀ gbé fóun ńlọ́pọ̀jù òun sì ní lò lọ́nà tí ọ̀tọ̀ kẹ́nìkan mọ̀ ẹ̀mí máa yẹ sí sọ́jà ti padà nù bẹ́ẹ̀ apá láwọn orílẹ̀-èdè tó ṣe pé tọ́ ọlọ́run la fi sọ kò sí tí òun ní máa pera wọn wọn ní ma tóbi Allah sẹ́yìn bó ti ṣẹlẹ̀ ń bì ká ń bẹ̀ ọ̀nù lóru àwọn à ń bọ̀ láti rìn àjò àwọn kan náà wà ń bọ̀ àwọn pọ̀ nínú àwọn ọkọ̀ pọ̀npọ̀n wọn ní bọ́lá àwọn ọmọ ọ́fíìsì nǹkan kan tá a máa ṣe mu àwọn sọ́jà bá da wọn tó lábàáwọ̀ ni wọ́n sì dọ́kọ̀ tiwa dúró irú àwọn ọkọ̀ tó kún bọ̀ tí ò ní plate number lọ́sàn-án ni ọmọ olówó kìnnì òun náà bọ́dì fún lówó torí mọ́tò yìí níwè owó kìnnà fẹ́ máa tẹ̀ lọ́sàn-án dá wa dúró bẹ́ẹ̀ tọ́ làwọn táwí ìbá di wọ́n pọ̀ àwọn tètè táwọn sọ́jà ń dá wọn tán ẹ má dúró fún wọn má ṣe kíní kan àwọn sọ́jà ń bá ní gbọ́dọ̀ fi òun wọ́n bá dúró wọ́n bá fọ́nká gbogbo títì ń bá kún lẹ́bàá lójú ní sọ́jà kan bá dà bàbá yẹn wọ́ kọ́ńtì yẹn o ẹ̀wọ̀ kọ́ mọ́nà ẹ̀fẹ́ yẹn náà lẹ́ dá wa dúró ẹ̀yin náà lẹ́ dá wa dúró wọ́n bá nìkẹ́ mi ọ̀wọ̀ abáwọ̀ kọ́ ètò wa yà mí tí wọ́n fẹ́ fi ṣàpèjúwe ó ní tí sọ́jà yẹn dá wọn dúró tó ní kọ́ńtà dúró lẹ́nìkan bá ní sọ́jà sọ́jà lọ bọ́ sọ́jà lọ ní jọ́tú lo after ball na sọ́jà ti di second ẹgbẹ́ àwọn wèrè ẹgbẹ́ àwọn wèrè torí ìbọn tó gbé lọ́wọ́ ìwọ wá di second sí Allah ah! nǹkan ṣe téèyàn bá mọ nǹkan kan èèyàn ní ma títú bíi Allah ọ̀hún àtẹ̀yìn bá máa ń tẹ̀ lọ èèyàn kàn máa fẹnu wá rọ̀ fún un téèyàn bá ti jẹ́ ni ti ń sẹ́yìn wàláì kò ní kọ́ lọ́n kún kankan torí ẹ̀ sẹ́yìn bá sọ pé ètòkùn lọ́wọ́ ìyẹn ni tí ọba ní máa nì àmọ́ àti sẹ́lọ̀ lọ́kàn máa yín mu nìkẹ́ bẹ̀rù kẹ́ tọ́ba ké máa mú yàn ó jẹ́ kó mú àwọn yìí àwọn ti pẹ́ nù ọ̀ràn yìí sí tó ṣe fáwọn torí ẹ ẹsẹ dárí ìjọba yìí máa jẹ kí ọlọ́wọ́ gbàgbé yẹn ọlọ́ni wala takunu kalladhina nasullaha fa ansahum anfusahum wọ́n dàbí àwọn tó gbàgbé Allah tọ́lọ̀ mú wọn gbàgbé ara wọn nínú àyà mi nasullaha fa nasiyahum wọ́n gbàgbé Allah Allah gbàgbé àwọn náà wọ́n ní irú gbàgbé wo irú gbàgbé wo wọ́n ní ọlọ́run ní mú wọn ṣe tí ó jẹ́ kí wọ́n sórí rẹ̀ bí bá ń gbọ́ gbogbo ẹ̀ láyé kò ní ṣe nítorí pé ọlọ́run ọba fẹ́ ọfẹ́ kó sórí ibi jalẹ̀ tẹ́ ẹ̀ bá ti gbàgbé Allah ọlọ́run mú gbàgbé ara rẹ̀ orí ibú ọ̀padà wa jẹ̀jẹ̀ kọ́lọ́mọ sì tù wá bẹ́ẹ̀. tọ́ tí ẹ̀ bá ti sẹ́lọ̀ kẹ̀yìn lẹ níbi àti pàdé Allah gbogbo sẹ́tì yẹn máa ṣe téèyàn fi wà lìjánà ẹ̀ ní ṣe. ẹ mọ̀ pé jọba tẹ́tẹ́ bá sí gbogbo bí ẹ̀ níbi àti lọ pàdé Allah tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ ìdẹ̀ra máa ń tán aburú máa ń gbà yìí rẹ̀ tí ẹ̀ bá ti máa ń sẹ́lọ̀ níta tó jẹ́ tẹ̀ra tó lọ sí fún yọ parí aburú ọ̀wà gbà yìí rẹ̀ lọ́n sànù wa. akramakumullah gẹ́gẹ́ bíi túbá tí àwa pè ní àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa. الراغب الاصفهاني رحمه الله من اضطرار مفردات الفاظ القران ومن تنقل التتوبة من الشريعة قلنا لترك الذنب لقبح كي يقفى يساتي من بورو والندم على ما فرط منه كي يوتك أبعما لوري تنية والعزيمة على ترك المعاودة kí o sì nípinnu pé nítorí ní padà sí ẹsẹ̀ má láyé tèmi. وتدارك ما أمكنه أن يتداركه من الأعمال بالإعادة kásì gbìyànjú láti ṣe àwárí èyí tá a ti ṣe síwájú nínú àwọn sẹ́tà pátápátí tó jẹ́ sẹ́tà dáadáa látàrí ẹ̀ṣẹ̀ kátètè tuntun sí tọ́ba rọrùn. eléyìí ni wọ́n ń pè ní tuntun bá ó ń bùkátà kápẹ́tẹ̀ sí kásì má sì pàtì lásán àfi nítorí pé a máa burú rẹ̀ kásì kábàámà lóye tó ti síwájú ká nípinnu ọkàn lórí pé nítorí padà sí ẹsẹ̀ mọ́ ètí mo bá lè ṣàtúnṣe rẹ̀ nínú tó ti bàjẹ́ kí n ṣàtúnṣe rẹ̀ ṣùgbọ́n kankan jẹ́ àtọ́wọ́tò nàṣọ́ ẹ̀ tìrìkọ́lọ̀ ní ayọ̀ lẹ́dínà àmàlù tóbó ila Allahi tawbata nasuha. ìwọ ni tútú bá tọ́ mọ́tàdá èdọ́lọ̀ ní ká ṣe alimami al-Jurjani rahimahullah nínú tírà rẹ̀ at-Ta'rifat ó lè ní tawsiqul azimati ó náà ní ká ní ẹnu tó nípa ala alla ya'uda li mithlih lórí pé àtúní padà sírú ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ mọ́ láéláé wàkìlẹ àwọn míì ní tuma rẹ̀ ni pé alla yubqi at-ta'ibu ala amalihi atharan. من المعصية من المعصية سرا أو جهرا wọ́n ní kẹ́ni tó túbá rí pé orí pa ẹ̀ṣẹ̀ tó ń ti ṣẹ̀ tẹ́lẹ̀ kò sẹ́kùn kankan bẹ̀ bóyá ní kọ̀kọ̀ àbí ní gbangba kó rí pé òun pa gbogbo ẹ̀ rẹ̀ ní tí wọ́n ń pè ní tútúbá nù. ẹ̀rí tútúbá eléyìí onímọ̀dé kéèyàn sórí rẹ̀ tá a bá túbá tawbatan nasuha tútúbá tó mọ́kànga ìyẹn ni pé kìí ṣe tútúbá olóńgbò tá a mú lórí tá a wá nà lórí kókó ẹran jẹ tá a bá ti sọ ọ́ lẹ̀ kó pé kọ́mọ́ kẹran jẹ ńjọ́ mi so eléyìí ẹ ṣe tawbatan nasuha wọ́n lórí ti mẹ́ta ni tútúbá kálí wo èwo làwa ti ṣe rí alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní tawbatu sahiha ìtúbá tó lálàáfíà òun náà ní sí èèyàn bá ti ṣẹlọ̀ kéèyàn túbá lódodo lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ ẹ bá ti sẹ́lọ̀ kó sì túbá lódodo lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí ni wọ́n ń pè ní àtúbọ̀tò sàhíhá ìtúbá tọ́lá làáfíà ìtúbá rẹ̀ kejì wọ́n ń pè ní àtúbọ̀tò afá tútúbá tọ́lá làáfíà àjùtà lákọ̀ọ́kọ́ lọ tútúbá tọ́lá làáfíà àjù wọ́n lò ní wọ́n pè ní àtúbọ̀tò nàfọ̀wẹ̀ tútúbá tọ́ wọ́n ń pè ní tóbọ̀tìlì fàṣídà ìtúbà tí ọ̀dà tí ọ̀là làáfíà wọ́n ní ọ̀nà ní ká túbà lórí ahọ́n lásán ṣùgbọ́n ká má kó ndíẹ̀ ahọ́n lásán la fi túbà sábà tún ti rántí ẹsẹ̀ ẹ̀mí hmm, tí mo bá rántí tí mo ti dáwò láàyè ó sì lọ túbà àbọ̀rọ̀ tó máa rántí má tútúbà tí ọ̀dà rẹ̀ tí ọ̀dà fẹ́ túbà ó ní má jẹ̀mí nínú gbogbo àwọn tíra tó kàn àti tíra tauhid wọ́n máa ń dárúkọ àwọn májẹ̀mú tá a fẹ́ ka yìí tẹ́ni tó bá fẹ́ túbá látòrí Akhdari ẹ̀rì tí wọ́n ti ń sọ àwọn májẹ̀mú ti túbá alákọ̀ọ́kọ́ al-iqla'u 'an ad kéèyàn fi ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fẹ́ túbá ó mutí lọ́wọ́ pa ẹ̀sìn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fẹ́ túbá. ọmọbẹ kọ báyà sọbẹ yẹn sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọfẹ túbá ó ń ṣe lọ́wọ́ jáde ń bẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ọfẹ túbá ọ ń o ti pàtẹ lákọ̀ọ́kọ́ ẹlẹ́kẹjì kọ́kọ́ lọ sẹ́nu rẹ jáde ń kọkọ wọn ní kínní àti kejì ẹta ni orí kínní lọ wà ọwọ́ káì èèyàn ò lè ṣe kínní nǹkan ọmọ wọn náà túbá wà pàtì. anabi nuhu alayhi salam gbàtọ́ sọ fáwọn èèyàn rẹ̀ faqultu istaghfiru rabbakum innahu kana ghaffar yursil samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara. sèta máa ti sọ pé astaghfirullah ẹni gbogbo rẹ̀ wọ́n ṣẹlẹ̀ láìláì wọ́n ní astaghfirullah alásákòtó àfikẹ́ pẹ̀sẹ̀ yẹn ti. ńgbà tẹ bá tó pa ẹ̀ṣẹ̀ tẹsí sọ̀rọ̀ àforíjì yẹn lọlọ bó foríjì yẹn torí rẹ̀ ńtọ́fẹ́ túbá yọ pọ̀ ẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlẹ́kejì anadamu alamafat níta ti tẹsíwájú lẹ́sẹ̀ yẹn ákábàámà hàn tùmbà mọ́ni tùmbà ti ṣe aburú lẹ́sẹ̀ ẹlẹ́kẹta alaadmu alaadami laawuda èyàn pinnu pé òun tún ní padà sídìí ẹ̀ṣẹ̀ yẹn ma òun ní padà sídìí ẹ̀ṣẹ̀ ma ẹlẹ́kẹta. ارتجاع حقوق من ظلمهم أو طلب البراءة منهم ẹlẹ́kẹ̀rin ni pé tó bá pè yàn láṣẹ ẹ dẹ tọ́ wọn padà fún wọn tó bá pè yàn láṣẹ ẹ dá ẹ̀tọ́ wọn padà fún wọn àbí kẹ́ ẹ tọrọ pé kí wọ́n yá fèrè àbí kẹ́ ẹ tọrọ pé kí wọ́n yá fèrè àmọ́ pàkan nínú àwọn olùmọ̀ wọ́n ní tabafẹ́ túbá tí túbá tó mọ́ kàgá yẹn àwọn májẹ̀mú tiẹ̀ wọ́n kọjá tá a wí yọ alákọ̀ọ́kọ́ nínú àwọn májẹ̀mú rẹ̀ òun náà ní kọjá wípé èèyàn pa ẹ̀ṣẹ̀ tì nítorí Allah nìkan ilẹ̀ yẹn ti pàtì kìí ṣe nítorí nǹkan mi májẹ̀mú alákọ̀ọ́kọ́ ẹnikẹ́ni tó fẹ́ túbá kọ́pọ̀ ẹsẹ̀ rẹ̀ nítorí Allah lónìí nìkan kìí ṣe nítorí nǹkan mi ọmọ jẹ pé ọ lágbára láti tẹ̀ má ló ti kọ́ ọ fẹ́ túbà ọ lágbára láti tún padà sídi ẹsẹ̀ má ló fi fẹ́ túbà àbọ̀ ń bẹ̀rù ní táwọn èèyàn máa wí àwọn èèyàn ti fẹ́ sọ ọ́ lẹ́nu ló ti fẹ́ túbà wọ́n ń pe lẹ́yìn ní tútúbà náà òfin ṣẹ̀ríyà ẹni tí ó túbà yọjẹ torí ọlọ́ọ̀ ló ṣe fẹ́ túbá kìí ṣe nítorí àwọn èèyàn ẹni tó wò ó gbé ẹsẹ̀ tó ń sẹ̀ gbogbo èèyàn ti ma iyì òun sì ti bàjẹ́ gbogbo èèyàn pátá ni wọ́n ń sùn lẹ́nu kódà tọ́wọ́ ti mẹ́lò bọ̀ ọ́n gbẹ̀rẹ̀ olórí fún èèyàn kéèyàn tó ọmọ ti ń ṣe ni tí wọ́n mọ sí ọwọ́ rẹ ni ọwọ́ afẹ́ ti torí rẹ̀ ọfẹ́ ti torí rẹ̀ pátì eléyìí wọn epo túbà kò túbà rárá abẹ́ni tí ń bẹ̀rù wípé wọ́n ti káwọn wọ́n ti káwọn kó ń bẹ̀rù kó nílé ìpẹ́rù pamọ́ sí wọ́n padà lóko lẹ́nu sẹ́yìn nílò tó fẹ́ túbá kọ̀ọ̀ràn ẹni tí ń ṣiṣẹ́ nílé ìkówó pamọ́ sí títí ń jíwó kó tí ń jíwó kó tásì ròdù iléeṣẹ́ wọ́n sì ń sẹ́ẹ̀tì àǹjọ́ wádìí wọn ò tí wádìí lórí rẹ̀ wọ́n á wò pé tó bá yá tí àṣírí bá padà tuntun wọn mọ̀ kó ló ń ṣe wọ́n padà lé òǹkàǹkàǹ yìí ọwọ́ àti sórí rẹ̀ ọwọ́ àlò ń eléyìí ò túbà o. bákan ẹni tó lò ń àmọ́ kìí ṣe nítorí Allah nítorí ó túbà nítorí àlàáfíà rẹ̀ ó túbà nítorí kágbára rẹ̀ ọmọ dìdàkudà ó túbà nítorí ìbẹ̀rù káàrẹ̀ káàrẹ̀ ọmọ mu o bí ẹni tí ń ṣe ọ̀rọ̀ ni mo ṣe àrùn kúkú tó tiẹ̀ wà láyé ìgbà àhà ó ọtúbà nítorí pọ̀ ń bẹ̀rù kankan ni wọ́n èpè lẹ́yìn lẹ́ni tó túbà wọ́n èpè lẹ́ni tó túbà wọ́n sọ pé sinmi ni sinmi tó bá tún yá yóò tún padà sídìí rẹ̀. bákan náà ní tí ọ̀já lè nítorí pé kọ̀ọ̀rọ̀nà tẹ bá wọlé ó tún fọ́ọ̀kan lọ́kùlọ́kù ilé pé ó forí nalẹ̀ ó tún na irin síbi wáyà pé àbí lámbàmí olóòtú mú wọ́n á gbìyànjú pé káwọn fọ́ ògiri orí kó giri ga giri rin ni. ẹgbẹ́ padà ní mo túbá ó túbá ọ̀daràn nítorí pé ọ̀rọ̀ náà ti sẹ́yìn ẹni eléyìí wọ́n yẹ kó túbá. abẹ́ni ti ń bẹ̀rù pé bàbá ọdẹ gbé ma lọ ọba yìnyín tí wọn bá rò pé sakabula ni tọ́jú dáhùn lórí olúwa rẹ̀ ńlọ bíbí lẹ̀ ó túbá. ẹni tí kò mutí má nítorí pé kò rówó rà má wọ́n yẹ sọ pé túbá o fẹsọ̀ kò tùbà ń sinmi ń sinmi tó bá tún padà rówó lè padà bẹ̀. bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá pèsè kan sí nítorí pé agbára rẹ̀ ọ̀ka má ni fún ìsọ̀ kò tùbà. ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú òun náà ni pé ẹni tí ọba túbà kúrò nídìí ẹ̀ṣẹ̀ kọ́ mọ ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ ńlá burú kó sì tún máa burú tó wà nínú rẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tí ọba túbà tó lálàáfíà kò lè ṣeé ṣe kó túbà àwọn kó tún máa wá rí àdùn kan lára ẹ̀ṣẹ̀ yìí kínú rẹ̀ ọmọ àdùn tó bá ti rántí ẹ̀ṣẹ̀ yẹn eléyìí tó ń ti tẹ̀síwájú eléyìí ò túbà. bákan náà májàmú kẹta onáìgbẹ́ni tí ó bá túbà ó yẹ kó tètè yára láti lọ túbà nítorí ká lọ tútúbà lára ẹ̀ṣẹ̀ mi náà ó ti yẹ kó túbà ò túbà ẹ̀ṣẹ̀ mi ló tún bákan náà ẹlẹ́sẹ̀ ẹni tí tẹ́lu ọmọ bá sọ́lọ̀ ń gbà sọ́lọ̀ ń gbà sọ́lọ̀ ń gbà so ìní ó jẹ́ kí tútú bẹ́yìn ọjà gbígbà nítorí tó o bá lọ sọ lálẹ́ tó o gbà wọ́n ní túbá wọ́n túbá wọ́n ti gbà nánu ó tún máa tẹ̀sẹ̀ mí lọ́yìn ọmọ òkú sọ̀rọ̀ ń gbà àbí ọgbà bákan náà ẹni tó bá túbá mọ́tẹ̀mùrẹ́ mi oní àdìgbò gbogbo tó ti sọnù nínú àwọn ọwọ́ àtẹ̀tọ́ lọ́n ọ́ wà á sì padà gẹ́gẹ́ bí ẹni tí zakati ti wọnú owó rẹ̀ tí ọ̀yọ́ nítorí sẹ́lọ̀nù zakati ọdún mẹ́wàá gbogbo ẹ̀ lọ́yọ̀ níbẹ̀ ní kò túbà. ẹlẹ́kẹfà ibi tó ń ti sẹ́lọ̀nù gàgàgàgà ààyè ìlú ilé olùgbé tó ń ti sẹ́lọ̀nù nínú májàmú ni kókó kókó ń bẹ̀. ẹjọ́ pé ilé tó ń gbé ni kò síjọ́ tó ní ṣe zina àwọn èèyàn sì ń gbé bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀ wọn ò sì kọ́ fún ọ ó sì ń bá lọ bẹ́ẹ̀ à ilé ebúnù à ilé bàbá mi láwùjọ pọ́ọ̀lù kí níjàre ìlú ni àdúgbò ni ilé ni wà kókó ń bẹ ibi tí yẹn ti sẹlọ ni bákan náà àwọn ẹni tí ń ràn ọ lọ́wọ́ tó ń fi sẹlọ wà á yà wọn ọ̀rẹ́ bú làwọn ilé gẹ́gẹ́ bí ẹni tó pààyàn ọgọ́rùn táwọn ẹbí tí wọn rò rẹ ìgbà tó túbá olùmọtò lọ wọ́n sọ wípé kó fìlú yìí sílẹ̀ torí pé ìlú tó ń gbé tó ti ń pààyàn báwọn tó sì dẹ́kun rẹ̀ ìlú burúkú níbí máa lọ sílùú báyìí wọn abáwọn ẹni tí ń sin náà bẹ lọ darapọ̀ mọ́ wọn torí ìlú máa ń lapa lára èèyàn téèyàn fi jáwọ́ di ẹsẹ̀ ìlú máa ń lapa lára èèyàn téèyàn fi dáwọ́ lẹ́sẹ̀ irú àwọn èèyàn wo lọ́wọ́ àánú lò ọlọ́run jẹ́ káwọn èèyàn rí ọmọ wa àánú lù ni wọn náà bó ni wọn náà fẹ́ jẹ sọgbọn àti jẹ pé àwọn tó rí wọn pẹ́ náà yọ mọ wọ àwọn náà kíkọ́ tá a jẹ pé ògidì ọ̀daràn lọ́wọ́ àlù káwọn ò lè máa rọ́ràn dá rọ́ọ̀n ń bọ̀ wá lè bá aláyé àti nínú òun náà ní pé gbogbo tí ó jẹ́ aburú ó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ eléyìí tó ń ń wàá ẹni tí máa jó music gbogbo àwọn ìkàtí àti gbọ́ music yẹn gbogbo àwọn rẹ́kọ̀dù wàá bá wọn jẹ bẹ́ẹ̀ ni ẹni tí máa lùlù ọ̀ya ìlú tó o lè fojú kan lẹ̀ kọjá pé ìtẹ́jì wà ẹ lè máa kó nǹkan pamọ́ sínú lò kó wọn máa dàbí bọ́kẹ́tì kò sí tó burú mbẹ́ so bẹ́ẹ̀ ni ẹni tó ní ẹ wọ́n sì pé dòjé so èyí tó ti máa dà gẹ́gẹ́ bí ojú ìlú mbẹ́ ẹ lè yá dànù kó kú pọ̀ pa kó sì pé ọmọ fi dẹ́ran kò sí ní tó so gbogbo ní tí ọ̀dà tó ti haram tó wà lọ́dọ̀ rẹ tó ń fi sẹ́lọ̀n parí pọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ nínú májẹ̀mú ó lẹ́nu kéèyàn tẹ̀sà àwọn ọ̀rẹ́ tó dáa àwọn ẹni tí wọ́n máa ràn yàn lọ́wọ́ láti ṣe dáadáa àwọn tí wọ́n máa kó yàn jánu láti ṣàìdá irú wọn lèèyàn máa bá rìn torí ẹ̀ ibùnà àbọ̀ onílà tó fa mẹ́lẹ́ yóò nà é حاله ولا يدلك على الله مقاله ó ní gbogbo ẹni tó jẹ́ pé rírì rẹ̀ kò ní tọ́ǹdì kan láti fi tọ́lọ̀ má bàa rìn gbogbo ẹni tó jẹ́ pé rírì rẹ̀ tó ń bá rìn kò ní máa tọ́ǹdì kan láti fi tọ́lọ̀ má bàa rìn ẹni tó tó bá sọ̀rọ̀ kò fi ọmọ náà lọ sí di ńtọ́ dáa má bàa rìn torí ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ iná lẹ́yìn àdánù torí pé wọ́n kọ́ra wọn dáadáa aburú lọ́pọ̀lọpọ̀ rẹ̀ máa kọ́ra wọn. bákan náà nínú májàmú òun náà ní pé ara yín tẹ́tí di haramu sí tẹ́tí di haramu sí ẹ̀sì túbánì ẹ wàá máa lo ara láti fi sin lọ́n gidigidi ara tó kọ́ haramu lẹ́jẹ́ lẹ́jẹ́ lẹ́jẹ́ lẹ́jẹ́ lẹ́fi tó bẹ́ẹ̀ ṣe tóun ẹ máa wá lò láti sinú láti sinú láti sinú láti sinú ẹ sì máa gbìyànjú láti pé halal halal halal lẹ́njẹ́ ní ìsìn lọ́nà tí halal insha Allah yóò padà fọ̀ lágbára débi pé yóò fọ̀ gbogbo haram tó bá ṣẹ́kù lára yín dànù. ẹlẹ́kọ̀ọ́kànlá ọ̀nà ni kẹtù bá ṣáájú kẹtù pọ̀kàkù ṣáájú kí gbèǹdé àlùfíàmù tó dé nítorí pé ẹni tí ó túbá tí kò fi dé tí ẹ ti bá a ẹni tí ó sì túbá tí gbèǹdé àlùkìyàmà ti dé tiẹ̀ náà sì bá a. eléyìí jẹ́ àwọn nǹkan tó jẹ́ májàmbá gbọ́dọ̀ mójútó níbi ipa afẹ́ túbá eléyìí tó yẹ fún kálukú kó ṣàkíyèsí rẹ̀ ó sì ṣe àyẹ̀wò rẹ̀ lára ara rẹ̀ ǹjẹ́ àmójútó àbá àmójútó bí kí ni tèmi retí kó tó di pé mo túbá kí ni tí wọ́n retí kó tó di pé mo túbá kí lónítọ̀ náà retí kó tó di kó túbà nítorí dájú òun náà ní pé gbogbo ẹni tí máa fi àti túbà falẹ̀ ó tún ti sẹ́ lọ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ní tí máa sì ṣe bẹ́ẹ̀ wọ́n á retí kankan àbàdánwò wọ́n á retí kankan àbàbámà eléyìí tó ṣe pé kò sí tó lè parẹ́ mọ́ lórí tí yẹn bá ti kú ó ti lọ náà nìyẹn fi tiẹ̀ ní tiẹ̀ ti dé lónìí ti kọ́gbọ́n fi tiẹ̀ náà kó tó di kó dé nítorí pé tó bá fi tiẹ̀ kọ́gbọ́n nítorí dájú ni pé àbámọ̀ àbúrò ní jẹ́ tiẹ̀ atúbọ̀tán bò ní jẹ́sì ẹ̀ tó bá fi tiẹ̀ fọ́gbọ́n ó dájú pé wọ́n lọ́ọ̀rẹ́ rìn gbìn ká túbá láyé ká pa ìdásí láyé ká dìnà sábúrú láyé ó pé wá o kí ti pé ká gbé dálùkì yá mi ẹni bá fẹ́ rẹ́rìn tó fi wá rẹ́rìn kọ́ rẹ́rìn ẹni tó bá fẹ́ fi wá sí ẹ̀yẹ kó fi wá sí ẹ̀yẹ àní kójú ọmọ ti wà tó bá dijọ́ gbé dálùkì yá mi rọ̀bẹ́nà wà á ti nà má wà á ti nà àlẹ́ rúṣùlì innaka la tukhlifu al-mi'ad nínú àdó àwọn múmi nínú àdéhùn ntí olóòfin wa lẹ́nu àwọn aránṣẹ́ rẹ̀ ìwọ ọlọ́run mọ́sàáì fún wa ọlọ́run má dojú tì àwa tọ́ba dídọ́ ọ̀gbìn náà kìíyàmù torí pé dájúdájú ọlọ́run ọba kì í yàdé o ọlọ́run ọba kọ́gba tútú bá wa kó forí jìn wá ká tó kú ọlọ́run kọ́gba tútú bá wa kó forí jìn wá lọ́jọ́ kú wa ọlọ́run kọ́gba tútú bá wa kó forí jìn wá nínú sàárè wa ọlọ́run kó gba tuntun bá wa kó forí jìn wá lọ́la gbẹ̀ndẹ̀ alùkìyàm ọlọ́run dákun ṣe wá lọ́mọ alìjánà ọlọ́run ṣe wá lọ́mọ alìjánà agídí ìfẹ́nu ti bàtẹni jẹ́ ọlọ́run ọba má fi àwa ṣe kòńgẹ́ rẹ̀ ọlọ́run rọ̀ wá fún dáadáa rọ̀ dáadáa fún wa yọ dáa fún wa láyé dáa fún wa lálùkìyàm subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa alhamdulillah oníbèrè ṣèbéèrè pé kí ni ìdájọ́ kí ọkọ kọ́ máa forún dun ìyàwó rẹ̀ ló kọ fóun ṣèbáwí fún un. sábà lábẹ́ òfin ọlọ́run kò tọ́kùtọ̀nà kíkẹ́ kóbìnrin kọ́kọ́ oorun fún ọkọ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tòbìnrin náà bá ń bùkátà ọkọ kò yẹ kọ́kọ́ náà kó fi ṣíṣe bẹ́ẹ̀ kó fi dùn ìyàwó rẹ̀ lópin ìgbà tí ò bá ti sí nǹkan kan tí ń kọ dínà náà láti dá ìyàwó rẹ̀ lóhùn wákì nǹkan kan wà tí ń kọ dínà rẹ̀ láti dá ìyàwó rẹ̀ lóhùn ní tí ń kọ dínà rẹ̀ ni wọ́n wọ oògùn sí ó lè jẹ́ pé ọkọ yẹn kò gbádùn àárẹ̀ ara ń ṣe so èèyàn lè fi àárẹ̀ ara ó tún máa fi ṣe jàgánjàgánná tí ó fi fẹ́ balàfi ara rẹ̀ jẹ́ pín so wọ́n ṣe sùúrù wọ́n tọ́jú rẹ̀ ó sì ṣe é ṣe kó jẹ́ pé ìyàwó yẹn kọ̀ wá sí lọ́kàn ṣe ìyàwó yẹn ẹnjọ náà bá rí tó ń lè ṣe tó ń fi wá sọ́kàn ọkọ òun òun náà ṣe nítorí pé ọwọ́ pọ̀ kàn jóbìn lásán kò pé kọ́kọ́ rẹ kọ́ máa gán lù ọ́ pàápàá jùlọ ti fẹ́ra ẹ̀yàn àtijọ́ wà ní kèésù ní kèésànà tó o nídìí láti máa gbìyànjú láti ṣe nǹkan tí yóò máa mú ọ attractive lójú ọkọ rẹ tó fi jẹ́ pé òun wu ọkọ rẹ obìnrin bá ti ń wọ ọkùnrin ọkùnrin ọ̀fẹ́ máa rí náà ni tọ tó bá ń jẹ́ pé ọ̀gbọ́rọ̀ ńlọkọ rẹ fi wá kọ oorun fún ọ ìbálòpọ̀ fún ọ tó náà lógun. So, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ sọ́kọ rẹ lẹ́nu lọ́nà tó ṣe é pé ilé yín ọmọ abẹ lálàáfíà ẹnìkan ò ní gbọ́ ní ti máa ń ṣẹlẹ̀ láàrin yín tòkí lóbìnrin náà fẹ́ múnú àìgbọ̀rọ̀ àmọ́ ọkùnrin náà ṣe àìbá sùn ni wọ́n máa fi báyà wí eléyìí ó dàbí kọ́ bá wí pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ó dàbí kọ́ kọ́ lẹ́kọ̀ọ́ lórí ẹ̀kọ́ tí ó ní kó fi má ba hùwà tí ọ̀dà tí ń hù ọ̀hán lò ní bá lò torí ẹ eléyìí ò sí nínú ìlànà tẹ́sán islam wa torí ẹ ní islam sọ pé tẹ́nìkan bá fi lè fọlọ́ bùrà lórí pé òun ní báyàwó òun lò tó bá fi lè soṣù mẹ́rin tí ò fi bá lò islam sọ pé a tù wọn ká o kóbi ọmọ lọ́lọ́ tiẹ̀ kí wọn náà máa lọ́lọ́ tiẹ̀ sòkò sínú tó pé ọ kọ́ ọmọ wa pé òun ní báyàwó rẹ lò àti kọ́ ti fẹ́ ìwọ lọ́ọ́ máa sọkọ́ ọmọ gbára pọ̀ sọkọ fún náà tó lẹ́yìn náà òun fẹ́ kọ́ bọ́ọ̀n lò ìwọ ọba lò ṣé ó sì dùn mọ́ kíkọ́ lọ ṣe zìnnà wa tí obìnrin bá mọ́kùnrin náà kí ló lè di àti ọkùnrin mú obìnrin náà nù ìwọ náà pé wọ́ rẹ̀ fún nítorí pé kíranù ọmọ bá ṣẹlẹ̀ látọwọ́ ọkùnrin kọ́mọ́ bá ṣẹlẹ̀ látọwọ́ obìnrin lọ́nà títí ká máa fẹ́ra wa lẹ́tọ̀ọ́ torí di eléyìí wọn wá nǹkan míì tó fi bá wí kìí ṣerú eléyìí eléyìí jẹ bó ṣe jẹ wọn láwọn ti tọ́jú ẹranko ni tí wọn máa gbájá wọn fáwọn pé káwọn tọ́jú bóyá làwọn ò ti ṣe tí ẹranko la jẹ àbí ètò ẹranko àtọ kí wọn lọ yọ kó nu ẹranko ẹ tọ́jú rẹ náà àbí wọn ní ẹ báwọn tọ́jú rẹ torí fáwọn fẹẹ jẹ ni à bí ẹ ti jẹ ẹ tọ́jú ẹranko yẹ tọ́jú ẹ wọ bá jù eléyìí jẹ bó ṣe ṣe jẹ nítorí pé ẹ ti mà ike gbogbo nǹkan tó bá jẹ́ àbẹ̀dọ̀ tí ń mí tẹ́ ẹ bá fi lè sàánù rẹ̀ ẹ gbà ládàá lórí ẹ̀. anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní wa fi kulli dhati kabidin raqibatin ajr gbogbo ẹranko tó bá jẹ́ kọ́ lẹ́dọ̀ sísè mí tí ó ti ẹ bá ṣe dáadáa sí ẹ gbà ládàá lọ́dọ̀ lọ. eré irú ajá yìí tẹ́ ẹ bá tọ́jú rẹ̀ gbalada lọ́dọ̀ lọ kéésì pé ẹtì tí bá tọ́jú rẹ̀ ọdún la fẹ́ pa ní kírísímàsì ẹ́ kò sí wàhálà kò sí wàhálà ẹgbẹ́ máa gbé lọ́bọ̀ lù àwọn òní tọ́jú eléyìí tẹ́sí máa pé tọ́ba pàjẹ fọdún náà kò ní ìdí kan tọ́jú ẹ̀ ajá náà aráàmù pípa tí wọ́n bá pa kó lẹ́kọ̀ọ́ sí lè máàmù lọ pa aráàmù náà ni fọ́nrún pé wa òbúkátà pé wọ́n ló tẹ̀ máa tọ́jú rẹ̀ fún jíjẹ wọ́n ní kí ni ìdájọ́ ẹni tó bá máa mọ̀ pa mùsùlùmí òun náà ní tọ́lọ́ wọn bá ti sọ yẹn ó ní wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adhaban 'azima òun náà ní pé yọ wọ jahannam inú rẹ̀ ní ọmọ abúláyíláyí ọlọ́run ọba ó bínú sí yóò sì lánàá rẹ̀ yóò yà lájẹ ṣùgbọ́n àwọn ahlus sunnah wal jama'ah wọ́n lẹ́sàn rẹ̀ ni tó bá wọ́ ọlọ́run láti san lẹ́sàn ṣùgbọ́n àkìdá ti alùsùnà ni pé gbogbo ẹ̀ṣẹ̀ tí ọba ti tó ṣẹbọ sọlọ téèyàn bá kú pẹ̀lú ẹ̀ fẹ̀yẹ̀kúnnù dáṣẹ̀lì mẹ́ṣíà yóò mọ̀ kìyà yóò mọ̀ bẹ́ẹ̀ lábẹ́ bí Allahu azza jal ṣe fẹ́. insha àáfà àná tó bá wù yóò forí jì wọ́n insha àwọn ọlọ́wọ́ bọ̀ gba kí wọ́n máa pààyàn pààyàn pé kí ni kọ̀tọ́kọ̀tọ̀ rẹ̀ torí ẹ̀ lábẹ́ òfin ọlẹ́ni tó bá máa máa pààyàn òfin ṣẹ̀rí àsọkún pa ọ̀nà ni àmọ́ kí la fi màpọ́ máa mà pa eléyìí la ṣe wájú àkọ́kọ́ wọn láà rí i pé ọ̀tẹ̀ ń bẹ láàánú ọ̀tẹ̀ ń bẹ láàánú ẹlẹ́ẹ̀kejì nǹkan tó lò tó fi pa irú rẹ̀ lè pààyàn ó sì máa má lò ní ó sì lò lọ́nà tí ó pa náà bí kéèyàn lọ àdá àdá yẹn ó tún pàn ó sì máa má fi sá ìgbà tí ó fi sá kò sá lọ́wọ́ ó sá láwùjẹ ní dédé orí ló ti sá ṣe eléyìí wọ́n sọ pé torí pé ọ̀tẹ̀ ń bẹ láàrin wọn àdá ló sì lò láti pa àdá máa pààyàn ó sì máa má sá máa ní ibi tí ó tún ti kú ló ti sà ìjọba ṣe bẹ́ẹ̀ sí òfin tí àwọn májàmú yìí bá pé wọ́n pa ọ̀nà yọrọ mi rò ju ẹ̀mí ẹni tó pa lọ àmọ́ tí àwọn èèyàn ẹni tó pa àwọn táwọn bá sọ pé àwọn ò fẹ́ pa àmọ́ kó san owó ẹ̀mí yóò wá san owó ẹ̀mí rà fún mi ọgọ́rùn-ún àmọ́ ràkúnmí ọgọ́rùn yẹn yóò jẹ oríṣi mẹ́rin. a twenty five ràkúnmí nínú rẹ̀ tí wọ́n ń pè ní khalifa àwọn aboyún ràkúnmí fi bùtúnì ha awladuha táwọn ọmọ ń bẹ ní ẹ̀tọ́ dájú fún wọn lóyún tí èsì pé kún wọn kàn wò. lábẹ́ òfin ṣẹ̀ríya wọ́n lẹ́ni tí wọ́n máa ma dáràn táwọn ẹni tí ọ̀sẹ̀ sí yùn táwọn bá láwọn ọ̀fẹ́ gbẹ̀sán tó wá padà jásí kó wẹ̀ mí lásán ẹnìkan yìí báyà sàn o. al-aaqilatu la tahmilu amdan mọ̀lẹ́bí ìbádàn iye kan alábàáṣe wọn yìí gbé ẹsẹ̀ àmàmàdà ìwọ lọ sàn fúnra rẹ̀ torí ọmọ ọba àdáràn ló ti ló kọ rẹ̀ torí wọn bá fẹ́ pa náà ìwọ wọn pa eléyìí jẹba. wọ́n ní àwọn lẹ̀kẹ̀ tí wọ́n máa ń dè máa ètè tí irun tí wọ́n á dàbí wórówóró létí irun obìnrin lọ tí wọ́n kúrun náà nù wọn ò fi kúrun kéde dáńpẹ̀ ló fi kúrun eléyìí ó fi nǹkan sí etí fi irun lọ kò bá jẹ́ irun náà lẹ dé má kò bá jẹ́ pé òwú ni wọ́n fi mú márùn kìí ṣe pé wọ́n fi kúrun nìyẹn níta ń sọ pé wọ́n fi kúrun ó ní kébí irun rẹ̀ ṣe gùn ní níta wá so márùn yẹn ó wá mú kí irun ó gùn báyìí àbó mú kí irun gùn báyìí àbó mú báyìí lọ́nà tó tó gbogbo ẹ̀ ìwo náà láàmà wò bóyá irun ni wọ́n fi kúrun bóyá òwú ni wọ́n fi kúrun bóyá rọ́bà wọ́n fi kúrun ẹ̀mọ̀ kọ́ àwọn ti ń fi òwú dirí náà tí wọ́n fi rọ́bà dirí tí wọ́n bá dirí débì kan àwọn ọrùn bì kan ògùn tó yòókù àwọn ìyá dirí wọn á gé rọ́bà wọn gé rọ́bà wọn gé rọ́bà wọn gé rọ́bà yọ wọ́n apọ̀ wọn wá jẹ rẹ̀ mọ́ ẹnu rùn yìí wọ́n tún wá máa wé rọ́bà wọn máa wé rọ́bà mọ́ títí gbógun wọn fi ṣe kíni tí ó fi dọ́gba eléyìí wọ́n ń ṣe wásùlù wọ́n fi nǹkan kún un sọ eléyìí ẹni tó bá ti bí ọlọ́run lànà rẹ̀ wọ́n ní àwọn ti bá ẹ̀ṣẹ̀ kan sábà ó sì ti fẹ́ di kò sí màsí fáwọn àwọn ọmọnàwó làwọn fi lè bọ́ lọ́wọ́ rẹ̀ àwọn ọlọ́jà fi lè bọ́ lọ́wọ́ wà ọ̀rọ̀ ọ̀rùn òun náà ní kí ẹ máa ronú pé sí ara yín raná kápẹ́ ẹkú lónìí ní ìsìn wa ní jahannam sára yín ràn sẹ́ni sára rẹ̀ ràn nù wà torí ẹ wàá máa fi rora rẹ o bí ọba tó bá ti dàbí kínní tí wọn bá dáná kalẹ̀ fún àwọn fẹẹ fi tẹwà mo rò pé yé ọkọọrọ àpọwọbọ fún ìṣẹ́jú mẹ́ta náà ní pẹtọ mo fẹ́ wò wò so tó bá rí i pé ara rẹ hàn ó lè kọ́ntínù àmọ́ kọ́ ọmọ pé eléyìí ó kéré one over seventy ni sínú àtàlùkìyàm so tíyẹn bá ti dáwọ́ bá ń torí pàrọ̀ wọn rán kọ́mọ̀ ara rẹ ni o sẹ́wọ̀n kan ní ọmọ Ìgbò kan ní sábọ́ǹbì nítorí ọ̀pọ̀ Islam ọgbọ́ tí wọ́n ń ṣe wáàzí pé iná iná al one over seventy ntayé ẹgbẹ́ rẹ̀ ló wá wò pé à ṣé ẹ̀yin mùsùlùmí yìí ṣe kàn dẹ́rù báyìí ṣé iná ṣé iná kan ó lè ju táyé yìí lọ ni lẹ́nìkan sọ fún pé à iná táyé yìí gan alára wọ̀ ọ̀rán nígbà tí èsì kan ṣẹ̀ bí ọ so lọ́wọ́ ni ọ̀dà òun fúnra ní five minutes òun fẹ́ òun fẹ́ dán ọmọ kan wò wọ́n á lọ sọ́dọ̀ ọba ẹni títa kiri ni àbẹ́ ẹni tí ń sìn pọ́tì wọ́n sá ni wọ́n dáná iná kékeré bí iná àbẹ́là lọ́wọ́ gbọ́wọ́ sí ń ṣẹ́jú márùn wọ́n sì wì ọwọ́ wì tí ń sọ̀ra wọ́n fà kú bẹ̀rẹ̀ fàbúrì ẹ̀ dàrú lónà wa sunkún lọ ní lóòótọ́ agbára wọ ọ̀ràn iná kékeré yìí Kila lè talkiyama times seventy níjọ́ náà lọ gba islam wọ́n tún wá sọ débi pé àwọn tó sojú wọn wọ́n bá wáṣẹ́ tí ń ṣe iṣẹ́ yẹn ló gbé kó ńlẹ̀ yìí nìsín tí ń lọ ṣe lágbọn òkè ọ̀yá ń bẹ̀ tọ́ ẹni tí ń ṣe lọ́run tó ti di pé gbogbo ìgbà yóò ṣe náà ni yóò ṣe náà bí àwọn tí ò fẹ́ yà wò àwọn náà ni màá sábà ṣerú béèrè báyẹn fẹ́yàwó wọ́n sọ fún kọ́ fẹ́yàwó kọ́ fẹ́yàwó yọ máa fọṣẹ gbòdì àbókúta àgbọ̀sẹ̀ yọ máa fi gbòdì ìfún sábẹ́ kó mi arọ wọn jáde sọ̀rọ̀ tó fi bàbá àti ẹ̀ ṣe ṣe tán fi bí ọnu àbẹ́ ẹ̀kọ́ ni báwọn dáàdi ẹ̀ ṣe bí ọnu mami ẹ̀ báwọn náà bí ọnu rubbish dípò kọlọ fẹ́yàwó gidojúmọ́ ìyá ti ń ta lọ́ọ̀sì ti dọ́ọ̀mà ọwọ́ ara lọ́ọ̀sì náà ni kí lẹ́ ń fọ̀ lára yín bàbá yìí tó jẹ́ kó gbogbo gbà lọ́ọ̀sì lọ́ọ̀sì lọ́ọ̀sì wọn ò ní mọ̀ pé ń dáràn wọn á ní bò ní wọn ti bọ́ fẹ́yàwó tó bá tún fẹ́yàwó gan ìyàwó náà tún gbà yọ gbà nítorí pé obìnrin ọ̀jọ̀wọ́ lójúmọ́ tí yẹn bá ti ń dáràn obìnrin ò ní jọ lójúmọ́ torí ọmọ wo kékeré lọ́fẹ́ ṣe fún tó wọn mọ bó ń ṣe lè ṣe torí ẹ ó lè pàyàwó torí ẹ tírù rẹ ọba fẹ́yàwó wọn sọ fúru ìyàwó pé dákun ò ní bínú ó sì sẹ́dọ̀ ọ́. ó sì sẹ́kẹ̀ lóru mi yóò ọ́ àmọ́ àdọ́gbọ́n sọ fún pété ọ̀bí ó sì ṣiṣẹ́ pẹ̀lú rẹ tí ó ràn tó fi kó nú ara wọn a tún tóbìnrin béèrè ọkọ mi níyàwó ó sì tún ah eré yẹn ká láti máa da ló mọ́ ní nítorí wà ń bẹ̀ ni pé ìwọ gan-an ni fẹ́líọ̀ ó ní wọ́n ti lè jẹ́ ìyàwó rẹ̀ tó máa wòran tí ó fi wà náà ó ní tí máa ń ṣe wọn ọ̀kárí ìjọ tó ń tẹ̀sẹ̀ ká náà nù wọn nígbà tó ti ká ó túmọ̀ sí pé you are a failure ìwọ ló sojú sí ẹ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ yọ gbàgbé rẹ ni àfi ká máa ṣe sùúrù bá obìnrin bá kọ mẹ́sẹ̀jì ránṣẹ́ ó bá ní mo kàn dẹ́rìn pọ̀ ni òun àmójúṣe o òun àmójúṣe o máa rọra ṣe mẹ́sẹ́jì lẹ̀ àbá ńgbà tó tóbi jọ́ mélòó lọ́ba tó kọ mẹ́sẹ́jì padà pé òdodo lọ̀rọ̀ tí mo sọ èmi ọ̀yà dààmú kálukú sinmi torí pé wọ́n ní dàgbàlagbà lè rí níjókòó tí wọ́n bá gun ẹlikọ́pítà ò lè rí kì í ṣe pé gí araba àfi dìrókò bọ́ ọ bá gun ẹlikọ́pítà ò lè rí ẹ lágbádá sì fi ọdún kan jù ọ lọ àwọn yẹ kó gbọ́n jù ọ lọ nígbà tí èsì pọ̀ gọ̀ ọdún kan tóun fi ń kọ́ àgọ̀ ni sọ̀rọ̀ dájú pé ń tún lè mà ìwọ lè má mà sọ lẹ́yìn tó wá yé tí náà nǹkan ìyá abúmẹ́ǹtì mọ́ ìwọ lọ́mọ ìwọ lọ́mọ mi ń dilẹ̀ torí ẹ̀ lọ fẹ́ yàwó lọ fẹ́ yàwó tó bá fẹ́ yàwó kò sùn abẹ́ lọ kọ́lọ́run jẹ́ kí yàwó rẹ̀ jọ lójú kọ́ gbàgbóró yẹn kó lọ́wọ́ rẹ̀ aburú ni o ó yẹ kó lọ research irú aburú tí wọn ní máa ń ṣẹlẹ̀ látara rẹ̀ síyàn bí ti máa dámẹ́jì àlàáfíà yẹn kéèyàn ní fẹ́ jọ́kùn ìmá ó burú o kéèyàn jáwọ́ ń bẹ̀ kéèyàn tún mọ̀ pé wọ́n ní kí ní yọ̀ọ̀dà èyí dọ́lọ̀ wọn bá wò èyí dọ́lọ̀ torí tó bá yíwọ́ wọ́n mọ̀ owó oògùn tí ò ní rí mà gbogbo sánìkan ọ̀mọ̀ pé ò ṣeun wàhálà gbogbo ara yìí ló tò ó dàbí ẹni tí wọ́n ní ẹnu rẹ̀ ṣúgà yìí náà sàn yọ jẹ ṣúgà yọ jẹ ṣúgà títì ní ṣúgà tí wàá kó ba ìjọmọkùnrin ó fẹ́ di fíafíà sẹ́mi pé sẹ́mi kó mú tọ́ ní sí yóò mú àlọ́lù tó ti pé haramu tọ́ torí ẹ̀ má ṣe kọ́ gbọ́rọ̀ ó sẹ̀dùn mo ti ṣe lọ́gọ́rùn torí pé gbogbo ẹjọ́ màsírí rẹ ló tò fún bóyá wọ́n jẹ́ sànù rẹ̀ torí ẹ onílàáka ìmọ̀ gbọ́rọ̀ kó tó dọ̀ràn ní ìwọ̀n bá gbọ́rọ̀ tó bá dọ̀ràn wàláì ọ̀tá rẹ̀ gan ọlọ́kẹ̀bà torí délé ìyàwó ni ká fẹ́ Islam ó ti sọ gbogbo nǹkan di rọrùn àyàfi táwa bá ń wèlé fúnra wa láàárọ̀ yìí ká tó wá dánilẹ́kọ̀ọ́ nbí láti bá wọn sọ ìdí kan kọ́ gbásíkò lọ́wọ́ sọ gbọ́dọ̀ anything ṣé eléyìí eléyìí lé ni. làwọn èèyàn fi máa ṣe zina ṣé eléyìí agbára ni làwọn èèyàn fi máa dára nà. akramakumullah ìrọ̀rùn ní islam ọ̀la táwọn èèyàn bá ń tẹ̀lé bó wá ṣùgbọ́n ìtí wàhálà wà òun náà ká má tẹ̀lé bó ti ṣe wà ká fẹ́ fa wàhálà síra lọ́rùn ń ń yẹn dáadáa. látàrí bẹ́ẹ̀ ìyá ò pé ọmọ òun tí tó lọlé ọkọ bàbá ò pé wà ó rà tẹ̀sẹ̀ sáńdé mi ìmọ̀ láti máa lọ́wọ́ lọ ọmọ kò bá wa. ọmọ bá kúkú kó bá wọn lọ́ba gbóyún ẹyẹ wálé. a'udhu billahi minash shaitani rajim. eléyìí lọ́ba ti ṣe jẹ́. wọ́n ní téèyàn bá ti ké fatia tí ládàá rẹ̀ dínkù ni àbí ní sọ̀lá ò ní sọ̀lá tì níta nàbì sọ ni pé láàbọ̀ láàtà liman lam yaqra bi ummil kitab gbogbo ẹni tí o bá ké fatia kò ní sọlá kò bá jẹ imam kò bá jẹ maamu kò bá jẹ ní tíńdà sọlá tó. àyàfi táyé ọba gbọ́ tó mọ̀ọ́mọ̀ pàdé bí ẹni tó dé tọ́ba ìmáàmù rúkú wọn náà lọ rúkú ni Allahu akbar Allahu akbar àìké fatia kìí ṣe wàhálà fún wọn bẹ́ẹ̀. ó dé ti fẹ́ lọ rúkú ló dé. wọ́n ẹsẹ̀ bá fàtí àrẹ dé arrahman rahim ní má bàa rúkú wọn náà rúkú insha allah ọtí ni rákà ilé yìí torí pé kìí ṣe wọn lọ máa fi lẹ àtijọ́ wà pẹ̀lú ìmáàmù ti pẹ́ àwọn bọ̀ ìmáàmù fi rúkú òkan kankan nídùú ọ̀ka kankan wọ́n sì rúkú ọ̀ka kankan sọ ilé yìí kánṣu rákà. bákan náà ẹlòmíì sọ pé fàtí àyùn òun kọkàn fi àló kàǹkà ọkà ahọ́n rẹ̀ àtẹ̀tẹ̀rẹ̀ omi ọkà jẹ́jẹ́ ọkà jẹ́jẹ́ ìgbà tí wọ́n ti ka tiẹ̀ ẹ̀yìn tí lè má mú bá ka tiẹ̀ tán ni èmi ti ma ìmáàmù yìí pé kó dàkẹ́ ka súrà tán kó di pórùkù níbi tá a ti ń kí sókè màá dúró de kó ka súrà tán tó bá ti dákẹ́ kó tó kun àsúrékè ni tèmi èmi ti ma wà lẹ́yìn lè má mú yẹ́n ọ̀nà máa kà bí lè má mú ọwọ àti maliki yomidin wọn rúkọ ọwọ àti ọjà kàfàtì àtàn hàn ah, ọdún kan wọn fi dúró so ìwọ sùn rékétí ẹ yìí tó tó bá wá jẹ́ pé ìmáàmù ahmad tó ní dákẹ́ sunna anabi ni pé máa dákẹ́ kó tó rúkọ ìmáàmù ti wọ̀ ní dákẹ́ alimami ibn hazm ó ní tó bá ké fati rẹ̀ sátà ké tán àwọn náà bẹ̀rẹ̀ sí ké fati àti wa ṣùgbọ́n sùn rékétí wa kódà tó bá jẹ́ pé súrà tó kúrú ní ìmáàmù fẹ́ kà àwọn sì súré ké fásitì àti wàá tán gan kó tó ka súra dà á sàrìpà ké fásitì àti wà eléyìí nù. àwọn lè máàmù tó ẹ pé tí ọba ti débi tán ti ń kéwú jẹ́jẹ́ bí rákà kẹta rákà kẹrin ní sọlátul ìṣá abẹ́kẹta ní sọlátul maghrib àbí rákà kíníkejì kẹta kẹrin ní sọlátul duhur àti sọlátul asr ẹ̀rí kọ́kọ́ ọlọ́pàá àwọn lè má mú tipátipá lèèyàn máa fi rí fáti àké. sẹ́ẹ̀pẹ́ kẹ́kẹ́ ni wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àà kí ló dé wọn láwọn fi ọkàn kí ẹ̀mí làwọn fi ń kí kò burú kí ló dé ńgbà tá a bẹ̀rẹ̀ kí ọ tọ̀ dà ní sẹ́ẹ̀rì kí a bá wọlé ọwọ́ ọdún lé àlejò ni ọkàn lọ jókòó ní alẹ́ à lóyún fáwọn ilé yìí nìlá tó ti sálámà mo ti sàtórí ẹ̀mí. mo rò yé ẹsẹ̀ jáde yé aha ní ìsìtẹ́ lọ́ba ṣe assalamu alaikum ẹ̀yin náà bá dákẹ́ ẹ̀ dáhùn àti dáhùn sórí ẹ̀mí ah, dáhùn ọ̀dà orí ẹ̀mí ni màá kí ẹ mi ẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ torí ọ̀rọ̀ sọ sínú ẹ̀ kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ sínú a wọ́n ní kábà wọn dá ìyàwó àwọn márùn báyà ìyàwó wọn bẹ́ẹ̀ bì nù wípé torí ọ̀rẹ́ rẹ̀ kan irun ní máa ṣe ọ̀dọ̀ rẹ̀ ní ti máa lọ jókòó ó ti dá àwọn lójú pé ọmọ akọ́kọ̀ kọ̀ọ̀ mbẹ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ bá a sọ àròjúṣe yín nù gbàtẹ́yìn ti fẹ́ yàwó ẹ̀yin lẹ́pẹ́ màtúnṣe yìí ẹ̀yin lẹ́pẹ́ máa gbà márùn ẹ̀yin lẹ́pẹ́ máa tọ́ sọ́nà tí ọba wa gbọ́ ló tó wá dé ta àmọ́ tí ó bá yẹ pé ẹ̀yin bá sọ pé ẹ dákun ẹ bá wa dá àwọn obìnrin márùn àwọn obìnrin tí wọ́n máa lọ jókòó sọ́dọ̀ àwọn ẹni tí ń ṣiṣẹ́ tó tako ṣẹ̀ríyà táwọn náà ní kókó kúkó ń bẹ́ẹ̀ àbá dáhùn àmọ́ ẹni ìyàwó mi ẹ gbọ́dọ̀ bá ẹ bá dáyàwó mi márùn ẹ̀yin lákòókò bẹ̀rẹ̀ lé ibi tí ẹ bá ṣiṣẹ́ dé ẹ̀ máa wá wá wọ́n ní ṣe alẹ alẹ alẹ alẹ parun wa láró irun orí wa irun ara wa ni tá a lè pa láró gbàtà tí ní kọ̀tọ́ ká fi dúdú pa láró tá a lè pa láró ọ̀dà mi ẹ̀ tí wọ́n bá parun rẹ̀ láró ọ̀dà mi kí ló fẹ́ dà èyí tọ́lọ̀ ń fọ ẹ̀ ọ̀dà rí bí irun wa ti dáa náà mọ́ pa irun tọ́lọ̀ ń fọ náà lọ́ọ́ máa lò ìgbà wo ló tó tọ́ kọ parun láró tí gbogbo ẹ bá di funfun tí gbogbo ẹ bá di funfun anabi sallallahu alaihi wa sallam ó ní ẹ lọ yí irun yí padà irun bàbá abubakar abu quhafa àmọ́ ẹ gbọ́dọ̀ fi dúdú yí padà tí gbogbo irun wa bá di dúdú ìgbà náà la lè yí padà tí kọlọ mi tí è ṣe dúdú ìgbà tí anabi wa ni ẹ yí padà yóò máa tún yí padà sí wáìtì sẹ́wọ̀n pé bí ìgbà tí èèyàn máa ti ṣe ni wáìtì náà wọ́n ní kẹ́ yí padà ajẹ́ pé kọ́lọ̀ mi la gbé lọ táwa lè gbé lọ yẹ́lò táwa lè gbé lọ green táwa lè gbé lọ búlù tó sábà pé gbogbo eléyìí sábà tí wàá wá àwùjọ tá a fún àkèké rí ni máa ti bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ dán o torí máa ń tẹ̀sọ́ bá a bẹ kọ́mí fọwọ́ mi nìkó ẹni tó bá ti ń síbi àwọn kan òun náà gbàdájọ wọn o a sì ti mọ̀ búlù yẹ́lò green white gbogbo eléyìí ti sí àwọn kèfèrí ni kèfèrí kò ti dúró de pé kí irun òun ó di funfun kóhun tó máa yí padà abẹ́rẹ́ àwọn abẹ́ wọn àti oṣù gbogbo ilé gbogbo àwọn dilẹ̀ fúnra nù wọ́n dilẹ̀ fún tọ́da wọ́n dilẹ̀ fún rẹ̀gbẹ̀ so ara rẹ̀gbẹ̀ ni ẹ̀ka ọ̀rọ̀ máa ń rẹ̀ yọ̀lọ̀ sọ̀rọ̀ rẹ̀ di green wíìgì wà ó èyí tó tún sọ wọn rí wọn gangan di green tún wà ṣèbọ́dà so torí de lè Islam ọgbà ẹ lè fi làálì làálì táwọn obìnrin máa ń lò yẹn ẹ lè fi yí irun funfun yín padà so láàlì wọn a lè kí ìgbà tí o bá ti jẹ tútù kíkí tó wá kí ó wá jẹ́ kí yíyí padà tẹ yí padà ó dàbí dúdú ó dàbí rẹ̀ kéétò kò sí wàhálà mẹ lọrọ pé àmọ́ kèsì kàfi parọ́ kèsì kàfi parọ́ bíi màmá kan ní ìsọkọ rẹ̀ ti kú àwọn awọkọ mi so màmá yìí ó sì ti wéwu ìgbà tí wọ́n á ní ọkọ tí a bá yín rí ń bọ̀ lọ́tún la màmá wa lọ dá irun rẹ̀ ń bla pé kí wọ́n mọ̀ bá a dá ma níjọ́ mọ́kù òní kú yọ padà hàn náà ni àrùn ẹ̀kọ́ aha tó ń torí lélẹ̀ gbọ́dọ̀ dán bẹ́ẹ̀ náà lọ́kùnrin ọkùnrin náà ẹ ti ń gbó ẹ wá mú gbogbo orun funfun tí ń bẹ lára yín ẹ ń kun lọ́dà ẹ ń kun lọ́dà ẹ ń kun lọ́dà kí wọ́n mọ̀ bá a mà a'udhu billahi minash shaitani rajim bẹ́ẹ̀ ti wà náà ni tó bá tẹ lọ́rùn kọfẹ́ tó bá tẹ lọ́rùn kọ́ máa lọ́ọ́ wọ́n lágbàlagbà máa tètè kúta ẹ̀ dáhùn àwọn ọmọdé kúta tọ ọlọ́run mẹjọ òǹkọ kú wọ́n lẹ́ni tá a pè fún wàlíìmà tọkọ tí ọ̀daràn lókun ìgbà tó bá yẹ pé kò nídìí wọ́n kàn ti ṣẹ̀rí àgbà wọlé ọ̀sẹ̀lọ̀ ọ̀sẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ tó bá nídìí wọ́n kápẹ́ lómi ti pè sáájú sí yín kọ́ kápò ti mọ̀ pé àwọn olówó nìkan lẹ́fẹ̀ẹ́ ẹ̀ pa àwọn mẹ̀kúnnù olówó sì lòun ní òjò dáhùn anábì ọ̀gbà ká dáhùn rẹ̀ kápò ó ti mọ̀ pé ń bẹ̀ yẹn wọ́n máa lulu wọ́n máa lu àwọn ọkùnrin wọ́n máa lúpọ̀ ọmọbìnrin wọn ò sì nílé pọ̀ kẹgbọ́rọ̀ ní òsì wá kọ̀tẹ́ lọ. ó ti mọ̀ pé gbogbo àwọn rádaràdọ́ wà bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ti pa màálù náà ẹ̀sùn pẹ́lẹ́dẹ̀ ẹ lè pẹ́ fún yàn lẹ́ran màálù kọjá pé síbi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ náà lẹ́ fi gbé fólúwa rẹ̀ mo rò pé yé mi ò ṣe wá kọ̀tẹ́ lọ gbogbo ẹtí bá ti mọ̀ pé wọ́n ò sí aburú kan àbí wọ́n ń sa aburú kan níta ti pè òun òun ò sì ní lè sọ fún wọn káì fún wọn káì nínú ìjọ lọ kọ̀tẹ́ lọ àmọ́ tí ọba ní tí ó sì lọ ọsẹ lọ ọsẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn lẹ́nìkan lówó ìpele owó rẹ̀ náà sì pé ń yáyàn lówó ni tí owó rẹ̀ yẹn lè jẹ́ halal báwo ni èèyàn ṣe ń yáyà lówó tó fi lówó ẹ sọ dáadáa ẹ sọ pé pìlẹ̀ owó rẹ̀ owó èlé ni owó èlé àbẹ olówó ètò ajá halal haram ni haram anabi sallallahu alayhi wa olówó èlé sẹbẹrù ṣùgbọn ẹsẹ tí ń bẹ ní owó èlé àádọ́rin ètò akérènù rẹ̀ dédé kéèyàn bá yà zina jẹ́ halal ni riba. wọ́n yóò fi sọ̀dọ̀kọ́t ọlọ́mọ ń kó parun bówó rí báni o tòótọ́ bá rí báyẹn owó eléyìí oṣù owó tọ́da o téèyàn bá túbá téèyàn ní ìjẹ́wọ́ èlé ma kí ni oṣù ntí ó sè ni pé ọlọ́ni ká ntúbẹ̀tún falakum ru'usu amwalikum la tazlimuna wa la tuzlamun tẹ́ bá ti túbá èyí tó jẹ́ ojúlówó owó tó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn ò tiyín gbogbo pẹlẹ lórí rẹ ẹ bọ́ lọ́wọ́ rẹ ni gbàtẹ bẹ̀rẹ̀ bísínẹsì yẹn fifty thousand lẹfi bẹ̀rẹ̀ owó ti ti di fifty million fifty million minus fifty thousand forty nine thousand forty nine million tọ ǹjẹ́ ṣe àkó ń bẹ̀rẹ̀ ọ̀sán kọ́lọ́n tó fi jahannama àkó la rẹ̀ kọ́ àkó la yé ọ̀sán kọ́lọ́ tó fi jahannama ha kú. wọ́n ní ńgbà àkọ́kọ́ tí mo kọ́ ráwọn kéde kan lẹ́kọ̀ọ́ mo ti kọ́kọ́ rí i pé money lending bí òye wa má ṣe iyèméjì tó bá fẹ́ yáwó máa bọ̀ á ń bi àwọn kan lérè pé àwọn mọ́mì ni máa pọ̀ lẹ́kọ̀ọ́ yìí <laughs> wọ́n ní mọ́mì ni owó èlé mà ní. ókè ni wọ́n dọ́gbọ́n polówó báyìí pé tí wọ́n bá fẹ́ yáwó máa bọ̀ wọ́n gbèlè lórí rẹ̀ ni so eléyìí ẹsẹ̀ business ọ̀ràn lélẹ́yìn wọ́n ní sábà forí kalẹ̀ fún gbàgbé kí náà máa wí subhana rabbi alaala na rẹ̀ wò subhana rabbi alaala subhana rabbi alaala náà rẹ̀ wò wọ́n láwọn ọ̀rọ̀ ọmọ kẹta fẹ́fẹ́ ó sì wù àwọn púpọ̀ ṣùgbọ́n mọ̀ yí ọ̀fọ̀ àkíkọ́rin wọ́n sọ pé òun ò lè lọ́kọ ó dìgbà tó ń bá parí sùkúù báwọn òbí rẹ̀ ló sì sọ bẹ́ẹ̀ ni wọ́n wá sọ pé kí làwọn lè sè tírú obìnrin yóò fi ní bọ́mọ̀yàn lọ́wọ́ kọ́bọ̀ nígbà tí èso nìkan ló fi tọ́ wà láyé dákun wáyàwó tiẹ̀ lọ síwájú dáadáa torí pé ara mùsíbà tí mo ṣẹlẹ̀ nu yọ àlọ́ fún ọmọ ọlọ́mọ lóyún àbí òye pé à ìwọ ló ti gbá tiẹ́jú wọ́n mọ̀ sí kéènì kí lọ́ gbà jù dákun wá lómi lọ́jọ́ wa ìwọ náà ìyá sùkúlù ìwọ máa parí sùkúlù bá sùkúlù ọ̀padà fẹ́ tó torí pé gbogbo àwọn ọlọ́ọ̀ náà wọnú ara wọn ni gbogbo ọlọ́ọ̀ náà wọnú ara wọn wọ́n sọ pé òun ó dìgbà tó ń bá parí sùkúlù sùkúlù tí ọ̀sẹ̀ tí ọmọ tí ọ̀wà ló wáyé náà ni pé ni ọ ọ̀daràn lẹ́jọ́ ṣe zina àmọ́ ọmọ wọn wà ní wọn yín dà wọn wà olú tó ti torí di eléyìí báyìí ọlọ́sàánù rẹ ni ó ti wà lẹ́nu sùkúù ọlọ́tún mẹ́ni tí ó fi ọ wá dákun lọ́kọ̀ bẹ́ẹ̀ mẹ́jẹ̀mú àti lọ́kọ̀ nípa parí tó ń tọ́ parí tó gba tọ́wọ́ akukọ lọ́kọ tẹ́nìkan kan wá tọ́wọ́ agbé sàtífíkẹ́tì sẹ́gbẹ̀ ìgbà tó fẹ́ sùn ó gbé sàtífíkẹ́tì sẹ́gbẹ̀ i love you okay i love you wáyé ah a'udhu billahi minash shaitani rajim kóbìnrin ó tún pẹ́pẹ́pẹ́pẹ́ aburú ni o aburú ni o because tóbìnrin bá pẹ́ ń gbà mí ìtẹ́yẹ kó fi bí ma gbogbo ẹ̀ ló fi ṣe nǹkan oṣù dànù àwọn adúkọ àgbà àsàdúrà àsàdúrà ẹ adákùn àfáà sí ìsàdúrà kan yóò sí kíní kékìní kékìní ìwọ tó ti bọ̀nà àdúrà jẹ ti pẹ́ àjàjà tó máa ń parí skul tó bá rí tẹ́ àwọn aburú burúkú tà fi fira wa ni tó bá parí skul táwọn òbí náà bá ní ìfíìs àfikọ́ parí skul àfikọ́ parí skul àwọn parí skul àwọn òbí ti ń kéwòn ó ti ní ó ti tẹ ọ àdúrú ìdájẹ tó wọn náà ní sàn díẹ̀ ń bẹ̀ kọ́ ọ sẹjọ́ àbá ọba tún bẹ̀rẹ̀ sẹ́ tìǹtìǹ owó tí ń gbà ó ti mú àwọn òbí lẹ́nu ọmọ fi wọ́n dákì báà mi ọmọ ti yẹ kí n lọ́kọ. ńgbà wo fi dé lọ́kọ̀tọ́ pẹ́. lóbi mi fi thirty something thirty five thirty six ìyá ìyá ìyá ìyá ní ọ̀sẹ̀ wọlé ọkọ ẹlòmíọ́ wa ṣe ilé ọkọ láàrin fifty something years yẹn. Yeah ó lè jẹ́ pé fourteen years péré ló fi wá lé ọkọ ìgbésí ayé tó ti wọ fifty something fourteen years lásán ló fi wá wà lé ọkọ á wà wọ ọmọ àwa lérí ẹsẹ̀ wo lẹ́fẹ́ pé ọlọ́ọ̀nsẹ̀ síbẹ̀ yìí lẹ́fẹ́ dán lọ. ìdákẹ́ that very age obìnrin mi ka skul náà tà ó sì bí gbogbo ọmọ inú rẹ̀ tán that thirty five years títí sílé ayé ìrọ̀rùn àmọ́ wa tara wa jẹ́ pé ń ka sùkúù ní ń ka sùkúù ní ń ka wọn sọ pé it is better to be educated but at the same time it is compulsory láti sẹ́nà àti lọ́kọ because wàá tàgbà débi kẹtẹ́ni kò ní wọ ọmọ títí máa ṣẹlẹ̀ sóbìnrin yẹn sọ́wọ́ta ká máa fi ẹ̀dọ̀ yẹn. bí ọ̀dọ́ kan ẹ bá wa gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ó tó má gbà bẹ́ẹ̀ ìlú ọba àwọn ọmọ lò wọ́n máa lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà torí ẹja kì í sara o kì í ti lọ sùn kò sì burú at that very moment náà kò sì lọ́kọ̀ ńgbà tó wá sùn. alihamudulilayi sukuu kan sọ pé nítorí kò ti lọ́kọ̀ mọ́ wàá ma sukuu kan sọ yọ ọmọ bá tẹ kẹkẹrẹ gbẹjáde kọlọ fún lọmọ òsì wàhálà mi lẹ́tọ́rà kò sì tíjọ́ wọnú hall tọ́sọ̀ pé ẹ̀dọ́ gbọmọlọ kọjá lọ́kọ́ láìláì nàìjíríà da wàláì nàìjíríà da so ìwọ ló síra rẹ ìwọ ló síra rẹ tó ń tanra rẹ jẹ so kìí ṣe condition ọlọ́run lọ́mọ ẹni tí ó pariwo ẹni tí nǹkan kan ò ṣe tí ò ṣe nǹkan kan àyùmí ọlọ́run ọba ọ̀kọ́kọ́ parí síbáwọn ọmọ ọlọ́mọ kan ni wọ́n ń bọ̀ wá sí Ògbómọ̀ṣọ́ jòní ní tòsítòsí ìlú ń bì níbi arin kékin bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti láksidẹ̀ǹtì ni tó ń padà bọ̀ wá sù àwọn ọmọ ọ̀yọ́ tẹ́lẹ̀tẹ̀tẹ̀tẹ̀ lẹ́nu mi sáláì sínú wa ọlọ́run nìkan lọ́mọ àwọn ń dá wọlé nǹkan ni ọlọ́run lọ́mọ ta ni ọ̀pẹ́ so àwọn nǹkan míì àgbọ̀dọ̀ jẹ́ kí nǹkan kan di wa lọ́wọ́ àtìsí nǹkan míì tọ́rọ́ náà lọ́mọdé ta ẹ lè jẹ́ bó ṣe jẹ́ bákan náà wọ́n ní lábẹ́ wọn lẹ́nìkan wà tó jẹ́ pé ń sẹ́sì àmọ́ bí ṣe ń ṣe ń wò kó òun ò rí ṣe dáadáa àwọn ẹ̀sìn tó ń ṣe yìí kò kò lóòrìn lọ títí torí bí kéèyàn máa ṣe sọ̀láàtì ìyẹn gángan fúnra ara rẹ̀ tó bá sọ pé bá lè ìnsánu àlẹ́ ẹ̀ lọ sí ibi ìbọn sí ìrọ̀ bọ́tẹ́nìkan tí ò rí ara rẹ̀ ìyẹn ọmọ káì tó bá kéru sọ láti lọ́lọ́wọ́ bá fi ṣèṣirò fún mi kò dájú pé ń ra àlùjáde kí lèèyàn wá lè ṣe tí èèyàn fi lè improve irú sọ láti yóò try láti kó ẹ̀mí àtọkàn rẹ̀ ń jànú sẹ́yìn máa wájú ẹni tá a wà bá iwájú Allah ẹ ṣe akósákẹ́ dúró kiri o ẹ má kó bá mi o ọkàn wa gbọ́dọ̀ wà ń di táǹkì yìí ó dìgbà bá tó ṣe sàlámù àlèkù téèyàn ọba máa bẹ́ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn láàmú ẹ̀sìn tá à ní ládà ètò tàjù ni kẹ́ ẹ fọkàn yín tẹ̀lé ṣẹ̀ǹsì ọkàn yín sì fẹ́ tẹ̀ lára níbi lọ́kàn á máa para tẹ̀lé o so ẹ̀yin lẹ́wọ̀n á máa try láti control ọkàn yín wípé já bí ara sí ní tàǹsẹ̀ yìí gbogbo nǹkan mi ìjọba fẹ́ rò já parí náà gbogbo èèyàn ní máa ṣe kìí so níbèrè nìkan torí ẹ̀ ló ṣe jẹ́ pé a lè ṣe sọ láti kágbá tẹnu bá tẹ̀ láéláé yóò dín náà ni yóò dín náà ni àwọn tó bá jẹ́ pé tó ń gba é nínú wa ló lè kọ́ ọ̀fọ́ ọba tẹ̀ níbi tó le dé wàláhì ọkàn torí ṣètọ́lì ó ti dé yóò máa tẹ̀lé láti gbé wa kó di rẹ̀ ọ̀gbà ọ̀gbà gbé nǹkan báyìí ni ọ̀rọ̀ ti tẹ̀yà àti nìkan wà á bìjọ owó bá wà àwọn ọmọ tó fi bá rẹ̀ ti sí ni àwọn ah, tí wọ́n tẹ̀ jù. wọ́n máa ma wò pé ah, wàláhì àti wàlìjẹ́ náà rọrùn kọ́lọ̀ ń dákun kó ti rọrùn fún wa ṣètọ́ọ̀nì yìí bó ti lérí lè ka orí rẹ̀ náà lọ́wọ́ tọ́lá gbàrà ni olórí ibú ṣètọ́ọ̀nì àgbàrá òní sọ pé òun ò ní wọlé ó lé ní òní gbà ọlọ́mọdé ṣètò ọ̀nà òrìlé wo mọ́ wa lọ́wọ́. ìbéèrè tó yẹ wá wá sí kan yìí wọ́n ní ká pàkíyèsí àwọn ọ̀dọ́ wa pápá jùlọ àwọn ọ̀dọ́ tó lọ́wọ́ bẹ lẹ́dàá tó ràn lọ́wọ́ pẹ̀lú pé ojú wa là sí pé abá pé ẹ̀sìn ọlọ́run ti ń tàkà gidigidi láwùjọ wa àwọn èèyàn ń ṣàlàyé rẹ̀ lọ́tún wọ́n ń ṣàlàyé rẹ̀ lọ́sì oníkálukú ń ṣe bẹ́ẹ̀ nítorí kí a lè bá a kúrò nínú àìmọ̀kan lọ sínú mímà orí ńlá lélẹ́yìí àwọn bàbá bàbá wa tó ti kú àtàwọn bàbá ńlá bàbá ńlá tó ti lọ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní yìí òjò sórí tiwọn ètò túmọ̀ sí pé àwọn alágídí wà láyé tiwa ní ìsìn tí wọn ò tí gbọ́ àbí sẹ́ ti gbọ́ tí wọn gbà kò túmọ̀ sí pé tẹ́lá bá àwọn ẹni tó ti kú tó ti kú tó ti kú gbogbo wọn náà tán bá wà ní kò túmọ̀ sí pé gbogbo wọn náà kọ̀ á rí múnú náà ẹni tí wọ́n fẹ́ gbódòdó tí wọ́n fẹ́ sórí rẹ̀ tọ́lọ́n bá sórí fún yàn èyí bàjẹ́ o tọ́lọ́n bá fọ́nà mọ́ yàn èyí dínà mọ́ra rẹ̀ o torí pé ọwọ́ àti ṣe táǹfì ń pàdé dáadáa mí tọ́lọ̀ ń ṣe fa kìí ṣe tọ́da. àwọn ìgbésẹ̀ tá à ń gbé lórí dáadáa tọ́wọ́ ọba ń ṣe fún wa yìí kìí ṣe gbogbo ẹ̀ ló wúlò. ẹ rí i pé nítorí káwọn ti ń sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ti mú wa jáde lọ́tún lọ́sì ìyànjú ọ̀pọ̀lọpọ̀ lónìí kìí ṣe pé a fẹ́ gbọ́n tí wọ́n fẹ́ kọ́ wa a sì fẹ́ máa mú lò a fẹ́ máa tẹ̀lé láì bìlà pẹ̀lú orúkọ ẹni tá a gbọ́ lọ́dọ̀ rẹ̀ ìlú ẹni tá a ti ráǹfààní yẹn ṣe nítorí sọ fún wa sáré pàǹfààní bẹ́ẹ̀ àbẹ̀lì afẹ́sóríire èèyàn díẹ̀ lẹni tí máa ṣe bẹ́ẹ̀ ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ lónìí àwọn máa wọ́nà láti dárúgúdù sílẹ̀ láàrin àwọn tí ń sàlàyé ẹ̀sìn ni wọ́n fẹ́ máa forí wọn gbára wọn wọ́n fẹ́ tẹ́ wàhálà alẹ́ ètò túmọ̀ sí pé ministry of shaitan ní lọ́pọ̀lọpọ̀ ti ń gba wáhàyè ok táwọn èèyàn bá ń sàlàyé ẹ̀sìn ọlọ́wọ́n bá fún yín láì jẹ́ kí wọ́n gbowó kan lọ́dọ̀ yín àbí èlò lẹ́sàn-án oúnjẹ wo lẹ́yìn jẹ fún lẹ́yìn tẹ ẹ tẹ́rẹ́ tẹ nìkan rí láyé mílíkì wo lọ ní kùrí tẹ ẹ tẹ ẹ ti dájú agolo ránṣẹ́ tẹ nìkan rí wípé torí kò ń sin wa láǹfààní ká lè sin wa òfin wa jẹ pé wàhálà lẹ́tùn fẹ́ máa dálẹ̀ fáwọn èèyàn yẹn wàhálà ẹlòmíì ọmọ bẹ́ẹ̀ ṣe sẹ̀mí ẹlòmíì ọmọ bí gbèsè ayé ṣe rí ó dùn ní ọkàn ni kò fẹ́ mà ẹlòmíì máa ṣàtúbà lọ gàdúrà yóò tún lọ pẹ̀lú ọ̀pẹ̀ tó pẹ̀pẹ̀ àwọn òní gbèrè ẹsẹ̀ bọ́ ọmọ ọ̀dọ́ rẹ ni lẹ́ kó gbé kalẹ̀ nígbà mi wọ́n fẹ́ béèrè ntọ́rọ lọ wọ́n fẹ́ béèrè ntọ́rọ lọ wọ́n fẹ́ ṣe béèrè lọ́dọ̀ tí kọ́ka yóò tún ṣe lọ́dọ̀ ẹlòmíì the same question yóò tún ká so yọ abẹ gbé síra wọn wò tó bá tiri tó tàṣe tọrọ wọn takora wọn ẹrí nǹkan bẹ àwọn tẹ́lẹ̀ wọn kọ́ alẹ́ sínú wọ́n kàn pé sórí íńtánẹ́ẹ̀tì ẹni tó ló ń bí yín léèrè fóun fẹ́ gẹ́sìn yìí lẹ́bàá rí i pé àti tọ́líbù fìtínà ni yóò ti tọ́líbù lẹ́ẹ̀lì fìtínà lòun ń wá èsè mà wọ́n máa akẹ́rọ̀ hùn fi hàn lọ́wọ́ ọkọ̀ bàjẹ́ láyé sí. kódà míì àwọn ẹni tẹ́tún làwọn náà ń kọ́ nípa ẹ̀sìn àwọn fẹ́ẹ́ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn àwọn ní òtún máa lo àwọn èèyàn láti fẹ́ bílẹ̀ rẹ̀ afẹ́ kalẹ̀ afẹ́ afẹ́ afẹ́ afẹ́ kókun afẹ́ gbọ̀ntì ọ̀sán gbogbo wọn asra wọn di abalisa tẹbi ẹ ma abalisa jamu ibilis a'udhu billahi minash shaitani rajim o tún adébi pé ọ̀pọ̀lọpọ̀ onísẹ́má àwọn ò sì mà bára àwọn làwọn ń ṣe nítorí kí ẹni tó bá jókòó tóun tírèèni àwọn ọmọ báwọn ọdájú pé lé ara rẹ̀ ní wó ebi wọn lọ jókòó jókòó kó onímọ̀ njọ́kàn àwọn ọmọ wọn ò fojú rẹ̀ rí ìmọ̀ njẹ́ ó tẹ̀lẹ̀ sí ọ agbára rẹ̀ àti gbogbo àwọn ẹni tẹ́ ń jọ ń káńdì rẹ̀ gbé kò ní kà ẹ̀sìn wá rẹ̀ àwọn èèyàn fẹ́ mẹ́sìn ló kọ́ pa fẹ́ tẹ̀lé máa wọ́n tẹ̀ fẹ́ máa forí àwọn èèyàn gbára wọn. ìtẹ́nìkan rò lórí rẹ̀ ilé ń fẹ́ kọ́ sí èrò gbogbo èèyàn. irú ìtẹ́nìkan sọ báwọn èèyàn ni wọ́n máa fẹ́ kí gbogbo èèyàn náà máa sọ nítorí pé gbẹ́lẹ̀ ń ṣe àìdíà àwọn ọmọ ẹgbẹ́ kì í yàtọ̀ táìdí ọba yàtọ̀ àfi kọ́ jẹ́ pé ìyá ẹgbẹ́ òun ló yí padà ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré ó tiẹ̀ tún tó ń gbà mí ẹnìkan ṣe ìdánilẹ́kọ̀ọ́ nínú ara rẹ̀ wọ́n kàn rọra yọ ọbì kan ni lérò tiwa ẹni báyìí ni wọ́n fọ̀rọ̀ ń bá wí ẹni tí sì ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ọlọ́dẹ ìsàlàyé ti tẹ̀ ẹ́ gbọ́yé wọ́n kàn rọra yọ ni wọ́n yọ ọbì dìgá yọ wá dájú wọ́n wá kírẹ́tì tọ́pìkì fún un ní ìsìnkí la sọ lónìí kí ló dé kí ló ń retí kó tó di pé ó yọ bìkan gbogbo ọ̀rọ̀ tá a sọ lónìí nù èyí máa sọ inú ìdánilẹ́kọ̀ọ́ lélẹ́ ti wá inú wò yọ ni wọ́n kàn kọ tọ́pìkì kan sí lórí ni wàá náà wàá tó ń kó tèèyàn wàá ní ẹnìkan nínú méjèèjì ó ti kó láti London lóbìnrin kan ti ń pè mí jò ní ń pè mí ohun rẹ̀ sì ń gbà ó fẹ́ sunkún ó àwọn fídíò clips yẹn ló ń rí wọ́n fà á yọ ó ló tọ̀hún lójú pé nù dánilẹ́kọ̀ọ́ kan ni wọ́n ti fà á yọ mi ìjókòó kí n máa pé kò tí ẹ sí lọ́ọ̀nà tèmi pé kí n jókòó pé mo fẹ́ kó fẹ́ nìkan ṣé mo sì dánilẹ́kọ̀ọ́ fẹ́ nígbà tí èsì pé mo dilẹ̀ wọ́n yóò bá sọ pé tó bá dilẹ̀ ló máa lé ìgbà tiẹ̀. kíkájú ọmọ bàá máa túkálé ẹwọ apampasi bá tiẹ ọdájú kò di ilẹ̀ nìyẹn náà. ẹ má yọ sọkúsọ báyìí yẹn sọ ẹ má ụzọ wíwíwì a máa ṣe pé a máa ṣe pé mà ní ìjókòó rí jọkàn kí wọn fèsì fún lágbájá nígbà kan wọn ẹnìkan náà wà wọn ìní wọn kó fún lágbájá àpò fún báwo so gbogbo nǹkan yẹn wá pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì àwọn kan ó dájú pé wọn ò ní sẹ́mẹ́ǹtì wọn wọ́n kàn jókòó ti tíktak tíktak tíktak tíktak gbogbo àwọn ẹ wọ́n ti pè social media yẹn ibi táwọn jókòó sí ni àti farahid àti nawafil ibẹ̀ ní bá wọn tó ti yẹ kó rí bẹ́ẹ̀ àwọn sẹ́lẹ̀ fọ́ àyà ìmọ̀ làwọn máa ń wà wọ́n sì máa ń wà láti tẹ̀lé wọ́n máa ń wà láti lò ó yíṣẹ́ pé àwọn bẹ̀rẹ̀ láti dárú dúdú sílẹ̀ ẹ̀rì táwọn mi ọ̀tẹ̀nu mọ́ bẹ̀rẹ̀ yín ti ń kọ́rọ̀ yín lẹ́nu àwọn náà ti sọ torí àwọn náà ti gbọ́n àti mà tó o bá fẹ́ máa tó ń béèrè o lẹ́yìn àlàyé tá a ti ṣe tó ní òye ọ̀ wà síbi tá a wà ní sọ ma pé fóònù kọ́ làwọn fi kọ́ mà àti ẹ̀fẹ́ rí o afẹ́ mojú ọmọ kí o wà ń ọlọ́kan náà ọmọ kí o wà ní ọwọ́ ọ̀dọ́ ọmọ afẹ́ mojú ẹ̀ wá tún gbọmọ sọ kọ́ wa kí o yàn. àwọn tó lábùl fitan àwọn ni wọ́n pọ̀ láyé ni à ń pè wá àti gbogbo ẹni tó bá láǹfààní àti gbọ́rọ̀ yìí ká bẹ̀rù Allah ká rántí pé ọjọ́ kan ń bọ̀ ọlọ́wọ́n bá ròyìn rẹ̀ pé yawma tubul sarair ọjọ́ tó lọ́wọ́ gbé gbogbo ń ta gbé pamọ́ tó gbé hàn ọjọ́ kásìrí ó tù ọjọ́ gbẹndàgbéyàm àti pé gan sẹ́ńtọ́ yẹ ká máa fi tẹ̀sìn ọlọ́ọ̀nù nítorí lọ́ọ́ yẹ kí èmi pẹ̀lú rẹ̀ kájọ kájọ gbìyànjú láti dé kí ẹ̀sìn Islam kọ́ tàn ká ni kájẹ kẹ́ni tí ọ̀gbẹ́ kọ́ gbọ́ yé ni kí ẹ ti ká máa dárúgúdù sílẹ̀ láàrin àwọn èèyàn nísìn kápẹ́ nìkan sàkìsì gbogbo wa la láti ṣé ìdùnnú tèmi ẹni kápọ́ sàkìsì ṣé ìdùnnú tèmi ẹni kí n sì rí i pé ẹnìkan bù ẹnìkan bàjẹ́ kọlá ìsọgbọdọ jẹ dùnnú mi lópin ìgbà tó yẹ pé Islam là ń ṣe nítorí ẹkọ jẹ ìyànjú wa òun náà nípa ẹni tó sá àṣìṣe o ká wọ́nà láti lọ fi àṣìṣe o ká fi yé e tó bá hàn sí tó bá gbọ́nà tọ́tọ́ tó yẹ la kò ní sagídí tó bá hàn sí kó lọ kó o di àṣìṣe o iná nìkan tó pé wa kí wá ṣe kí ká wá pàtẹ rẹ̀ sórí ẹ̀rọ agbágbé tí gbogbo àgbáńlá yé kó ọmọ wa rí ẹlòmíwà ní Australia ó gbogbo fódọ̀ tí wọ́n ṣe Nàìjíríà mi. kéré báwọn náà ṣe rí gbogbo ìtàwọn kan ṣe ńlẹ̀ lárúbáwá bẹ́ẹ̀ náà ti Nàìjíríà náà ti tàka gbogbo ayé tẹ́lẹ̀ yìí wá ní ìlọsíwájú ẹ̀sìn eléyìí ń ṣe ìlọsíwájú ẹ̀sìn kọmọ òpin tí o bá ti máa ṣe nǹkan tẹ́ ń ṣe o kì í ṣe alùsùnà kì í ṣe kì í ṣe alùsùnà wa ni alùsùnà alùsùnà táwọn ní alùsìtẹ̀lì a'udhu billahi minash shaitani rajim iná ní táwọn yẹn bá ti fi málẹ̀ tí wọ́n bá wá ìwákùwà ló kù tí wọ́n máa wá ọ̀pọ̀lọpọ̀ tó sá lékè lékè tó pọ̀lọpọ̀ lọ wọ́n sá ni ọ̀pọ̀lọpọ̀ tó sì parí ààbọ̀ ẹ̀kọ́ lọ́kọ́ kọ̀ọ̀kọ́ débi tó ti lámì so ìdí nu tó fi wá jẹ pé gánagánra wárawára ọ̀pọ̀ ní ọ̀rọ̀ pọ̀pọ̀ ẹ̀ wọ́n yẹ nǹkan tọ̀yẹ̀sẹ̀ látàrí kúkúrú ọmọ àtàwọn ọmọ wọn sọ pé kọ̀dà tó jẹ́ pé tí olùmọ̀ bá gbé yẹ̀wò yóò rí i pé kò sí ní tó burú mbẹ́ torí àwọn sọ pé wàkà mi nà ibi kọ́wùlẹ̀ nfàhíhá wà á fẹ́tòhó mi nà fẹ́mi sàkìlì wọ́n ní ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ yẹn ní ọmọ kọ́rọ̀ tó ṣe dọ́gba kò ṣe dọ́gba ní ti da láàmù òun náà ni àgbọ́yé tá a rẹ̀ ń ṣe ńlá àgbọ́yé tiẹ̀ òun náà bùkátà fún gbé lọ sí títí ọsibítù àgbọ́yé rẹ̀ wọ̀. mú àbá tírìtì ẹ̀ sàpọ̀ dá padà sórí ẹ̀. akramakumullah ọlọ́run ọmọ ẹbí tí nàìjíríà dálẹ̀ láàárín àbọ̀bẹ̀yẹ tọ́wọ́ àlẹ̀. ń bọ̀ bá wa ya ń ta àrò sí tẹ́lẹ̀ ọtí wa yí wa ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ọlẹ́yìn lọ́gbọ́n ti wa fáwọn òpònú ẹ̀yìn lọ́gbọ́n ti wa fáwọn òpònú. ẹ mọ́lẹ̀ torí ẹ ẹni tó bá nílò aka ìtọ́jẹ́ mùsùlùmí wọ́n yìí ṣe gàràgàrà ẹni tó sì nílò aka ìtọ́jẹ́ mùsùlùmí wọ́n yìí dá wàhálà alẹ̀ lábẹ́ sí kò sí tó burú nínú pé ntẹ́mi gbọ́yé nì ntẹ́lómi gbọ́yé nì ntí mo bá gbọ́yé màá ma kó àwọn èèyàn ntí wọn náà gbọ́yé lọ́kọ̀ àwọn èèyàn kò ní ibi tá a máa pé ẹnìkan gbọ́ ẹnìkan ẹnìkan kí ni jẹ́ bẹ́ẹ̀ òfin ọlọ́run lélẹ́yìí ntẹ́mi ká tí mo sì gbọ́yé tí mo sì fi ń sin lọ nínú mo sọ nítorí wọn àti àtọ̀ ọgbọ́n yìí tó ń fi sí lọ lọ́tọ́ wọn mú ẹ̀sìn. nǹkan tó kàn wá bẹ̀ ní kí kálukú kọ́ rẹ́dì láti dá àwọn àjọ ọlọ kí ló dé tó fi sọ báyìí. tí kálukú bá ti mọ nǹkan tí ń sọ sí wàhálà ń nínú aburú náà tún ni pé àwọn kan náà àwọn náà ń ṣàlàyé ẹ̀sìn. kọ́ wọn sọ bẹ́ẹ̀ nìkan pé ah, kí ló dé tọ̀rọ̀ sí takò tiwa ah, ẹgbẹ́ rẹ̀ ṣe nì ló fi sẹ́ńgbà tó ti ń sọ tiẹ̀ náà sọ lẹ́rìí àbí ọ̀lẹ́rìí bàtà yìí náà sọ tiẹ̀ bá ní táyì náà gbámú kí ni wàhálà inú kọ́ wọ́tọ́ mi ráwọ̀ èèyàn fi mànà inú kọ́ ti jẹ́ káwọn náà ráwọ̀ èèyàn fi mànà inú kọ́ wọ́tọ́ mo ráwọ̀ èèyàn si lọ́nà inú kọ́ táwọn náà ráwọ̀ èèyàn sí lọ́nà méjì ni tọ́ba kí kálukú jì fún àti dáhùn wàláhì àwọn èèyàn a bá sì wọn sẹ́mi pé níta bá sọ náà wọ́n máa ṣe níta bá sì fọ̀nà mà wọ́n níta bá sọ náà wọ́n máa ṣe nísìnyí àmọ́ fáwọn àfáà kan wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fa wọ́n fa àwọn èèyàn sórí ọ̀nà tí ọ̀dà àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà lè dà ní ìsìn ẹlòmíì tó náà máa ṣe ó ní ìsìn ó lè jẹ́ pò ní ọmọ sí àwọn èèyàn lọ́nà ó lè jẹ́ pò ní ọmọ kọ́ wọn kọ́ púpọ̀ ló kọ súnà yìí náà torí ìjà bẹ̀rù ọlọ àbẹ́nibọ́dì kọ́ máa yọ nǹkan kan náà ọ̀rọ̀ tá a bá sọ kọ́ máa lò láti fi máa dá àwọn kan lóhùn àwọ̀ farama àwọ̀ farama agbafẹ́nikẹ́ni kó mú àwọn àdánilẹ́kọ̀ọ́ tá a bá ṣe kó mu lódindi bẹ́ẹ̀ kó máa fi sara yìí láǹfààní gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ láti bẹ̀rẹ̀ dókun yóò yí ẹni tí máa ń bọ̀ jùkọ́ wá yọ bí kan lọ ọmọ wa ṣe nǹkan ló kọ́ ara rẹ bí gbàgbọ́ pé mi mọ̀ bẹ̀ ọ́ tẹ́ ọmọ kan dá wà lẹ̀ Islam ọ̀ farama ìdánilẹ́kọ̀ọ́ ìṣègùn tó yìí gbé sí orí Facebook gbé sí orí YouTube gbé sí anything tí gbogbo ẹni tí ó bá gbọ́ gbogbo láti bẹ̀rẹ̀ dókun àmọ́ kí wá sí fún wa rọra yọ bí kan rọ́ńdọ̀ ìṣẹ́jú kan àti sẹ́kọ̀mìtì ọ̀rọ̀ ọlọ́kọ̀ tọ́pìkì ńlá kan lé lórí àwọn ẹgbẹ́ tó bá gbọ́ wọn àrò fẹ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin nítorí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ lé lórí nù ọ̀rọ̀ bá bí ọ̀rọ̀ kò túmọ̀ sí pé nǹkan pilẹ̀ sí ni. mo ti sọ̀rọ̀ wá tábà máa ṣèbéèrè ẹ jẹ́ ká máa ṣèbéèrè tó túmọ̀ sí pé mo fẹ́ gbẹ̀sìn ọlọ́run yé ni. kì í ṣe pé mo bá ṣèbéèrè tí yóò máa jẹ́ ìsìn táwọn kan kì í ṣe gbé là ń ṣe jàmá ẹ̀sìn là wá ń ṣe ẹ̀sìn là ń ṣe ẹ̀sìn yìí sì yé wa jura wa lọ. so bó bá ṣe yé kálukú yóò máa ṣàlàyé tó bá ń tẹ̀ nǹkan kan ọ̀ ní kò béèrè àmọ́ mọ́ béèrè pẹ̀lú àníyàn pé torí wọn náà lè béèrè pẹ̀lú àníyàn àwọn kan fọ́ wọ́n má jẹ́ pé wọn yọ ẹnìkan ní àwọn èèyàn lọ́ padà yọ ìsìn lọ́wọ́ àmọ́ lò láti dá fìtínà àti rúgúdù sílẹ̀ ọlọ́wọ́n bá kó tún gbogbo ń ní o yéé ti fáwọn ọ̀rọ̀ wa o bá ti ní ọ̀dàkọ̀dá náà ni ẹ̀hẹ́n nítorí pé ńgbà tá a dáhùn a rí dáadáa a sì mọ̀ pé kọ̀dá kọ̀dá náà ni. so àwọn kan sọ pé bẹ́ẹ̀ ń ṣe ń lò ẹ má máa lò ó lọ́nà tí ó fi máa jọ wípé àwọn èèyàn tí wọ́n kọ́ nípa ìsìláàmù ńkọ́ ọ̀rọ̀ wọn kọ́ wọ́n fi ń kọlù ra wọn. so tábà lọ da insha allah àríkọ́dà ni níta sí ní kọ̀dà níta sí wa ní pé kọ̀dà sẹ́nìkan bá wà mọ̀ kọ̀dà yóò wá sí sí àti fi yé wa ìpè níta ní ọ̀dàǹdà oníṣẹ́kùsì lọ́wọ́ báyìí. subhanakallahu wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك